فإن كل مخدفة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله وتركاته يكون جسر النبي صلى الله عليه وسلم آه، لا أريد الإطالة ولا أريد أن أضيع وقتنا لأن الوقت مضى تعودنا هذه الجلسة و كما ترون في هذا اليوم إن شاء الله يأتي بلون آخر بضيف آخر من آه، شيوخنا وإخواننا في هذا البلد أو في الدين وإن شاء الله تعالى لسان حالنا يقول يا ضيفنا لو زرتنا لوجدتنا نحن الضيوف وأنت رب المنزل هذا هو ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ وجسرين òjíṣẹ́ rẹ̀ kí àwọn fi gbára lásìkò torí ona ni pé gẹ́gẹ́ bí iṣẹ́ wa tí a máa ń ṣe tí àwọn tó ń bá ti a ma n láìṣìkà láìṣìkà lọ òun náà ni pé a fi ọ̀kan lára àwọn ọmọ ìyá wa ní ìlú tí a wọ̀ yìí ẹmẹ àjò nínú ẹ̀sìn wa Islam tí ó jẹ́ manhajú àdìsúnná nípa pé wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ láàrin ìṣẹ́jú díẹ̀ tí ó máa jẹ́ oúnjẹ mi fún wa tí ó báyìí nísìnyí. wa insha Allah ta'ala al-shaykh al-mad'u fi hadha al-yawm ala wa huwa Abu Abdillah فضيلة الشيخ أبو عبد الله عبد الرزاق وهو مشهور بهذا اللقب يعني إيه إيجيبو يعني نسبة إلى بلده حفظه الله ورعاه سؤالنا ني هو ني وجوه إن شاء الله تعالى سيموت بوابير حاضرنا ẹ̀rí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò tó ju yí pé a bẹ̀rẹ̀ aláwọ̀ tá máa fi tara ní tá máa fi tara wájí kò tó di pa méje lù ṣùgbọ́n wà tí wẹ́rẹ́ yẹn ti ń change so ń ta ha dára pẹ̀lú àsìkò wa insha Allah ta'ala mọ̀ọ́dún tó fi bá wa sọ̀rọ̀ fún náà ni الشيخ الألباني كنموذج في طلب العلم الشيخ الألباني كنموذج في طلب العلم kí a fara balẹ̀ láti pé kí a máa bá wọn kálọ̀ kí a tún máa lọ fi ọ̀sọ̀ wípé lára wọn àwọn ìyá wa lọ́lẹ̀ akhil akbar abilẹ̀ kabiruna insha Allah wa àwọn náà ni Abu Aisha tí wọ́n jẹ́ ọmọ ìyá fún ẹ̀sìn àtúnjọ jẹ́ níbọ̀ nínú sákàntì àwọ̀ yìí tí nàṣẹ́bọ̀ lọ́kọ́ yìí àwọn náà insha Allah ta'ala á pè kí wọ́n bá wa ṣe ìṣèdọ́fà àwọn ọ̀dọ́ ìfọwọ́ kí afa àìsàn ìlú ṣògùn tó wá sọ fún wa kọ́ ló ń jẹ́ kí ó ṣe wá ní àǹfààní tó lẹ́yìn ìgbà tí a bá gbọ́ ọ̀rọ̀ wọn tán tí a ṣàǹfààní bẹ̀ a lè wàzà àwọn kan tá a ṣe níbi ìmìtàhánà tó wa a sì dágbére fúnra wa tí ó fi di ní fada Ramadan gẹ́gẹ́ bí ìgbìyànjú ránpẹ́ tí Ọlọ́run ní kí alágbára kí a mọ fúnra wa ní ẹ̀kọ́ ẹ̀sìn ní bí a ṣe lágbára wa ní àwọn tí a jẹ́ àwọn bàbá ta jẹ́ àwọn náà ti bẹ̀rẹ̀ bàbá alhamdulillah bí ayé wa ṣe fún tó náà àfẹ́ ìkàlẹ̀ fẹ́ afẹ́ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn yìí ala manhaj ahli sunnah wal jamaa àlẹ́ fẹ́ kọ́ lórí báwọn bí dáa ṣe ń kọ́ bó bá ṣe lágbára máa náà rí tí à ń ṣe fúnra wa tọ́lọ́run pé ó gbà sí kófí sínú sí jẹ́lá hasana ti wa tó bá tó bá di rú ta'ala kí o tó di pé àwọn áfọwọ́ máa bá lọ àbí òkè mo ti pe àbú Aisha inshàlá gbogbo àwọn kan tá a máa ń gbọ́ ẹ̀dá mùtútù máa jẹ́ kí a ṣàjálà rẹ̀ kí a ṣe àǹfààní ń bẹ̀. amúṣe Albani ní ọ̀tẹ̀ ìyá ti mú Abu Hurairah ní ọ̀sẹ̀ tó lọ tí a bá gbàgbé nípa pé náà mo máa zí náà fi tọ́lá bẹ̀rẹ̀ àìlmi àwọn náà ń bẹ lórí pé àwọn mímọ̀ náà ni ṣé báyìí ní sàlẹ̀ àìlmi dín ìmọ̀ ìṣeré ẹ̀sìn ni fàǹdúró àmọ́ tá a kò tó nàdí ìlàkùn báwo ni mọ́ńhájú láàmú rìn gbogbo ẹ̀ náà ni wọ́n mọ̀ lẹ́nu bá wo Ìlọrin báyìí lè ní oríṣiríṣi shahadat lékè oúnjẹ àyìn lékè olóòní lónìí lọ́la gbogbo ìmọ̀ràn kálukú náà wá mímọ̀ ní bọ́ máa ń hàjọ lẹ́ka fi wá ìyẹn lọ jẹ́ wá lógún jù ṣe é báyìí nísìn ẹ̀rí oríṣiríṣi mọ̀ọ́dún tá a mú wá ẹ̀rí mọ́ hajj sálàbù sálàbù sálàbù náà ìjọ náà bá subhanahu wa ta'ala kí ó wà papọ̀ àwọn ṣẹ́kọ̀ọ́ lórí nǹkan tó ń bá wa sọ̀rọ̀ sí àgbọ̀ náà láàrin sí jésù dìbí àwọn mẹ́jọ insha Allahu ta'ala ó tó di pé àwọn táwọn ní bèrè àmọ́ oríṣiríṣi bèrè èmi náà dúró báyìí nígbà tí mi ò dùn kó tí mo ń sọ̀rọ̀ mi ì sì ṣe tahiyatul masjid wọn á ò fi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

معاشر الشباب السلام عليكم ورحمة الله وبركاته أرجو خلنا الله با الله باتي وكواجو على منهج السلف الصالح نبا مسي وجوانا وإنري ساجو yarhamukallah ọlọ́wọ́n bá tí ó ṣe orí ńlá yìí fún wa òun àlọ́bá tá a dúpẹ́ fún abẹ́lọ́wọ́n bá àlékún ìmọ̀rin lójú ọ̀nà manhajú àlójú ọ̀nà àwọn salaf àti ìgbàgbọ́yé manhajú salaf abẹ́lọ́wọ́n bá àlékẹ́lá kí ọlọ́ba kọ́ máa ṣe fún wa wala la ilaha illallah ajẹ́rìí pé ọlọ́wọ́n bá nìkan ajẹ́rìí pé lẹ́yìn ọlọ́run ọba kò tọ́ láti jọ́sìn fún kankan mí ma la malakun muqarrab wala nabiyyun mursal kò tọ́ láti jọ́sìn fáwọn màláíkà tí wọ́n súnmọ́ ọlọ́run ọba bákan náà kò tọ́ láti jọ́sìn fáwọn ànábì ọlọ́run ọba tọ́lọ́run ọba àlékè lára níṣẹ́ atọ́rọ alékún kí ọlọ́run ọba àtúrà jẹ́jẹ́ tán ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá ànábì sallallahu àti àwọn aráalé ànábì sallallahu alaihi wasallam sọ̀hábàá àti gbogbo olùtẹ̀lé ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam títí dé ìgbèrè kìyàmà eléyìí tí wọ́n ní kí a fi ṣe àwa láǹfààní kádìjọ gbéyẹ̀wò òun náà ni fadilatu sheikh muhammad nasiruddin muhammad nasiruddin al-albani fadilatu sheikh abu abdulrahman muhammad ناصر الدين الألباني رحمه الله تعالى كنموذج في طلب العلم ìkánná àwọn àgbàfà wa tí a mọ́kọ wọn sí àti a mọ́kọ ní àwọn sí abu abdullah abu abdulrahman orúkọ wọn ni muhammad nasiruddin alalbani rahmatullahi ta'ala wọ́n ní kí a ṣe àgbéyẹ̀wò ìtàn ìgbésí ayé wọn كنموذج في طلب العلم اجابي أكبر في ويما ثم أما بعد فإن مما تقشعر منه الجلود وتنفتح إليه القلوب وتتلذ منه الآذان وتستنير به العقول والأذهان وتستمد منها أنواعا من العبر سلبا أو إيجابا القصة nínú àwọn nǹkan tí ara máa ń bù máa sọ nígbàtí a bá ń gbọ́ bákan náà tí ẹ̀mí máa ń sí kalẹ̀ nígbàtí nǹkan lọ lọ́wọ́ tí ó sì máa ń wo etí gbọ́ tí ó sì máa ń tan ìmọ́lẹ̀ sínú làákàyè yàn sínú ọkàn yàn tó jẹ́ sí pé látara gbígbọ́ rẹ̀ a máa fa oríṣiríṣi àwọn ọgbọ́n àti àwọn ìmọ̀yọ nínú ẹ̀ salban au ijaban bóyá eléyìí tí ó ní ìdí kí a ti dànù nínú àwọn ìṣesí ni àbí eléyìí tó ẹ́ sí pé yóò ní ìdí ká fi rinlẹ̀ nínú àwọn ìṣesí. Si nínú àwọn nǹkan tí ó máa ń serú àwọn àǹfààní yìí òun náà ni ìsọ ìtàn wà فللقصة معاشر الشباب أثر قيم أصيل في تربية الأجيال لذلك لم يهمل الله سبحانه وتعالى هذا الجانب التربوي الضروري في القرآن الكريم حيث ملأه بقصص ذات عبرة تربوية سامية وأرشدنا إلى الاعتبار والاتعاظ بها ẹ̀yin ọmọ ìyá alápọ̀nlé ìtàn sísọ ó ní ìlapa eléyìí tó ẹ́ pé ó ní agbára tó dẹ̀ rinlẹ̀ níbi nípa títọ́ nípa rírè àwùjọ àwọn olùmọ́jẹ́ kó yíwa wípé nínú àwọn nǹkan tí a máa fi ń ṣe tẹ́rbíyà tí a máa fi ń re àwọn èèyàn tó sì máa fi ń nílàpá lára wọn òun náà ni máa sọ ìtàn ẹni ṣáájú fún wọn torí pé ìmọ̀ sọ ìtàn àwọn ẹni ṣáájú yóò máa gbẹ wọ́n lóǹgbẹ yóò sì máa wù wọ́n káwọn náà rí bí àwọn ẹni ṣáájú yẹn yóò máa fún wọn láwọn tahadiyat àwọn ìpèníjà kan tí ó fi máa táwọn náà máa fi wò pé káì àwọn tó ti ṣáájú yìí tá a bá tiẹ̀ lè bá wọn báwo la ṣe lè súnmọ́ wọn àbí ìjà tiẹ̀ láǹfààní àti jù wọ́n lọ bí so eléyìí báyìí nítorí ẹ̀ ló fà ló fi jẹ́ sí wípé ọlọ́run ọba gan fúnra ẹ̀ subhanahu wa ta'ala kò rá abala yìí láre nínú al-Qur'an ọlọ́run ọba àlekẹ́lẹ́ ọ̀pátì abala tó jẹ́ sí pé abala tá a fi ń re nini nínú Islam ilé tó yẹ kó jọ́ran ẹ̀yà òun náà ni ìtàn sísọ nítorí ẹ̀ tá bá wo nínú al-Qur'anul Karim ọlọ́run ọba àlekẹ́lẹ́ ó mú oríṣiríṣi àwọn ìtàn wá ilé tó yẹ sí pé ó ní àwọn ẹ̀kọ́ ilé tó yẹ sí pé tá a bá fi ríra wa a jẹni tí ọlọ́run ọba àdékẹ́lẹ́ yọ́nú sí ní àwọn ẹ̀kọ́ ilé tó ga ọlọ́run ọba àdékẹ́lẹ́ ó dẹ̀ ju wa níwèé ọlọ́run ọba àdékẹ́lẹ́ tọ́ka wa ọlọ́run ọba àdékẹ́lẹ́ gbà wá níyànjú ọlọ́run ọba àdékẹ́lẹ́ pa wá láṣẹ láti ronú láti kọ́ ẹ̀kọ́ nínú àwọn ìtàn yìí qala ta'ala ọlọ́run ọba àdékẹ́lẹ́ ń sọ nínú surati Yusuf ayàgbẹ̀yìn nínú surati Yusuf ọlọ́wọ́ bá ní laqad kana fi qasasihim ibratun li ulil albab bàtọ́lọ́wọ́ bá alékẹ́lá sọ ìtàn nabi yusuf alayhi salatu wassalam àti àwọn ikhwa rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ àti gbogbo àwọn ìtàn ìgbésí ayé anabi yusuf alayhi salatu wassalam nígbà tọ́lọ́wọ́ bá alékẹ́lá parí àwọn tàn yìí ọlọ́wọ́ bá ní laqad kana fi qasasihim wípé ó ń bẹ nínú ìtàn anabi yusuf alayhi salatu wassalam àti àwọn ìjọ rẹ̀ àti àwọn ọmọ ìyá rẹ̀ àríwòye ẹ̀kọ́ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ọgbọ́n وكذلك تواترت عن النبي صلى الله عليه وسلم أدلة كثيرة يقص فيها على أمته قصصا عديدة منها القصة الطويلة المعروفة عن الرجل الذي قتل تسعة وتسعين نفسه bákan náà oríṣiríṣi àwọn ẹ̀rí tó pọ̀ ló wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam ilé tó wáṣí pé nínú àwọn ẹ̀rí wọ̀nyí anábì sallallahu alayhi wa sallam ń sọ ìtàn fún àlùmọ̀ yìí nínú àwọn ẹ̀rí náà kálíbà mọ pàtàkì ìtàn Islam kálíbà mọ bí ìtàn ipa tó ń kó nínú tẹ́rbíà nínú ọ̀nà tá ń gbà sallallahu sallam oríṣiríṣi àwọn ẹ̀rí ló wá látọ̀dọ̀ sallallahu sallam tánàbí ti máa sọ ìtàn fún wa nípa àwọn ẹni ṣáájú àwọn báyìí àwọn ẹni báyìí lásìkò báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí wọ́n ṣe nǹkan báyìí Ànábì kí a rí àríwò yìí ká kọ́gbọ́n látara àwọn nǹkan wọ̀nyí ni nínú àwọn ìtàn náà òun náà ni ìtàn eré tó gùn eré tí gbogbo wa ti mọ̀ yẹn nípa ọkùnrin tí ó pa ẹ̀mí mọ́kàndínlọ́gọ́rùn-ún tí ó sì ń ṣèwádìí tí ó fẹ́ ṣe tauba tó fẹ́ ṣe túbá lọ sọ́dọ̀ Ọlọ́run ba so ilé ìbáyìí amọ́wá ala sabili mithal láti fi sàpèjúwe lásán ni kálíbà ràn wà létí wípé ó wọ́pọ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam kánàbí ma ṣe kíni kánàbí ma sọ̀tọ̀ fáwọn èèyàn anábì ni kánà fi man kánà qablakum rajulun nínú àwọn tó sáájú yín ọkùnrin kan bẹ so ibà nísìnyí so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó máa ń sallallahu alaihi wasallam tánàbí ma fi ń fún àwọn tí fún al'umma annabi sallallahu alaihi wasallam so ilé báyìí tabawonu al-qur'an tabawonu sunna annabi sallallahu alaihi wasallam a rí wípé mali'an méjèèjì kún kẹ́kẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn salban au ijaban so ilé báyìí o ń jẹ́ kó yíwáyí pé ìtàn sísọ nǹkan kan ni tó yẹ sí pé islam ní àkàsí púpọ̀ fún nǹkan yẹn اعتمادا على هذا فإننا نغتنم هذه الفرصة العاجلة لعرض قصة جهبذ من جهابذة هذا العصر ألا وهو الشيخ العلامة المحدث محمد ناصر الدين الألباني كنموذج في طلب العلم نكبر لي أن يريتاتي قدامي تاتي تسواجوي من القرآن الكريم أتنين سنة النبي صلى الله عليه وسلم ألو أنفاني àǹfààní eléyìí àǹfààní kékeré ta níyìí láti fi sọ ìtàn ìkan nínú àwọn ògbóǹtarìgì ìkan nínú àwọn àfa ńláńlá nínú àwọn olùmọ̀ ńlá nínú àwùjọ tí ní àsìkò táwa yìí òun náà ni àṣẹ́kù al-allama àṣẹ́kù al-allama wal muhaddithu Muhammad Nasiruddin al-Albani al albani كنموذج في طلب العلم يجب يعقل فن يوايما إن مما يدهشني ويجعلني ويجعلني متحيرا نظرا لغزارة علمه وكثرة فهمه مع إنجازه وتأثيره العلمي والدعوي هو أنه لم يكن عربيا نسبا وإنما كان عجميا كأمثالنا ولم تمنعه عجميته أن يبلغ ما بلغ من المرتبة العالية في العلم والنبوغ ولم يكن هذا فحسب وإنما انضم إلى ذلك أنه نشأ في أسرة فقيرة مع هذه الظروف المذكورة فإن الشيخ كان علما من أعلام هذه الأمة وهذا مما يشجعني وأشجعكم به ألا تقنطوا ولا تيأسوا ولا تضعفوا ولا تكسلوا فإنكم إن شاء الله سائدون فائقون nínú àwọn nǹkan tí ó máa ń yà mí lẹ́nu púpọ̀ tó dẹ̀ máa ń kó dààmú bá mi tá bá sí bí ìmọ̀ àgbàfà yìí bó ṣe pọ̀ tó Sheikhuna rahimahullahu ta'ala bákan náà tí a bá wòye sí bí àgbọ́yé àfà yìí bó ṣe pọ̀ tó àti àwọn achievement wọn àtàwọn ìlápa wọn nínú ma àti nínú dáẹwà nǹkan tí ma ń kó dàmú bá mi ta bá wo gbogbo ìtàn ìgbésí ayé olùmọ́ńlá yìí pẹ̀lú gbogbo àwọn nǹkan tí wọ́n kó nínú mọ̀ àti nínú àgbọ́yé àti nínú ìlapa lójú ọ̀nà Islam ò ní wípé olùmọ́ńlá wa yìí wọn kì í ṣe lárúbáwá nínú wọn lam yakuna arabiyan nasaba wa innama kana ajamiyan ka amthadina elédè míì tí ò kì í ṣe lárúbáwá bí wọn ولم تمنعه عجميته أن يبلغ ما بلغ من المرتبة العالية في العلم والنبوغ أما يجلر بواوي كقديما لا تمد يقبط ودي نيقبطوغا ننوما أتي ننو إيها لجوان يسي الله ولم يكن هذا فحسب إلي باينك كو وإن من إلى ذلك أنه نشأ في أسرة فقيرة nǹkan tó tún kún nínú àwọn nǹkan tó máa ń kódà mọ́ bá mi òun náà ni pé Sheikh al rahimahullahu ta'ala wọ́n dàgbà sínú ilé tó jẹ́ sí pé aláìní ni wọ́n tálíkà ni wọ́n bí tèmi pẹ̀lú yínà ni ṣùgbọ́n ti gbogbo àwọn situations wọ̀nyí àgbàfà yìí wọ́n yìí tún jẹ́ àmì kan nínú àwọn àmì nínú àlùmọ̀ yìí nínú àwọn nǹkan tó mọ́ wá ń eléyìí báyìí ọwá jẹ́ nǹkan tó ẹ́ pé ó máa ń ṣe mí lákin gan wípé àjẹ́ pé àìjẹ́ lárúbáwá ti wá náà láhán àti níyànran àìjẹ́ olówó wa àjẹ́ pé yẹn náà ò lè kọ dí àwa náà láti má dé ipò tó ga nínú wa eléyìí náà ni mo sì fi ń ṣe ẹ̀yìn náà lákin pé kí ẹ má jákàmọ̀ná ẹ má sọ̀rètí náà ẹ má kọlẹ̀ ẹ má sọ̀rọ̀ jù insha allah tá bá rìn lójú ọ̀nà tá a wà yìí pẹ̀lú gọlọ́wọ́n bá a borí tá bá rìn lójú ọ̀nà tá a wà yìí pẹ̀lú gọlọ́wọ́n bá a lékè tá bá rìn lójú ọ̀nà tá a wà yìí pẹ̀lú gọlọ́wọ́n bá a gbáwájú lórí dáadáa 1914 miladi wọ́n bí wọn ní ọdún 1914 miladi tabawo 1914 sí àsìkò tá a wà yìí a rí pé ó ti pé ọgọ́rùn-ún ọdún àti ọdún mẹ́ta so ó túmọ̀ sí pé tí sheikh bá wà nílé ayé lásìkò tá a wà yìí wọ́n ti pé ọgọ́rùn-ún ọdún àtọdún mẹ́ta fi madinati ushkudira wọ́n bí wọn sí ìlú kan tí a pè ní ushkudira allati kanat hina idhin asimata biladi albania ilé tó yẹ sí pé lásìkò tá ń sọ yìí ìlú yìí ni kápítà Albania Albania yìí ìlú kan ní Europe ni Europe ni Albania wa, so ìlú táwọn wòye wá ní capital òní olúlu gbogbo Albania nígbà yẹn min usratin fakiratin mutadayyina wọ́n bí wọn ní inú ilé kan tó jẹ́ sí pé wọ́n jẹ́ aláìní nínú ilé náà mutadayyina àmọ́ tó jẹ́ sí pé wọ́n jẹ́ ẹlẹ́sìn dáadáa ali at-tabi' al-ilmi idh تخرج والده الحاج نوح في المعاهد الشرعية في العاصمة العثمانية إليه ilé kan tó yẹ pé ilé ẹlẹ́sìn ni ilé ìmọ̀ ni nítorí pé bàbá àfáwà Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọ́n jáde ní ilé kéwú kan wọ́n jáde ní àwọn ilé kéwú sharia tó wà ní kápítà Usmaniya nígbà yẹn الآستانة ورجع إلى بلاده حيث صار مرجع للناس يعلمهم ويرشدهم afa wa padà bàbá wa bàbá sheikh al-albani rahimahullahu ta'ala wọ́n padà sílùú wọn lẹ́ni tí wọ́n lọ ń jẹ́ ẹni tó ẹ́sí pé àwọn èèyàn máa tẹ́rí padà sọ́dọ̀ wọn láti lọ mú ìmọ̀ bákan wọ́n jẹ́ ẹni tó ń kọ́ àwọn èèyàn wọ́n jẹ́ni tó ń tọ́ àwọn èèyàn sọ́nà lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba so eléyìí báyìí ni walidu sheikhina al-Albani rahimahullahu ta'ala wa makanatuhu al-ilmiya wa da'awiyya eléyìí báyìí ni bàbá sheikh al-Albani rahimahullahu ta'ala àti ipò wọn nínú mà àti nínú da'awa kana aliman faqihan hanafiyan bàbá yìí jẹ́ olùmọ̀ olùmọ̀gbà tí wọ́n nímọ̀ nípa àgbọ́yé ẹ̀sìn hanafiya wọ́n sì jẹ́ ẹni tó ń rin ojú ọ̀nà mazhabu wọ́n jẹ́ ẹni tó ń rin ojú ọ̀nà abu hanifa rahimahullahu ta'ala wà أن تولى حكم ألبانيا الملك أحمد زوفو سار في, سار في البلاد في طريق تحويلها إلى بلاد lẹ́yìn ìgbà tí ìkan nínú àwọn ọba lásìkò yẹn Ahmed Zogo tó gba ìjọba tí ó gorí àléfà ìjọba ìlú Albania nígbà yẹn ẹni tá ń wí yìí ó bẹ̀rẹ̀ sí yí àwọn òfin ìlú ó ń yí sí àwọn tí ọ̀kìn ṣẹlẹ́sìn àwọn òfin àwọn Germany òun ló ń yí òfin ìlú sí ńgbà yẹn òfin àwọn kèfèrí àwọn ọ̀tá Islam ìgbà tó bẹ̀rẹ̀ sí ṣerú àwọn nǹkan wọ̀nyí takọ́ládàl gọ́rbà fi jami'i almati hayatihi ó bẹ̀rẹ̀ sí ní máa kọ́ sí àwọn àwọn ará west níbi gbogbo àwọn ètò sẹ̀mí ayé rẹ̀ tó fi ń darí àwọn èèyàn nínú ìlú fatawajjasa walidul mutarjamalahu khifatan bàbá Sheikh Al-Albani tá ń sọ̀tàn wọn yìí wọ́n wá kẹfín wọ́n fura mà wọ́n gbóòórùn ní kọ̀kọ̀ wípé aburú ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tí ẹni tí ó jẹ́ olórí ìlú pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa gbé ìyàtọ̀ ọ̀nà tó bẹ̀rẹ̀ sí máa rìn yìí ẹ̀rù wá bà wọ́n gan watawaqqa'a an yasu'a al-halu jiddan wọ́n wá wòye sí wípé ìlú yọ padà burú gan bá ṣe ń bá lọ yìí pẹ̀lú ẹni tí ọlọ́run bá ní kí ó tàwálà kẹni tọ́lọ́run bá rí kẹ́lá ní kí ó jẹ olórí wa báyìí àwọn ọ̀nà tó rìn yìí so yóò mú kí ìlú yìí kí aburú kó ṣẹlẹ̀ gan wọ́n wọ́n wòye síbẹ̀ pé nǹkan yóò ṣẹlẹ̀ fàkọ́rọ̀ hijrata ila biladi sham ilé báyìí wá mú wọn láti pinnu wípé àwọn lọ àwọn ó ṣe hijrọ àwọn ó ṣe ìrìn àjò ìrìn àjò tẹ̀sìn láti gbé ẹ̀sìn wọn sáfẹ́ rọ́rùn bí dínìhì lọ sí ìlú asham ìlú sham àwọn fẹ́ fi ìlú lẹ̀ eléyìí báyìí ẹ̀kọ́ tí ó pọ̀ wà ń bẹ̀ gan so eléyìí báyìí dẹ̀ ní inú àwọn ẹ̀kọ́ tí a ti ń kọ́ lé kíú tẹ́lẹ̀ a ti máa rí wípé la tanqatu' al-hijratu hatta taquma ò ní tánú ẹ̀sìn tọ́jọ́ gbéra kìyàmù fi dé la tanqatu' al-hijratu hatta tanqatu' at-tawba hatta tanqatu' at-tawba wa la tanqatu' at-tawba hatta tatlu'a ash-shamsu min maghribiha hijira ò ní tán nú ẹ̀sìn hijira ò ní kú nú ẹ̀sìn títí tí tawba ó fi kú nínú lórílẹ̀ ayé tawba ò dẹ̀ ní kú àyàfìgbà tí òòrùn bá ń yọ níbi tí òòrùn ti ń wọ̀ ilé tó yẹ pé ó jẹ́ ìkan nínú àwọn àpẹẹrẹ ìpẹ̀kun ayé ilé tó tóbi náà wọ́n sá firaran bidinihi lẹ́ni tó gbé ẹ̀sìn wọn sá bákan náà wọ́n sá lẹ́ni tó yẹ pé ó ń bẹ̀rù ala auladihi minal fitan wọ́n ń bẹ̀rù lórí àwọn ọmọ wọn wípé kí fitna má bàá kí fitna má ṣẹlẹ̀ sí wọn táwọn ọmọ yìí bá ń gbénu lú yìí lọ ó súnmọ́ káwọn ọmọ yìí máa rí báwọn ṣe fẹ́ kán rí káwọn máa rí wọn rí lójú ọ̀nà táwọn fẹ́ kí lójú ọ̀nà táwọn fẹ́ kí wọ́n rìn wa waqa'a ikhtiyaruhu ala madinati dimashq allati kanat ta'arrafa 'alayha min qabl fi tariqi dhahabihi wa iyabihi ila hajj wọ́n wá ṣe ìsàlẹ́sà ìlú Damascus ìlú tí wọ́n sàlẹ́sà láti ṣe hijrọ́ lọ òun náà ní Damascus ilé tó jẹ́ sí pé wọ́n ti nímọ̀ nípa ìlú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti gbúrò ìlú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti mọ̀ nípa ìlú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí wọ́n lọ sí hajj àtìgbà tán darí bọ̀ láti hajj so wọ́n gba ìlú yìí kọjá wọ́n sì rí pé ìlú yìí ńkọ́ ìlú tó dáa fẹ́sìn ni ودفعه إلى ذلك ما ورد في فضل هذه البلاد من الأحاديث ودعاه الرسول صلى الله عليه وسلم لها ní tó tún wá tì wọ́n lọ síbi wípé àwọn fẹ́ lọ sí sham táwọn fẹ́ lọ sí damascus ó ní wípé wọ́n rí àwọn ẹ̀rí kan àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ nabi sallallahu alayhi sallam tó ń sọ nípa ọlá ìlú sham fún wa àwọn ẹ̀rí tó pọ̀ àti àdúrà tánàbí sallallahu alayhi wa sallam tó ṣe fún ìlú sham eléyìí bá náà fi wòye pé ìlú nǹkan o ìlú tó yẹ pé yóò lóore ni أتم العلامة والألباني دراسته الابتدائية في مدرسة جمعية الإسعاف الخيري في دمشق بتفوق lẹ́yìn tí bàbá Sheikh Al-Albani tí wọ́n sìrìn àjò lọ sí ìlú Damascus yìí wọ́n sì kó gbogbo fámìlì wọn pátápátá lọ sínú náà wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé ìlú náà wọ́n bẹ̀rẹ̀ sí máa rí àwọn ọmọ wọn so Sheikh Al-Allama Al-Albani ta'ala nínú ìlú yìí wọ́n parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn ní ilé ẹ̀kọ́ kan tá ń pè ní ilé ẹ̀kọ́ àwọn jam'iyyatul ishaf jam'iyyatul ishaf al-khairi àwọn jam'iyyatul ishaf al-khairi àwọn ni wọ́n dá ilé kéwù ilẹ̀ ilé kéwù alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ibẹ̀ ni Sheikh Al-Albani wọ́n ti parí àdìrọ́sà ibtidahiya wọn bitafawuq pẹ̀lú èsì eléyìí tó ga jùlọ pẹ̀lú pé wọ́n borí jáde nínú níléèwé náà ni. نظرا لسوء رأي والده في المدارس النظامية من الناحية الدينية فقد قرر عدم إكمال الدراسة ووضع له برنامجا علميا مركزا آه، سيابا a bá wá يروي sí ìròrí bàbá Sheikh Al-Albani ní ìwòye sí nípa àwọn ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ eléyìí tó ẹ́ sí pé wọ́n ti to ètò bó ṣe máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ pé ń tọ́kọ̀ lásìkò báyìí lélẹ́yìí kódà kí láàkáyì rẹ gbé jù bẹ́ẹ̀ lọ kò ní kọ́ jù báyìí lọ kò yé báyìí nísìnyí àwọn náà ń pè ní almadarisu nizamiya so a ìrúrí baba sheikh Albani nípa àwọn ilé ẹ̀kọ́ yìí pàápàá jùlọ ní abala tẹ̀sìn kò dá sílé àwọn ẹ̀kọ́ yìí pé àwọn rò pé èèyàn lè ṣàǹfààní tó tó nírú àwọn ilé ẹ̀kọ́ báyìí pàápàá jùlọ lábala tẹ̀sìn pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ tá ń wí àwọn ilé ẹ̀kọ́ ìjọba àwọn ilé ẹ̀kọ́ ìjọba tó wà ń lù ú bàbá Sheikh Al-Albani wọ́n rí wípé táwọn bá ní káwọn ọmọ yìí máa tẹ̀síwájú ní ìmọ̀ kẹ́kọ̀ọ́ nílé àwọn ẹ̀kọ́ wọ̀nyí kò ní sẹ́sìn lára wọn ní Damascus so tá a bá wo bí Damascus ṣe rí kódà tí tó fi dòní àti àwọn ilé ẹ̀kọ́ ìjọba tó wà ń bẹ̀ kọ́dà tó fi dòní ẹ jẹ́ ká kọ̀ǹpìà rẹ̀ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ ìjọba ti nàìjíríà bí báyìí ilé tó ẹ́ pé àwa ò níbòmíì táwa ń fi àwọn ọmọ wa sí láti lọ kẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ ní náà lọ so ẹ jẹ́ ká wo ìròrí bàbá yìí àti ìròrí tàwa níbi rírí ọmọ so ala kulli hal so gbogbo alámọ̀ wípé wọ́n gbẹ̀rù nàìjíríà yìí ó burú ju ti Damascus lọ àwọn ilé ẹ̀kọ́ nàìjíríà yìí ó burú ju àwọn ilé ẹ̀kọ́ Damascus lọ so ibà nísìnyí fi tabi'ati al-hal àrí bẹ́ẹ̀ so ilé ìbáyìí ló ń túmọ̀ sí pé ó ń kálukú wa náà so ká gbìyànjú láti ronú wa dáadáa lórí àwọn ilé ẹ̀kọ́ tá a bá fẹ́ fi àwọn ọmọ wa sí kò yé báyìí nísìnyí so lórí àwọn ilé ẹ̀kọ́ tá a bá fẹ́ fi ọmọ wa sí káwọn ọmọ lọ kọ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ wálé fún wa kó máa di pé èèyàn mọ̀ wá jẹ̀ kábàámọ̀ nígbà tó bá dé jọba jù nítorí ilé báyìí ó ní baba Sheikh Al-Albani baba Sheikh Al-Albani fi pinnu wípé a Sheikh Al-Albani ò ní parí ẹ̀kọ́ wọn níbẹ̀ gbà tán parí primary school báyìí tán parí primary school wọn ni wọn ní pa wọn ní wọn ní tẹ̀síwájú ilé ẹ̀kọ́ ìmọ̀ ọ̀wá bọ̀ àìlẹ́hu barnamajan ilmiyan wọn wá gbé àwọn ètò ẹ̀kọ́ wọn gbé kalẹ̀ fún wọn nílé qama min khilalihi bita'limihi al-Qur'ana bita'limihi al-Qur'ana bàbá Sheikh Al-Albani fúnra wọn àwọn ni wọ́n wá dúó lórí wípé àwọn ni wọ́n gbé iṣẹ́ ìdání pé àwọn ètò táwọn la ètò ẹ̀kọ́ táwọn là kalẹ̀ yìí àwọn gan làwọn máa kọ́ ọmọ yìí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú kí wọ́n kọ́ Sheikh Al-Albani al-Qur'an wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú al-Qur'an al-Karim wa tajwid àti ìmọ̀ nípa bá ti mọ Qur'an kí dáadáa so eléyìí báyìí tíyẹn bá ń ka ìtàn àwọn àìmọ̀ gbogbo wọn pátápátá ẹ̀rí pé nǹkan alákọ̀ọ́kọ́ tọkọ ma fi ń bẹ̀rẹ̀ tọ́ ma bẹ̀rẹ̀ kọ́ wọn ní alukur'anul karim wọn kọ́kọ́ kọ́ alukur'an tí wọ́n yanjú tí wọ́n jìnnà tí wọ́n maka tí wọ́n dẹ̀ ha bẹ́ẹ̀ náà ni sheikh al rahma allah ta'ala bàbá wọn ló kọ́ wọn ní alukur'anul karim àti at-tajwid so ilé báyìí náà a fi ń ṣe ẹnìkọ̀ọ̀kan wọn lójú kòkòrò ẹ jẹ́ ká lọ mójútó alukur'an ká lọ mójútó alukur'an kíkà tá a bá tiẹ̀ lè ha Aman n tó lóore jù fún wa n tó lóore jù òun náà ni kéèyàn ha alukur'anul karim kéèyàn ha tíyàn bá wá lè ha gbogbo alukur'an kó àwọn ayatul ahkam àwọn aya tí ó ní ṣe pẹ̀lú àwọn ìdájọ́ ẹ̀sìn kó ha kó dẹ̀ ha dáadáa kó jẹ́ kó dúró dáadáa bákan náà kí ṣe yá alukur'an nìkan kíyàn mọ kur'an ká dáadáa kí kur'an kó dúró lẹ́nu yẹn nílé báyìí nínú àwọn àdánwò àti nínú àwọn nǹkan tó yẹ sí pé ó ń kó bànújẹ́ bá wa ní àwùjọ tá a wà yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwa tí aláǹṣe súnà ọ̀pọ̀lọpọ̀ àwa shabab àtàwọn tó ti ṣáájú wa tí ẹ bá gbé wọn sí irúsùn wọn tí ẹ bá gbé wọn sí irúsùn wọn Qur'anul Karim pé kíyàn tí wọ́n ka Qur'an lásán wallahi ìbànújẹ́ ò bá yẹn gan ìbànújẹ́ ò bá yẹn pé subhanallah ibùdó umma yìí ń lọ àwọn immatul masajid àwọn tá a ṣe ìmáàmù ní masalasi wa sí bá ṣe ń ka Qur'an lélẹ́yìí ẹ́ eh? ṣé bó ṣe tọ́ka máa ka alukur'an lélẹ́ báyìí kò yé báyìí nísìnyí ẹlòmíì ò tún wá ní kùn ńlá láti máa ka ìkàkùkà nínú alukur'an kò tiẹ̀ níbi kíta láti máa ka ìkàkùkà nínú alukur'an so lè báyìí allahi àdẹ́wò ńlá ni so báwo lèyàn ṣe fẹ́ lóhun ṣe súnnà tí ò ní mójútó alukur'anul karim so tí ẹ bá láǹfààní àti jòkó sí ìdánilẹ́kọ̀ọ́ afáàmì báyìí ibi tẹ́ ti wà discouraged ó ní ìgbà tẹ́ bá rí tó bá bẹ̀rẹ̀ sí máa pe àwọn nǹkan jáde lẹ́nu àbí tó bá bẹ̀rẹ̀ sí máa ka Quran lẹ́wà rí pé ah, àsáfà yìí ẹ̀mọ̀ èèyàn kọ́kọ́ já ráǹkì ẹ̀ lọ́dọ̀ yín náà pé káì ẹni yìí kò níbi kankan dúró sí nípa ìmọ̀ Quran kẹrì àdámọ́mẹ̀dé nìyẹn ni àdámọ́mẹ̀dé nìyẹn ni so aláti gbìyànjú gan kárí wípé àsì ahọ́n wa jìnnà gan níbi Qur'an níbi tajwid kárí pé à ń pè nǹkan dáadáa èmi máa ń sọ kí nìkan fáwọn èèyàn wípé ẹ má kí a ní ìròrí wípé nígbà a bá fẹ́ ka Qur'an nìkan òun la máa pé hurufu dáadáa àwọn ní ẹ̀yà bá fẹ́ ka Qur'an nìkan nínú kò ń Qur'an nìkan ní gbogbo àwọn tá a bá fẹ́ pa ká tún àwọn wa ṣe kárí pé à kódà tí èèyàn bá lọ gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí àwọn olùmọ̀gbà ti sọ kalẹ̀ tán kalẹ̀ tẹ́ bá ń rí tán bá ń pè nǹkan jáde lẹ́nu ẹ mọ̀ pé masha Allah ẹ mọ̀ pé ahọ́n wọn dúró gan kò tí yẹ bá nísìn tẹ́ bá dẹ̀ gbọ́ kírọ́ àwọn ẹni tó bá ti láǹfààní àti gbọ́ kírọ́ Sheikh Al-Albani rí so kìí ṣe pé ohun wọn lóhùn tó dùn púpọ̀ sẹ́wọ̀n pé ohun ẹ̀bùn ni nítorí ọjọ́ nítorí pé nǹkan kan tó yẹ pé ọlọ́run bá àríkà máa fi ń sẹ́ẹ̀bù fún yẹn èèyàn kì í gbìyànjú débẹ̀ ọlọ́run máa ń bún yẹn ni àmọ́ yìí tí yẹn máa ń yàn lórí òun náà ni kíkẹ́kọ̀ọ́ mímọ̀ àti ìhà torí pé èèyàn ń tiẹ̀ èèyàn máa ń ṣiṣẹ́ débẹ̀ ni kì í sẹ́ẹ̀bùn kò tí yẹ báyìí nísìnyí so Sheikh Al-Albani kìí kí wọ́n ní ohun ohun òbúrẹ́wà bẹ̀rẹ̀ kìí kí wọ́n lóhun tó dùn púpọ̀ ṣùgbọ́n tí Sheikh Al-Albani bá ń ka Quran pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú àwọn pẹ̀lú tajwid inú yóò sì máa dùn pé masha Allah àwọn afá yìí ọlọ́run ní kí wọ́n jìnà gan kò yẹ báyìí nísìn yàtọ̀ sí ilé tó ẹ pé sábà ń ṣẹlẹ̀ láwùjọ tiwa yìí tó ẹ pé tẹ bá rí afá mi báyìí masha Allah tẹ bá ń retí pé tẹ bá ń retí n tó ga látọ̀dọ̀ rẹ̀ báyìí nígbà tó bá bẹ̀rẹ̀ sí ka Kùránì báyìí nígbà tó bá bẹ̀rẹ̀ sí máa pè nǹkan báyìí so ìbànújẹ́ ó bá yàn gan so a kọ́ gbọ́dọ̀ mójútó lákọ̀ọ́kọ́ alukur'an alukur'an ẹ jẹ́ ká lọ mójútó kur'an gan ká mójútó tajwid gan tó yíba nísìnyí tọ́lọ́n bá lè kí lábá yọ̀ǹda fún wa ẹ̀jẹ̀ ká ha tó yíba nísìnyí tọ́lọ́n bá lè kí lábá yọ̀ǹda fún wa ṣùgbọ́n tọ́lọ́n bá bá yọ̀ǹda kárí ha ká àwọn àwọn ayatul ahkam ká ha dáadáa tó yíba nísìnyí nígbà tí Sheikh al nígbà tí bàbá wọn kọ́ wọn ní al àti tajwid tán wọ́n tó kọ́ wọn ní as wọ́n kọ́ wọn ní ìmọ̀ sarf ọ̀dọ̀ bàbá wọn ti kọ́ ìmọ̀ sarf wákan náà kọ́ wọn ní ah, wọ́n ní wa hanafi wa fiqha al-madhhab al-hanafi wọ́n tún kọ́ fiqhiwu madhhabu hanafi lọ́dọ̀ wọn ẹn pé hanafiyun madhhab ni bàbá wọn so wọ́n kẹ́kọ̀ọ́ fiqhiwu lọ́dọ̀ bàbá wọn yìí lórí madhhabu hanafiya so yìí báyìí nísìnyí so ni wọ́n kọ́ lọ́dọ̀ bàbá wọn. kama sharaka fi ta'limihi ba'du kama sharaka fi ta'limihi بعض العلوم الدينية والعربية بعض أصدقاء والده كما سيأتي إن شاء الله wọ́n ní bákan náà àwọn tó tún kópa níbi ìmọ̀ kọ́ Sheikh lẹ́kọ̀ọ́ tọ́kọ́ wọn ní apá kan àwọn ìmọ̀ ẹ̀sìn àwọn ìmọ̀ lárúbáwá bíi balagha bíi nahwu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bíi arud bíi àwọn apá kan ẹ̀mẹ̀sìn náà kò tí ì yé báyìí nísìnyí bíi àwọn usulul fiqh oríṣiríṣi àwọn gbogbo àwọn ìmọ̀ báyìí àwọn tó tó kópa níbi ìkọ́ṣe kàrẹ́bá nínú àwọn ọmọ yìí àwọn apá kan àwọn ọ̀rẹ́ bàbá wọn ni so Sheikh Al-Albani tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bàbá wọn náà naam akhadha ala abihi mihnata islahi sa'ad fa ajadaha hatta sara min ashabi shuhrati fiha nínú àwọn àǹfààní tí Sheikh Al-Albani tó ṣe lọ́dọ̀ bàbá wọn ni pé ọ̀dọ̀ bàbá wọn ni wọ́n ti kọ́ṣẹ́ àgbò ṣíṣe wọ́n sì mọ iṣẹ́ yìí dáadáa débi wípé wọ́n jẹ́ kan nínú àwọn tó hàn níbi iṣẹ́ yìí nínú ìlú pé tó bá ní inú àwọn tó máa góṣe dáadáa o tó hàn pẹ̀lú pé wọ́n máa góṣe Sheikh Albani jẹ́ kan nínú wọn nínú ìlú ibi tí wọ́n mọ iṣẹ́ yìí dé látọ̀dọ̀ bàbá wọn. wa akhadha yaksibu eh, rizqahu minha ibi iná tí ibi iná tí ń ṣiṣẹ́ tó ti ń wá ìjẹ̀mú wọn tó ti ń wá rìzìkì wọn. wa kana ta'allumuhu hadhihi al-mihna kíkọ́ tí wọ́n kọ́ iṣẹ́ yìí àti hijira tí wọ́n ṣe ila biladi sham lọ sí ìlú sham ni'matayni kabiratayni an'ama Allahu bihima alayhi wọ́n jẹ́ ìdẹ̀ra ńlá méjì tọ́nà wọn bá rí kíláàsì fún Sheikh Al-Albani pé wọ́n níṣẹ́ lọ́wọ́ iṣẹ́ ọwọ́ wọn wọ́n fi ń jẹun bákan náà wípé bàbá wọn ṣe hijira lọ sí ilẹ̀ sham wa liwalidihi al-fadlu bidhalika gbogbo eléta sọ yìí ẹ̀rí pé bàbá wọn ló ní ọlá yẹn tó pẹ́ bàbá wọn ló sì jírọ́ tó kó wọn lọ sí ìlú Sham bàbá wọn ló sì kọ́ wọn níṣẹ́ yìí naam faqad waffarat lahu hadhihi al-mihnatu waqtan jayyidan lil-mutala'ati wad-dirasa wọ́n ní iṣẹ́ tá a sọ yìí iṣẹ́ aago ṣíṣe yìí ó fún ṣèkì ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò ó gbà wọ́n láàyè gan láti máa yẹ àti láti máa kẹ́kọ̀ọ́ nítorí pé wọ́n jẹ́ni tó ń jẹ nínú iṣẹ́ ara wọn àsìkò tó bá wù wọ́n òun ó ti ní ó sí ààyè ìtajà ààyè ààyè wọ́n sì ṣọ́ọ̀pù ìta ìṣiṣẹ́ wọn àsìkò tó bá wù wọ́n ni ó pàdé ìjọ tó bá wù wọ́n ni ó lọ wọn lẹ́nìkan tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ eléyìí báyìí fún wọn nígbà láàyè láti lè máa yẹ tíra o àti láti máa kẹ́kọ̀ọ́ wàháyé àtìláhù hijratuhu ma'rifata al-lughati al-arabiyyati wal so a ìjírọ̀ wọn tí wọ́n ṣe yìí lọ sí ìlú Ṣáàmù yìí ẹ̀ ń pé ilẹ̀ lárúbáwá ní ìlú Ṣáàmù eléyìí báyìí ó fún wọn láǹfààní láti mọ èdè lárúbáwá dáadáa láti gbọ́ èdè lárúbáwá dáadáa bákan náà láti najú tó àwọn ìmọ̀ ṣẹ̀ríà láti inú àwọn ibi tá a ti mú ní ìpìlẹ̀ naam lẹ́yìn eléyìí báyìí ẹ jẹ́ ká wo tawajjuhu ila ilmi al-hadith wa ihtimamuhu biha ìdájúkọ tí sheikh al-albani dájúkọ ìmọ̀ hadith àti ìlàkùlé kan pẹ̀lú ẹ̀ tawajjaha sheikh li'ilmi al-hadithi na'wa ishrina min umrihi in tó tó bí ogún ọdún nínú ọjọ́ orí sheikh al-albani fi dájúkọ ìmọ̀ hadith 20 years not devote fún ìmọ̀ hadith so ilé ìbẹ̀ǹjẹ́ kó yíwa wípé nǹkan tí yàn bá fẹ́ ṣe èyàn máa ń fi àsìkò lẹ̀ fún ni èyàn ó fi àsìkò lẹ̀ fún sámú tí yàn ráyè tiẹ̀ gan kìí pé yàn kàn ṣe nǹkan kan wẹ́rẹ́wẹ́rẹ́ èyàn ó ṣe kò ní ti ṣe yanjú yóò bá bọ́ta yóò lóun ṣe kíni yóò mọ̀ pé rẹ̀ ní nǹkan àbọ̀ ẹ̀kọ́ àbọ̀ ọmọ yìí máa ń fìyà jẹyàn ni kò yí báyìí nísìn Sheikh Al-Albani rahimahullahu ta'ala ogún ọdún ni wọ́n fi dájú kọ ìmọ̀ hadith متأثرا بأبحاث مجلة المنار متأثرا بأبحاث مجلة المنار inú àwọn nǹkan tí wọ́n ti wá ní ìlapa dáadáa jù nínú àwọn ìgbìyànjú wọn lórí ma hadith yìí òun náà ni majallatul manar magazine kan bẹ̀ tán pè ní almanar allati yusdiruha al-sheikh muhammad rasheed ridha rahimahullah ilé tó yẹ pé sheikh muhammad rasheed ridha àwọn ni wọ́n máa tẹ magazine jáde wakana وكان أول عمله وكان أول عمل حديثي قام به وكان أول عمل حديثي قام به وكان أول عمل حديثي قام به نسخ كتاب المعنى المغني عن حمل الأسفار المغني عن, حمل الأسفار في الأسفار في تخريج ما في الإحياء من الأخبار أقوى يسات الشيخ الألباني كوكوشي وكان أول عمل حديثي قام به نسخ كتاب أقوى يسات الشيخ الألباني كوكوشي نينو ما نينو شيخ حديث ونترى oni tíra ka tán pè ní al-mughni an hamli al-asfar àwọn nan sa sáxọ tíra yìí tíra tán pè ní al-mughni an hamli an al-asfar fi al-asfar fi takhrij ma fi al-ihya'i min al-akhbar ẹni tó ṣe tíra yẹn òun ni al-hafiz al-iraqi rahimahullahu ta'ala wa ta'aliq alayhi wọ́n dẹ̀ ṣe ta'aliq lórí tíra yìí so eléyìí ni iṣẹ́ alákọ̀ọ́kọ́ tí a kọ́ sọ pé iṣẹ́ hadithu tí ìtọ́jẹ́ iṣẹ́ aláàkọ́ tí Sheikh Al-Albani kọ́kọ́ ṣe eléyìí ni iṣẹ́ tó ń kọ́ ṣe ọ̀nà ni tíra ti àṣàlàyé yìí والذي ينظر إلى جهد الشيخ في هذا العمل يعجب لنباهته وحسن اطلاعه في مثل ذلك السن ويزداد ويزداد أعجبه من شدة إتقانه لترتيب الكتاب وتسنيقه وحسن خطه wọ́n ní ẹni tó bá wá wo iṣẹ́ tí Sheikh Al-Albani ṣe yìí ìgbìyànjú Sheikh Al-Albani ṣe lórí iṣẹ́ ta lórí tíra ta sọ yìí ẹ̀rọ ẹni báyìí yóò ṣe mà gan bí Sheikh bá ṣe mú bérebére tó nínú mà bákan náà yóò ṣe mà gan lórí pé lórí bí Sheikh ṣe dáa tó ní ìyẹ́ tíra wò bọ́n ṣe dáa tó níbi ìmọ̀ ìnajú wo tíra ní irú ọjọ́ orí kékeré tán wà nígbà yẹn tí wọ́n ti dàgbà rárá wọn ti dàgbà rárá ní gbogbo ọjọ́ ní gbogbo àsìkò tá à ń sọ yìí wọn ti ju bí tààtì lọ lọ́jọ́ orí nínú àwọn kan tó wá ń múyàn lékún ní ìsèmà lára Sheikh Al-Albani ni pé téèyàn bá wo bí wọ́n ṣe ní agbára tó níbi dídè nǹkan mọ́lẹ̀ àti níbi ṣíṣe nǹkan dáadáa níbi ìtọ́nù wọn Sheikh Albani tó bá ṣe nǹkan báyìí wọ́n máa ń ṣe ìkọ́nù ẹ̀ gan wọ́n ṣe tí ó yànjú wọ́n ṣe tí ó dáa téèyàn bá wo bí nǹkan yẹn ṣe lágbára tó lára wọn nígbà yẹn tó yẹ sí pé gbogbo ohun tí wọ́n ṣe ń gbà yẹn wọ́n ṣe kan láyé kán má ṣe yọrí wọ́n ṣe kan láyé kán ṣe ti láàbọ̀ wọ́n ṣe tí ó ṣe kìnnì tí ó perfect wọ́n ní bákan náà téèyàn bá wo bí wọ́n ṣe to tíra tá ń wí yìí kò tí yé báyìí ní sìn bọ́n ṣe to tíra yìí so bọ́n ṣe ṣe oríṣiríṣi àwọn iṣẹ́ tó ń ṣe nínú tíra yìí àti xọ́tù wọn tẹ́ bá rí bó ṣe dáa tó ní ọjọ́ orí tàn sọ yìí yóò sì mọ̀gá pẹ̀lú sheikh wakana dhalika al'amalu fatihata khairin kabirin faqad izdada iqbalan ala ilmi alhadithi hatta inna walidahu yunkiru alayhi ishtighalahu bihi qailan lahu inna ilma alhadithi sun'at almafalis wani iṣẹ́ tí sheikh Albani ṣe yìí ó jẹ́ ìṣílẹ̀kùn orí tó tóbi gan fún wọn nítorí pé ṣéèkì wọ́n lékún gan wọ́n tó bẹ̀rẹ̀ sí máa lékún wọ́n tẹ̀síwájú níbi ìmọ̀ dájú kọ ìmọ̀ hadith débi pé bàbá wọn gan wọ́n bẹ̀rẹ̀ sí máa takò wọn lórí bọ́n ṣe bọ́n ṣe fi gbogbo àsìkò wọn lẹ̀ fún ìmọ̀ hadith yìí nǹkan tí bàbá wọn sọ fún wọn ni pé inna ilm hadith sun'at al-mafalis mafalis sun'at hadith iṣẹ́ àwọn àwọn olùsí èèyàn ni àwọn tí ò kí ń níláárí ní ìmọ̀ hadith kí ló fà á nítorí wípé téèyàn bá ọ̀rọ̀ sí baba Sheikh Al-Albani sọ yìí bó ṣe rí nìyẹn tó tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kí gbájúmọ̀ ìmọ̀ hadith tálíkà náà sábà máa ń jẹ́ kí ló fà á ó ní wípé ìmọ̀ yẹn ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò yẹn yóò jẹ́ kí àsìkò yín láti ṣe nǹkan míì kéré gan àsìkò yín láti wálé ayé láti wá ìjẹ̀mú yóò kéré gan so wọn kì í sábà ráàyè táyé so aláìní náà sábà máa ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀wọ́ tọ́rọ́ kọ́bọ̀ tán bá tó ń rí láti fi jẹun tíra náà tó mọ́ fi rà so yóò wá jẹ́ kí wọ́n ya olùsí gan eléyìí báyìí ni sheikh ẹni eh, baba sheikh Albani onuwọn rí tẹ́fi ń takò sheikh Albani pé ṣékèṣe pé ọ̀nà tó fi tòsí lọ́fẹ́ máa rìn yìí torí pé ilmul hadithi sunat al iṣẹ́ àwọn tí wọ́n jẹ́ aláìní ni wọ́n ní nǹkan yìí wa rogma hadha lihadithi rasulillahi sallallahu alaihi wasallam wọ́n ní tó ń ti gbogbo nǹkan tá ń sọ yìí gbogbo oríṣiríṣi ìtakò tí Sheikh Albani rí yìí wọ́n ní ìnífẹ̀ẹ́ wọn sí ìmọ̀ hadith wa nabi sallallahu alaihi wasallam ó tó ń lékún ni kò yí báyìí nísìnyí wa tamyizu sahihihi min da'ifihi bákan náà ìnífẹ̀ẹ́ wọn sí báwo láti máa ṣe ìyanjú láàrin hadith eré tó lálàáfíà tẹ́lẹ̀ tó wà da'if ó ń lékún sí lọ́dọ̀ Sheikh Albani ni وبما أنه كان يعيش في كنف والده الذي يعول أسرة كبيرة فلم يكن بمقدوره أن يشتري ما يحتاج إليه من الكتب التي لا يجدها في مكتبة أبيه العامرة بكتب المذهب الحنفي الخاصة wọ́n ní gẹ́gbọ́n ìjẹ́ pé Sheikh Al-Albani wọ́n ń gbé lábẹ́ bàbá wọn ní ilé tó ẹ́sì pé wọ́n ń darí mọ̀lẹ́bí tó tóbi gan kò sí nínú kápá Sheikh Sheikh ò lágbára láti ra àwọn tíra tán ní bùkátà sí àti nínú àwọn tíra tí wọ́n rí nínú láìbírì bàbá wọn tó yẹ pé ó kún fún tíra madhabu hanafi nìkan so tẹ́báwo àwọn nínú maktaba bàbá Sheikh Al-Albani tíra tó wà ńbẹ̀ tó pọ̀ jù òun náà ni tíra al hanafi ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra míì tí Sheikh Al-Albani níbi tí wọ́n bùkátà láti gbé kan tẹ̀síwájú ní ẹ̀kọ́ wọn rówó láti ra wọ́n sì ń gbé lábẹ́ bàbá wọn yìí wọ́n wà lábẹ́ bàbá tó yẹ pé ń tọ́jú wọn tó yẹ pé mọ̀lẹ́bí kéde àwọn nìkan lọ́wọ́ tí bàbá wọn bí mọ̀lẹ́bí tó tóbi ni ولذلك توجه شطر المكتبة الظاهرية إلي بأن لو شيخ الألباني تفي داجوكو آه لايبري الظاهرية تفي برسيما اللوبي وكان من نعم الله وكان من نعم الله الكبرى عليه إلي بأي واجن نينو أوان أجه كان نينو أوان إكي الله وبا تتوبي لوري شيخ الألباني فلبسين لو سي مكتبة إذ كان فيها كل كتاب لا يستطيع شراء لا يستطيع شراءه nítorí بواري نو rí gbogbo àwọn tíra tún wà ní ìkápá láti rà kama kana yasta'inu ahyanan bi ba'd al-maktabati at-tijariyya al-khassa wọ́n ní nígbà míì náà tó ní wọ́n máa ṣèràn lọ́wọ́ pẹ̀lú kí wọ́n máa lọ sáwọn àwọn maktaba míì náà tó yẹ pé wọ́n tọ́jẹ́ ti ti tìjàríyà tó yẹ pé wọ́n ta tíra ń bẹ̀ ni so àwọn máa lọ síbẹ̀ láti lọ kàwọn tíra míì náà ń bẹ̀ faqad kana yasta'iru minha ba'd al-kutub wọ́n máa lọ síbẹ̀ wọ́n lọ yá tíra àwọn àwọn maktaba yìí wọ́n ẹni tó wá fẹ́ yátira mbẹ́ yọ sanwó ni Sheikh Albani ó mú wọn lọ yátira mbẹ́ ẹgẹ́ bíi maktabatu Salim Al-Qasibani rahimahullahu ta'ala maktaba tí wọ́n tẹ́yìn bá fẹ́ yátira mbẹ́ ẹ sanwó ni ọmọ lọ síbẹ̀ wọ́n ní bákan náà bákan náà ti maktabatu al-arabiyatul al-maktabatu al so wọ́n máa lọ síbẹ̀ yẹn náà àfọwọ́ ubaid إخواني ni تراي ní tírà yìí ni wọ́n ní maktaba tawi wa asbaha al-ihtimamu bil hadith wa ulumihi shughluhu shaghil ìwà dájú kọ ìní àkọlé kan pẹ̀lú ìmọ̀ hadith òun ni ó wá jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan tí ó kọ́ Sheikh Al-Albani jùlọ nǹkan tí wọ́n bí sí pẹ̀lú jùlọ tí wọn ìmọ̀ hadith ni hatta kana yaghliqu ويذهب إلى المكتبة الظاهرية ويبقى فيها إثنتا عشرة ساعة wọ́n ní débi pé Sheikh Albani wọ́n tilẹ̀kùn ṣọ́ọ̀pù wọn wọ́n wá lọ síbi wọ́n lọ sí maktabatu zọ̀hìríyà wọ́n sì wà ń bẹ̀ fún twelve hours lẹ́ntín katira twelve hours la yafturu anil mutalaati wa ta'liq wa tahqiq wọn ní sinmi kò ní rẹ̀ wọ́n níbi ìmọ̀nájú wo tíra ò ní sú wọn kò ní sú wọn kò ní rẹ̀ wọ́n láti mọ̀nájú wo tíra àti láti máa ṣe ta'liq láti máa ṣe àwọn àlékún lórí àwọn ọ̀rọ̀ tó bá nídi tààlík àti láti mọ́ sí tàkík ibi tó bá yẹ kan sí tàkík àyàfi àwọn àsìkò kan àwọn àsìkò ìrun lásán ẹlẹ́rìí Sheikh Al-Albani tí wọ́n jáde kó nu maktaba tó má tún ti darú ìrun dé báyìí wọ́n tún padà sínú maktaba nìyẹn wa kana yatanawalu ta'amahu al-basita fi al-maktabati fi kathiri min al àwọn oúnjẹ kéékèèké tán máa ń jẹ wọn kì í jẹun púpọ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò inú library náà ti máa ń jẹ oúnjẹ àárọ̀ wọn báyìí wọ́n lọ jẹun library ni oúnjẹ ọ̀sán wọn náà inú library náà wọ́n ti jẹ oúnjẹ alẹ́ wọn inú library wọ́n ti jẹ so àwọn oúnjẹ kéèké náà sì náà máa ń jẹ hatta inna idarata al-maktabati وافقت على تخصيص غرفة خاصة للشيخ ليقوم فيها بأبحاثه العلمية المفيدة wọ́n ní nǹkan yìí lágbára débi wípé àwọn tí ń darí ètò àwọn tí wọ́n mójútó maktaba gan tán mójútó library gan wọ́n gbà láti fún Sheikh Al-Albani ní tírà wọ́n gbà láti fún wọn ní yàrá kan wípé kí Sheikh Al-Albani kan máa lo yàrá yẹn láti máa fi ṣe báṣu wọn kẹ́nìkan kan máa disturb wọn kan máa wà láàyè ibi tí gbogbo àwọn yòókù ń wà tó yẹ sí pé àwọn èèyàn máa dààmú wọn bẹ̀ àwọn èèyàn máa ká ìrújú bá wọn tí wọ́n fún wọn lódìdí yàrá kan tó yẹ sí pé àwọn nìkan náà máa dá wà ń bẹ̀ níbi tí wọ́n rí pé Sheikh yìí ibi tí wọ́n rí pé wọ́n ní àkólé kan ìmọ̀dé wàwáfàkọ̀t alamanhihi miftah almaktaba àwọn láìbírì yìí dẹ̀ ní wọ́n tún padà wọ́n padà wọ́n padà gbà láti fún Sheikh Al-Albani ní kọ́kọ́rọ́ láìbírì pé ìgbà tó bá wù ọ́ ní kọ́ mọ́ sí ìgbà tó bá wù ọ́ kọ́ mọ́ tí ibi tí wọ́n rí pé wọ́n lázàmà maktaba ìdè fakana yadkhulu qabla almuwazzafina sabahan fi ba'd as-sinin wọ́n ní kódà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọdún Sheikh al a máa dénú láìbírì yìí ṣáájú àwọn tí wọ́n ṣiṣẹ́ ní láìbírì gan àwọn librarians gan Sheikh al máa ń dé láìbírì ṣáájú wọn wàhùn yẹn sọ̀rọ̀ fún ilẹ̀ abuyutihim zuhuran tó bá dẹ̀ ti dàsíkò zuhur gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àwọn padà sílé tiwọn àwọn àwọn librarian àwọn tí wọ́n mójú library thumma la ya'udun wọn ní padà sí library mọ́ walakinna sheikha yabqa fil maktabati ma sha Allahu al-baqa farubbama yusalli al-isha thumma yansarif wọ́n ní àmọ́ sheikh àwọn wà nínú maktaba yìí ní òdiwọ̀n gbàtọ́lọ́wọ́n balẹ̀ kí wọ́n bá fi nìkan wà ń so dédé ìgbà tọ́lọ̀ bá ní ká bá gbà wọn láàyè ni wọ́n fi wà ń so kódà ń gbà míì wọn máa kí ìṣá yìí ń bẹ̀ súnmọ́ yẹn sọ́rífù lẹ́yìn náà wọ́n á ṣe lọ́lé. wa inna kulla man ra'ahu fil maktabati anadhak ya'rifu mada ijtihadihi wa hirsihi ala al-istifadati min waqtihi. gbogbo ẹni tó bá wá rí Sheikh gbogbo àwọn tó ń rí Sheikh Albani nínú maktaba lásìkò yìí gbogbo wọn pátápátá ni wọ́n mọ báwo ni Sheikh àti ojú kòkòrò rẹ̀ pé ah, ah gbogbo ìgbà kò sígbà tá a dé library tá a ní bẹ́ẹ̀ nìyí bẹ́ẹ̀ gbogbo ìgbà bẹ́ẹ̀ débẹ̀ láàárọ̀ òun lẹ́bàá bẹ́ẹ̀ débẹ̀ lálẹ́ ẹ̀bà ni kò sígbà kan tẹ́ dé library tẹ́ níbà eléyìí jẹ́ káwọn èèyàn mọ báwo ni ìgbìyànjú wọn ṣe tó àti ìlójú wọn lórí ìsànfàní nínú mọ̀ àtàsìkò wọn hatta innal kathirina minan nasi كانوا يحملون عليه لكثرة انهماكه في المطالعة والتعليف أثناء زيارتهم له في المكتبة وبالطبع كان للشيخ عذره لأنه لا يريد إضاعة الوقت بالترحاب والمجاملة وكان يجيب عن بعض الأسئلة التي توجه, التي توجه إليه وهو ينظر في الكتاب دون أن يرفع بصره إلى محدثه بأوجز عبارة تؤدي الغرض wani débi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wá sí maktaba wọ́n máa gbóríṣiríṣi àwọn ìbéèrè wá wọ́n so nítorí pé wọ́n rí pé Sheikh Al-Albani wọ́n bízì inú maktaba gan pé ẹni yìí ẹni tó bízì ti ń ka tíra lọ́pọ̀lọpọ̀ wáyé ó súnmọ́ tá a bá bí léèrè lọ́pọ̀lọpọ̀ àwọn ìbéèrè ẹ̀sìn kó mọ̀ sí kí ni kó mọ̀ rí yanjú fún wa wọ́n mọ̀ wá béèrè lọ́dọ̀ Sheikh Al-Albani nígbà tán bá wá bẹ Sheikh Al-Albani wò nínú tán bá wá sí maktaba jàre so àmọ́ Sheikh Al-Albani àwọn òrá yìí àti máa attend sáwọn èèyàn púpọ̀ so yíba nísìnyí nítorí pé wọ́n rí pé àsìkò àwọn táwọn ní so wọ́n máa ń sábà gbájúmọ́ nǹkan kíkà gan so tó ń ti bẹ́ẹ̀ àwọn ìbéèrè táwọn èèyàn bá ń bi wọ́n léèrè wọ́n á máa dáhùn rẹ̀ wọ́n á máa dáhùn rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n kàn máa dáhùn ni wọ́n sì ń katira lọ́wọ́ wọn ní síjú òkè wọn ní wu ẹni tí ń béèrè béèrè abẹ́ni tí ń bá wọn sọ̀rọ̀ tó fi máa dáhùn béèrè yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ṣókíṣókí tó jẹ́ sí pé yóò sì máa mú ìdáhùn tí àtàfẹ́ yóò máa mú jáde nínú àwọn ọ̀rọ̀ wọn sùnwọ́n kọ́ra mọ́ sọ̀rọ̀ ṣókí tẹ́yìn bá ti bí wọ́n lè báyìí wọ́n kàtíra lọ́wọ́ wọ́n dẹ̀ fún ní dáhùn dáhùn ṣókí tó ń ti bẹ́ẹ̀ wọ́n ní síjú òkè wọ́n mọ̀ kàtíra lọ́wọ́ náà ni wa kana min thamarati hadha al-juhdi mubarak nínú àwọn èso tí ìgbìyànjú alálùbáríkà yìí wá so takhriju ahadith al-buyu' òun náà ni pé wọ́n sì takhriju àwọn ahadith al-buyu' àwọn ahadith tó wà fún bẹ́ẹ̀ tó wà fún wò nínú Islam wọ́n sì takhriju gbogbo ẹ̀ kọ́ sí tàkìríjù ẹ̀ hadithu báyìí tó ń sọ nípa béèyù ó wà nínú tíra báyìí lágbájá báyìí ló gbà wá tàmẹ̀dù báyìí ló gbà wá bá ẹ̀rí nínú tíra báyìí ẹnu tíra báyìí ilé tó wà nínú Bukhari nínú wọn ilé tó wà nínú Muslim nínú wọn gbogbo àwọn sunan àwọn masanid wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe kíni àwọn ma'ajim oríṣiríṣi àwọn tíra yìí sẹ̀kúta bá ní àwọn ma'ajim àwọn ma'ajim nínú ìmọ̀ hadith lánsọ yẹn so yíba nísìnyí so kìí ṣe ma'ajimu ti ti èdè lárúbáwá so Ah, wọ́n bẹ̀rẹ̀ sí máa wọ́n sì takhriju ahadithul buyu' nínú tíra kata ń pè ní mawsu'atul fiqhil islami wa ghayriha minal mu'allafati kama sayati insha Allah wọ́n tó sórí sísí àwọn tíra mìíràn bẹ́ẹ̀ tápàdà mẹ́nuba insha Allah tọ́lọ́ máa ní kásìkò gbáà débẹ̀ naam nítorí àsìkò inú àwọn nǹkan tí a tún ní láti لقد كان الحديث لقد كان لحديث رسول الله صلى الله عليه وسلم الأثر الكبير في في توجيه الشيخ الألباني علما وعملا فتوجه الشيخ نحو المنهج الصحيح وهو التلقي عن الله ورسوله صلى الله عليه وسلم فقط مستعينا بفهم الأئمة الأعلام من السلف الصالح دون تعسب لأحد منهم أو عليه وإنما كان الحق رائده حيث كان وني دي بابا حديث النبي صلى الله عليه وسلم أني لا باتو توبي نبي إتوشي خلال باني al nínú mọ̀ àti nínú iṣẹ́ nínú mẹ̀sìn àti nínú sẹ́sìn nítorí pé Sheikh Al-Albani látara ìmọ̀ hadith yìí ó mú gbájúmọ́ ìmọ̀rin ojú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ìmọ̀rin ojú ọ̀nà tó lálàáfíà ojú ọ̀nà táwọn wúyẹ̀ ó náà ni àtàlákì àníláhi wa rasulihi ká máa mú ẹ̀sìn látọ̀rọ̀ Ọlọ́run bàtà nẹ́bí sallallahu alaihi wasallam faqat pé látọ̀rọ̀ Ọlọ́run bàtà nẹ́bí nìkan láti mọ mẹ́sìn wa ṣùgbọ́n musta'ina bi family a'immatil a'lam àwa ni máa dá gbọ́yé tàbá ń rí àyà Qur'an tàrí hadith anabi tàlà fẹ́ mú ẹ̀sìn bẹ́ẹ̀ wọn a ní máa dá agbóyé Sheikh Albani ń ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú agbóyé àwọn a'immatul a'lam nínú àwọn tó ti kọjá lọ́nà àwọn ẹni rí dúnà ta'assubi li ahadi minhu láyé sọ wípé ẹnìkan báyìí ló ń fẹ́ máa tẹ̀lé nu wọn ìgbà míì tán mú mas'ala báyìí wọ́n á kí ni imam malik sọ lórí ẹ̀ imam al-awza'i sufyan al ibn uyayna ibn mubarak imam abu hanifa imamu shafi imamu ahmad wọ́n gbogbo àwọn imma yìí kí ni wọ́n sọ láì ní sọ wípé nǹkan tí mama abu hanifa tí bàbá mi wà lórí mazhab ẹ̀bá sọ ni mo fẹ́ lù wọ́n ní ṣe tààsùbù sẹ́ni kankan wọ́n sì ní ṣe tààsùbù lórí mazhab kankan wọ́n kan gbogbo ẹ̀ lọ wọ́n sì dìrọ́sà gbogbo ẹ̀ wọ́n fi wọlé tó sí gini àgbóyé lè tí ó lálàáfíà ní gbogbo àwọn àgbóyé yẹn wà innama kana al-haqqu iduhu haythu kana òdodo òun ni ó ń darí ṣéèkù káàkiri gbogbo bí tó dúdú bá wà ibẹ̀ ni ṣéèkì ń lọ kò yí báyìí ní sí kọ̀bá àdọ́dọ̀ imam malik lòdòdó wà ó pa madhabu wọn ti wọ́n lọ sọ́dọ̀ imam malik kọ̀bá jẹ́ pọ́dọ̀ imam abu hanifa lọ́wà kọ̀bá jẹ́ pé ọ̀dọ̀ imam abu imam ahmed kọ̀bá jẹ́ pọ́dọ̀ imam shafi'i ni wa lidhalika bada yukhalifu madhhabahu al-hanafi alladhi nasha alayhi ilé báyìí lọ́fà ló fi jẹ́ pé sheikh al-albani wọ́n bẹ̀rẹ̀ sí máa yapa madhhabu wọn tó jẹ́ al-madhhabu al-hanafi tó yẹ pé òun wọn dàgbà lé lórí tí bàbá wọn fi rè wọn wọ́n bẹ̀rẹ̀ sí máa yapa rẹ̀ lórí àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn masáìl wa kana waliduhu rahimahullahu yu'ariduhu mu'aradatan shadidatan وكان والده رحمه الله يعارضه معارضة شديدة بابا هو من تكون جا دوري لي بقى المكوي كوي حنفي متعصب وني بابا هو بابا هو تعصب حنفي كدو لوري nǹkan tí madhabu hanafiya bá sọ ká má yapa rẹ̀ ká sì má sọ nǹkan mi ká sì má gbà kẹ́nìkan wí nǹkan mi yàtọ̀ fún madhabu hanafi nti sheikh sheikh albani wà lórí ènìyàn so eléyìí báyìí nígbà tí Sheikh Al-Albani wá bẹ̀rẹ̀ sí máa yapa mọ́dàbù bàbá rẹ̀ tó jẹ́ mọ́dàbù hànàfíyà yìí so sheikh ah, bàbá yìí bẹ̀rẹ̀ sí máa tako Sheikh Al-Albani gan fabayyana lahu sheikh annahu la yajuzu li muslimin an yatruka al-amala bi hadithi rasulillahi sallallahu alaihi wasallam ba'da an thabata anhu wa amila bihi ba'd al-a'immati li qawli ahad min an-nas ka'ina man kan sheikh wá bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé fún bàbá wọn kò tọ́ fún mùsùlùmí kankan kó pa hadith kó pa ìmọ̀ ṣiṣẹ́ tó hadith wa nabiti lẹ́yìn tó bá ti rinlẹ̀ pánàbí sallallahu alaihi wasallam sọ táwọn apáka wa ìmọ̀ sì ṣiṣẹ́ tó hadith yẹn kọ́ wá fi hadith yẹn kalẹ̀ nítorí ọ̀rọ̀ kan nù nítorí ẹnìkan nù àwọn èèyàn pé a rí hadith ànábì tó rinlẹ̀ pánàbí wí adẹ̀rí páwọn àyímọ̀ kan ṣiṣẹ́ tó hadith náà kesepẹ́ nìkan ò ṣe rí láyé kesepẹ́ nìkan ò gbọ́yé síbẹ̀ rí kesepẹ́ nìkan ò kesepẹ́ nìkan ò nírú rí yẹn rí láyé àwọn àyímọ̀ kan tó lọ síbẹ̀ ó dẹ̀ rinlẹ̀ pé hadith ànábì yẹn káwá ti torí pé àfa kan ò wí bẹ́ẹ̀ àbí kinní kan sọ bẹ́ẹ̀ káwá pa hadith anabi tì wọ́n ní kò tọ́. wa yadhkuru lahu anna hadha wa manhaju abi hanifa wọ́n tún sọ fún sheikh baba wọn pé kódà eléyìí gan ni manhaju abu hanifa gan tẹ̀lé ń tẹ̀lé baba. wa ghayrihi min al-a'immatil kiram rahimahumullah àtàwọn míì tó yàtọ̀ fún Abu Hanifa gẹ̀rẹ́ náà wà yìí mọ̀ wà tó jẹ́ alápẹ̀lẹ́ kọ́nà báyìí ni ìfàǹfà ìfàǹfà ọ̀rọ̀ láàrin Sheikh Al-Albani àtàwọn míì tó yàtọ̀ fún wọn náà àwọn onímọ̀ tán wà nílùú Ṣáàmù ńgbà yẹn bó ṣe bẹ̀rẹ̀ ni walakiya al-mu'aradata ash-shadidata walakiya al-mu'aradata ash-shadidata min kathirin min al-mashayikh min al-mashayikh al-mutamadhhabin al-muta'assibin Sheikh rí ọ̀pọ̀lọpọ̀ ìtakò wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àtakò lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààfà nínú àwọn tó yẹ pé wọ́n ta madhaba wọ́n rin ojú ọ̀nà àwọn madhabi tó ti ṣáájú tó yẹ pé wọ́n dẹ̀ tó ní tàásùbù lórí ẹ̀ wọ́n takò sheikh gan wa mashayikh sufiyati wal khurafiyina al mubtadi'in wọ́n dẹ̀ rí àtakò lọ́dọ̀ àpàlàpà àwọn àfa onísúfí àwọn òpùrọ̀ àwọn oníbídà wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àtakò látọ̀dọ̀ wọn wa khassatan min bani qawmihi alladhina kanu yuthiruna alayhi al-ammata al بأنه وهابي ضال ويحذرون منه الناس في الوقت الذي وافقه على دعوته بعض بعض أفاضل العلماء المعروفين في دمشق وحضوا على الاستمرار قدما wọ́n ní ṣéèkì wọ́n ní àwọn tó jẹ́ àwọn tó jẹ́ èèyàn ṣéèkì àwọn ìjọ rẹ̀ àwọn èèyàn àwọn ìran rẹ̀ so tó jẹ́ sí pé wọ́n bẹ̀rẹ̀ sí máa fọ́n oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò dá káàkiri nípa ṣéèkì al tó bẹ̀rẹ̀ sí máa pariwo wọn káàkiri pé wàhábì ni ẹni àná ni wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa sọ àwọn èèyàn lára nípa wọn so lásìkò tó jẹ́ sí pé bí ṣèkì ṣe ń rí ìnira aládùn àwọn wọ̀nyí a tún rí àwọn míì nínú àwọn àfa àgbà tó jẹ́ sí pé wọ́n dọ́gba pẹ̀lú ṣèkì tó jẹ́ sí pé wọ́n wà pẹ̀lú ṣèkì lórí dáhàwá tí ṣèkì gbé dání àti lórí manhajù ṣèkì wà lórí èyí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa gba ṣèkì níyànjú lórí pé kán tẹ̀síwájú lórí ibi tí wọ́n wà yẹn minhum al-allama nínú wọn ni agbafa bahjatul baytor so afa yi nínú àwọn tó yẹ pé wọ́n dúró ti sheikh al-Albani ló wà wa sheikh abdul fattah al-imam nínú wọn ló wà wa sheikh tawfiq al-baraza rahimahumullahu wa ghayruhu min ali al-fadli naam wa ghayruhu min ali al-fadli an ka nínú wani bahjatul baytor wa sheikh abdul fattah abdul fattah al-imam wa sheikh tawfiq al-baraza rahimahumullahu wa ghayruhu min ali fadli àtàwọn míì tó yàtọ̀ sí wọn nínú àwọn tó yẹ pé wọ́n lọ́lá tajúlùmọ̀ ńláńlá wọ́n kún Sheikh Al-Albani lọ́wọ́ walakin lam yakun Al-Albani liyubali bi kalami nasi wa mu'aradati al-mu'aridina wa innama kana yaziduhu dhalika israran ala tamassuki li hadha al-manhaj al-haq gbogbo táwọn yẹn sọ wọn lè báyìí o kó wọn ní Sheikh al ò tiẹ̀ kíyà nípa gbogbo táwọn yẹn sọ rárá gbogbo àtakò táwọn yẹn takò Sheikh al ò tiẹ̀ wòye sí kódà ilé ìbáyìí tó lé wọn kún níbi ìmọ̀ takú lórí ìgbà manhajù tó lálàáfíà tán wà mú ìní kò yí báyìí nísìnyí ويوطن نفسه على الصبر وتحمل الأذى عملا بوصية لقمان لابنه wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n fi ara wọn rinlẹ̀ wọ́n fi ẹ̀mí ara wọn rinlẹ̀ lórí wípé àwọn gbọ́dọ̀ ní sùúrù gidi gan káwọn dẹ̀ gbénira mára ní ìṣiṣẹ́ tọ ìmọ̀ràn àti àsọtẹ́lẹ̀ tí Luqman sọ fún ọmọ rẹ̀ sọ fún ọmọ rẹ̀ wípé ya bunayya la tushrik billah inna shirka la zulmun azim aya yẹn gọ̀gán títí débi tọ́lọ́ tí lukman sọ wípé ya bunayya aqimis salah eré ọmọ mi máa gbẹ̀rùn dúró wa'mur bil ma'ruf sì máa pàṣẹ dáadáa wanha anil munkar máa kọ àbúrú fáwọn èèyàn wasbir ala ma asabak kó o sì dúró lórí tó bá bá wọn ní ìrora lórí ilé inna dhalika min azmil umur torí pé lè báyìí òun lè tó ga jù nínú àlámọ̀rí òun lè tó wà determined jù nínú àlámọ̀rí wa haqqan yasduku alayhi ma yuqalu fihi on ní ọ̀rọ̀ kan táwọn afa máa ń sọ nípa Sheikh Al-Albani ọ̀rọ̀ yìí sì sẹ́mọ́ lára wọ́n ní innahu kalmatar la yubali ala ayi ardin saqat innahu kalmatar la yubali ala ayi ardin saqat Sheikh wọn lọ́dà ẹgẹ́ bí odò ni kò kí ibi tó bá wù kó bọ́ sí nínú lẹ̀ ibi tó bá wù òjò lè rọ̀ sí òjò kíá òjò ọ̀bẹ̀rú bí kankan tí tí ọba bọ́ sí lórí ilẹ̀ wọ́n ní bí Sheikh Al-Albani ṣe rí nìyẹn ẹni tó bá wù ló lè yálù kò kí àpẹ́ nìkan ń sọ kìíní kankan kò kí àpẹ́ nìkan ń bínú kò kí àpẹ́ nìkan ń takò òun bí òjò ní wọ́n rí. waqad hamala Sheikh rayata at-tawhid wa sunna wa zara al-kathirina min mashayikh Dimashq wa jarat baynahu wa baynahum munaqashat hawla masail tawhid wa at-ta'assub al-madhhabi wal bi suhbati Sheikh Abd al imam rahimahullah ra'i ah, رئيس رئيس جمعية الشبان المسلمين يومئذ wọ́n ní sheikh wọ́n gbé àsíá tawhidu dání àti sunna wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa ṣe àbẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààfà nílùú Damascus eléyìí báyìí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ìfàǹfà kó ṣẹlẹ̀ láàrin wọn àtàwọn àgbààfà yìí lórí àwọn ọ̀rọ̀ tawhid àti ọ̀rọ̀ àtàásùbù madhabi kádì kankan kádì mọ́ madhabi kankan kankan kò yí báyìí ní àti bídà eléyìí báyìí sheikh al-Albani kankan ni wọ́n ṣe wọ́n rìn pẹ̀lú sheikh abdulfatah al-imam kọ́nà balẹ̀ kọ́ bá kẹ́ wọn àwọn ni wọ́n ń tẹ̀lé sheikh al-Albani káàkiri sheikh yìí jẹ́ rọ̀ísù jam'iyyati shubban rọ̀ísù jam'iyyati shubban al-muslimina yawma idhin àwọn ni wọ́n jẹ́ olórí ni wọ́n jẹ́ olórí fún àwọn jamaa ọ̀dọ́ mùsùlùmí torí shubban jagu shababu ni ẹ shababu ní jàmù méjì shabu shabu ó ní jàmù méjì jàre ṣàáb oníjàmù méjì shabab àti ṣùgbọ́n so àwọn ni wọ́n jẹ́ olórí wọn nígbà yẹn kama kana sheikh rahimahullah ya'qidu darsaini kulla usbu'in yahduruhuma talabatul ilm wa ba'du asatizati jami'at wọ́n ní sheikh tó wá ní ọjọ́ méjì tó máa fi ń ṣe durus wọ́n máa fi ń ṣe dars lọ́jọ́ méjì nínú ọ̀sẹ̀ kò tí yẹ báyìí sí gbogbo ọ̀sẹ̀ wọ́n lọ́jọ́ méjì tó máa fi ń ṣe wá sí tó jẹ́ sí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ máa ń wá síbẹ̀ àti àwọn àfa oríṣiríṣi universities náà máa ń wá síbẹ̀ wa min al-kutubi allati darasaha fi fi halqatihi al-ilmiya fi halaqatihi al-ilmiya nínú àwọn tíra tí Sheikh Al-Albani ń kọ́ nínú àwọn halaqatu al-ilmiya wọn òun náà ni Fathul Majid sharh kitab at-tawhid li Abdurrahman bin Hasan bin Muhammad bin Abdul tíra yìí Fathul Majid yìí wọ́n sàlàyé ar-rawdatu شرح الدرر البهية من bahiyya منهاج الإسلام في الحكم لمحمد أسد من ونساليه أصول الفقه لخلاف من ونساليه مصطلح التاريخ من ونساليه رأينا الحلال والحرام للدكتور يوسف القرباوي القرضاوي ونساليه تراينا so abakana fiqh sunna li sayyid sabiq juzu matani ونساليه تراينا الباعث الحثيث sharh اختصار علوم الحديث hadith كثير kathir شاكر ahmed shakir wọ́n ṣàlàyé àwọn tírà yìí tírà àwọn tírà yìí sheikh al-albani bá ti ń ṣàlàyé ẹ̀ wọ́n ní pé tí sheikh al-albani bá mú tírà yẹn wọ́n sì dìrọ́ sáré látòkè délẹ̀ gbogbo hadith tó bá wà ń bẹ pátápátá eléyìí tí ó bá ní takhrij wọ́n sì takhrij ẹ̀ wọ́n dẹ̀ ṣe tahqiqu ẹ̀ bákan náà eléyìí tó bá jẹ́ da'if ń bẹ fàyọ eléyìí tó bá jẹ́ sahih ń fàyọ àwọn masáìlù fiqhiyya tó bá wà ń bẹ̀ wọ́n sàlàyé gbogbo bí tí ẹwúrú alhalal walharamu sheikh Qaradawi nígbà sheikh Albani mú wọ́n gbọ́n tíra yẹn pátápátá wọ́n gbọ́n pátápátá gbogbo kátàkátà tó wà ń bẹ̀ gbogbo já gbogbo rédèrèdè tó wà ń bẹ̀ gbogbo ẹ̀nà fàyọ̀ kò sí nǹkan tó fà tí sheikh fi ṣe ìtìyàrò tíra yìí nítorí wípé nínú àwọn àfà tí wọ́n ń lead nígbà yẹn táwọn èèyàn ń gbó kọ wọn Damascus nígbà yẹn ni Yusuf Qaradawi wà so àwọn èèyàn jẹ́ ra tíra alhalal walharamu nígbà yẹn gan Sheikh Albani wá wò pé nǹkan táwọn ẹlẹ́bi sàwọn yẹn láǹfààní ni pé ẹ jẹ́ káwọn mú tíra yìí gbogbo in tó wà nù tíra yìí ní aburú tí àwọn èèyàn tó lè kópa lára báwọn èèyàn káwọn sàlàyé wọn wá mú tíra yìí wọn wá gbọ̀n yẹbẹyẹbẹ òun náà lọ́fàá tó fi mú fíkì súnà kò yé báyìí nísìnyí àti Sheikh Sabiq ẹni pé kódà wọn ṣe tíra kan lórí àwọn pè ní Tamamul Minna kò yé báyìí nísìnyí láti fi sàlàyé gbogbo tó ni so báyìí ni gbogbo àwọn tíra tí wọn so wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé wọ́n hadith tó bá wà ń bẹ̀ wọ́n ṣàlàyé àwọn adájọ́ rẹ̀ so ibà nísìnyí wọ́n sì azuwẹ̀ lọ síbi tó bá yẹ kí wọ́n gbé lọ àti gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n sì àwọn sẹ́wọ̀n yìí nínú àwọn kan tán mú òun náà ni wa at-tarhib títí al-hafiz riyadu salihin títí al nawawi bákan náà mú tírà al fi ahadith al-ahkam libni daqiq al mú tírà yẹn náà walakinahu lam yutimma الكتابين الآخرين الأخيرين àmọ́ Sheikh Albani wọn parí àwọn tíra méjì tí ó parí tíra méjì ta kàyí ní parí wọn parí ẹ̀ bisabi sa'i ba'dil mashayikh bihi ila al-hukam mimma ada ila sijnihi nahwa sita nahwa sittati ashhurin nítorí pé in tó fa ni pé àwọn èèyàn kan nú àwọn àgbà fáńgbà yẹn wọ́n lọ sọ́dọ̀ àwọn aláṣẹ wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ fẹjọ́ sheikh sùn pé ọmọ kan ti dé sí o gbogbo àwọn táwọn wí pátápátá ní takò báyìí ní sọ oríṣiríṣi àwọn kátàkátà náà bẹ̀rẹ̀ sí máa sọ nípa sheikh lélẹ́ ìfà tí sheikh yìí tí sheikh wọ́n mú wọn tì wọ́n mẹ́lẹ́ fúsù mẹ́fà so lẹ́yìn ilé báyìí wakana qad sujina marratan ukhra qabla dhalika aam ní ọdún ni wọ́n tún tì wọ́n mẹ́lẹ́ ńgbà míì náà so ibà ní síwájú ilé báyìí wọ́n ti kọ́kọ́ tì wọ́n mẹ́lẹ́ kan ṣáájú náà so ní ọdún 1960 Sixty-seven. wọ́n tì wọ́n mọ́lé fún nǹkan bí oṣù kan kò tí yé báyìí nísìnyí so látara báyìí ẹ jẹ́ kí n parí torí àsìkò ti lọ so ṣéèkì ní àwọn ìrìnàjò tó pọ̀ tí wọ́n ṣe létò ẹ́ pé ó help wọn gan nínú mà wọ́n káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú so yé báyìí nísìnyí àmọ́ torí àsìkò ti parí ẹ jẹ́ kí n kọ̀rọ̀ra nínú ẹnu àsìkò bí ìṣẹ́jú márùn tó kù yìí ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan kan tó yẹ pé ó tó pàtàkì nínú ìtàgbésí ayé ṣéèkì nínú tàgbésí ayé sheikh ìgbà tó wà ní maktaba zahiriya al-maktabatu zahiriya nǹkan kan bẹ tó ṣẹlẹ̀ sí sheikh ọgbàjúmọ̀ lọ́dọ̀ àwọn afá gan so wọ́n máa ń pè ní qissatu alwarqati ad-da'i'a qissatu alwarqati ad-da'i'a ìtàn nípa ìwé kan tó sọnù ní library gbà yẹn nígbà tí sheikh Albani ẹkún mo ní wọ́n fún wọn ní kọ́kọ́rọ́ library àwọn náà ń sílẹ̀kùn ní wọ́n tì wọ́n fún wọn lódì yàrá kan ṣùgbọ́n ní táìmù kan ìwé kan wá ń bẹ tó sọnù nínú library tí wọ́n rí mọ́ wárọ́kọ̀ kan báyìí àwọn Liberians wọ́n wá títí tí wọ́n rí kò yí báyìí nísìnyí so wọ́n wá ti mọ̀ yí pé ẹni tó lè wá tí ó rí òun náà ni Sheikh Al-Albani nítorí wípé àwọn ni wọ́n ń lu mọ́kítàbà yìí àwọn ló lè mọbi tí ó wà Sheikh Al-Albani ò dẹ̀ mọbi títí ìwé yìí wà nǹkan tó wà fà ni pé tíra ìwé yìí wọ́n ti fi sáàrin tíra kan ẹ̀dẹ̀ mọ bí mọ́kítàbà yìí ẹ̀ máa mọ́kítàbà lè lára wá bí ṣe máa ń so yí báyìí nísìnyí ọ̀rọ̀ yìí náà wọn ní wàhálà torí àwọn maktaba ń gbà yẹn àwọn ìdárọ̀ maktaba ń gbà yẹn wọ́n kàláfà wọn láwọn iṣẹ́ tó lágbára pé tàn bá rí àwọn kinní wọ̀nyẹn yóò fà ìnira tó pọ̀ ṣiṣẹ́ kàlẹ́bá ni wọ́n bẹ̀rẹ̀ sí máa wá wọ́n bẹ̀rẹ̀ sí máa wá eléyìí báyìí ó tún wá bí orí tó pọ̀ nítorí pé gbogbo tíra tíṣẹ́ kàlẹ́bá ni ti kà torí pé kò sí tíra kan ní maktaba yẹn àfi kíṣẹ́ kàlẹ́bá ni ti kà ní maktaba zọ̀hìríyà kò sí tíra yóò kan báyìí àfi kan ti kà kódà tẹ́wọ́ bí ṣe kàlẹ́bá ni pé tíra báyìí ń bolọ́ wà ìgbà míì wọn ní wòkè tó fi náwó síbi tó wà fún yín bí tíra ṣe pọ̀ tó ní téèyàn bá mọ àwọn àwọn mọ́tàbà tí ń bẹ́ńlẹ̀ lárúbáwá ẹ mọ ìyóò mọ nǹkan tá à ń sọ ìbò ṣe lágbára tó ó yàtọ̀ fáwọn láìbírì tí bí tí ó wà well equipped tí ó sáwọn tíra ń bẹ̀ so sheikh wa bẹ̀rẹ̀ wọ́n wá tíra yìí wọ́n bẹ̀rẹ̀ sí ma wọnú àwọn tíra lẹ́yọ kọ̀ọ̀kan sẹ́rí bá ṣe ń wò bá ṣe ń wà bá ṣe ń wò náà ń wà náà ń wò náà ń wà àwọn tíra yẹn ìyẹn tó wá mú débi pé wọ́n tó ṣe ọ̀pọ̀lọpọ̀ tíra jáde níbi ìmọ̀tọ́ àwọn tíra yẹ̀ wò kò tí yé báyìí nísìnyí so at last wọ́n padà rí tíra yìí wọ́n padà rí wárọ́kọ̀ yìí so yé báyìí nísìnyí so ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló jáde látara ìmọ̀ iye ìmọ̀ tó tíra yìí yẹ̀wò so nínú àwọn ìtàn tó yẹ pé àwọn àfa òkè ń gbàgbé nínú ìtàn Sheikh al ni kò tí yé báyìí so níparí ibi tí Sheikh Al-Albani ibi tí wọ́n lámìlaka nínú mọ̀ so Sheikh wọ́n jẹ́ olùkọ́rí ní Jamia Islamiyya bil Madinati Munawwara wọ́n kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ Sheikh Albani ò kẹ́kọ̀ọ́ ní jami'a islamiyya rí wọn ò kẹ́kọ̀ọ́ ní jami'a kankan Sheikh Albani ò kẹ́kọ̀ọ́ ní jami'a kankan rí láyé ìgbìyànjú wọn láàrin ìmọ̀ káàkiri ọ̀dọ̀ àwọn afá àti ìmọ̀ katira àti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ bàbá wọn àti lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bàbá wọn òun náà ni àti ìmọ̀ káàkiri àwọn ìlú ìmọ̀ lọ báwọn olùmọ̀ ńláńlá tó wà ń bẹ̀ ibi tí Sheikh Albani ti rí mọ̀ nìyẹn so wọn akẹ́kọ̀ọ́ jami'a kan tó ń ti bẹ́ẹ̀ wọ́n kọ́ yẹn ní jami'a eléyìí báyìí mo fẹ́ ká fa àǹfààní kan yọ ń bẹ́ẹ̀ ó dìgbà tí a bá tó padà sórí eléyìí báyìí ká tó rójú tuntun ṣe wá ní wàhálà nàìjíríà àti láwọn oríṣiríṣi àwọn ilẹ̀ àgbáyé ó dìgbà tá a bá tó válù ìmọ̀ tá a válù certificate bẹ̀tù wàhálà tí ń ṣẹlẹ̀ sí wáńsì ní pé certificate la válù àválù mọ̀ kò tí yé báyìí nísìn so àwọn èèyàn máa wá gbìyànjú láti wá certificate tó ga nítorí pé òun ó fi rí kíni òun ó fi ríṣẹ́ ṣe wọn ní gbìyànjú àti wámà so certificate ẹ̀ ló fi wámà gbaṣẹ́ ọba wa mọ ìmọ̀ kórí ẹfẹ́ fàyà tó ọba ti ní certificate kò lérí bí kankan wọ̀ eléyìí báyìí wallahi inú àwọn kan tó burú gbà ní ìmọ̀ lọ́yẹ ká value ke certificate kò tí yé báyìí nísìn so kọ́nà wà ní kákúlà kó sànà wa Sheikh Albani níbi tí wọ́n nímọ̀dé wọ́n kọ́yàn ní Jamia Islamiyya ní Madina láì ní certificate tí yẹn fi kọ́yàn ní Jamia بتوفيق الله تعالى ثم بفضل ذلك الجهد المتواصل ظهر للشيخ مؤلفات مؤل... ظهر للشيخ مؤلفات نافعة في الحديث والفقه والعقائد وغيرها لا ترى àwọn ìgbìyànjú tí ó dúró yìí tó lágbára yìí sheikh ṣe oríṣiríṣi tírà tó pọ̀ nípa hadith nípa fiqh nípa aqaid wọ́n ṣe oríṣiríṣi tírà gan òye báyìí tó pa àwọn afá máa ń tọ́ka sí so bákan náà látara ìmọ̀ sheikh Albani tó pọ̀ gan àti látara ìròrí wọn àti látara ìmọ̀ wọn ilé tó ẹ́kú ga àgbọ́yé wọn tó ga gan so ibà ní sìnyí so ilé ibà yìí ọfà débi wípé Sheikh Al-Albani wọ́n mú kìtàbà àti súnà gẹ́gẹ́ bí i tí wọ́n mọ̀ fi sí òsùn wọn fún gbogbo ètò gbésí ayé wọn ibẹ̀ náà ti mú ẹ̀rí ibẹ̀ ti ń tó jẹ́ pé wọ́n dẹ̀ ń wá ìtọ́sọ́nà pẹ̀lú àgbọ́yé àwọn sálà lórí ilé báyìí náà kò yé báyìí nísìnyí so lórí ọ̀nà táwọn sálàfù sí máa fi ń gbàgbọ́ yé ẹ̀sìn àti bá ti máa ń fa ìdájọ́ yọ níparí so eléyìí báyìí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìyànjú yìí Sheikh al so wọ́n fún wọn ní iṣẹ́ ní Jamia Islamiyya ní Madina kí ni wọ́n ní ká máa kọ́ wọ́n ní ká máa kọ́ ulumul hadith ká máa kọ́ yẹn ní ulumul hadith àti fiqhul hadith kò tí yé báyìí nísìn so àdébi wípé àwọn àgbàfà ń gbà yẹn ẹni tó jẹ́ tó jẹ́ àgbàfà Jamia Madina ń gbà yẹn Jamiatul Islamiyya ń gbà yẹn so uh, sheikh um, ibrahim alu sheikh rahimahullahu ta'ala wọ́n máa ṣe mọ̀ púpọ̀ látara sheikh al-albani kò tí yé báyìí nísìn wọ́n máa ṣe mọ̀ gan pé ah, irú àgbàfà ńlá wò lélẹ́ báyìí kò tí yé báyìí nísìn débi wípé so uh, wọ́n dìdí fún sheikh ní àwọn àyè kan ní jamia kódà wọ́n yàn wọ́n sínú àwọn board wọ́n yàn wọ́n sínú àwọn committee kan ní jamia tó yẹ pé mójútó ètò jamia nígbà náà so ṣe báyìí nísìnyí so Sheikh Al-Albani rahimahullahu ta'ala ọdún mẹ́ta òun náà ni wọ́n lò ní Jami'a Islamiyya wọ́n láti wọ́n lò tabawo 1381 hijiri so ṣe báyìí nísìnyí dé ìparí 1383 hijiri so wọ́n lò ní ní Jami'a yìí tó ń kọ́ àwọn èèyàn ní ulumul hadith tó ń kọ́ àwọn èèyàn ní oríṣiríṣi àwọn ìmọ̀ nígbà kò tí yẹba nísìnyí so àwọn àwọn ọmọ kéwú àdẹ̀mọ́ sàǹfààní fún wọn lọ́dọ̀ wọn torí pé lẹ́yìn àsìkò lé kéwú lẹ́yìn àsìkò kíní àwọn àwọn ọmọléke wa tó lọ́mọ jòkó sọ́dọ̀ Sheikh Al-Albani láti kọ́ ẹ̀kọ́ tọ́pọ̀ lọ́dọ̀ Sheikh Al-Albani gan so yẹba nísìnyí dẹ́nu wà dẹ̀ tó máa kọ́ oríṣiríṣi àwọn ìwà tó dáa àti àwọn ẹ̀sìn àti ìfarajìn fún Ọlọ́run lọ́dọ̀ Sheikh al so ala kulli hal so Sheikh Al-Albani rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà nínú al-umma ni so thanáwó àwọn àfa ó pọ̀ lórí wọn gan àsìkò tí lọ́mì níráyè débẹ̀ so ìbá nísìn kódà àwọn tí ò kí ń ṣe àwọn tí ò ní ojú ọ̀nà sàlàfíyà gan wọ́n ṣe thanáwó lé wọn lórí kódà Hasan al-Banna ó ṣe thanáwó lé Sheikh al-Albani lórí kódà ó máa ń wú lọ́pọ̀lọpọ̀ gbà kó pàdé Sheikh al-Albani ní Hasan al-Banna kò tí ìbá nísìn so ibi tí Sheikh al-Albani ibi tí ìmọ̀ wọn pọ̀ dé wọn ní délùú kan àkọ́kọ́ pàwọn àgbà àfáà lù yẹn yóò mọ̀ wù wọn kán ṣe kíni ká pàdé Sheikh al-Albani nítorí ẹ̀gbà tán lọ sí Misra à ń pè sheikh kan ní ahmed alfiqi kò yíba nísìn àwọn ni wọ́n jẹ́rọ isu jam'iyyati ansari sunnati muhammadiyya ní egypt nígbà tá à ń sọ yìí so ìgbà tán gbọ́ wọ egypt báyìí so wọ́n gbìyànjú láti lọ pàdé sheikh al-albani wọ́n dẹ̀ lanzama wọn gan so oríṣiríṣi àwọn àfà so yíba nísìn wọ́n mọ́ ń gbẹ̀ngbẹ́ láti pàdé sheikh al so àwọn afáàsì sanáwù tó pọ̀lú wọn lórí sheikh ibn baz rahimahullahu ta'ala sheikh salim seimin rahimahullahu ta'ala sheikh abdulrahman sa'adi rahimahullahu ta'ala bísí àwọn ayímọ̀ so yíba ní sinso wọ́n sì sanáwù lórí sheikh al-albani rahimahullahu ta'ala débi wípé ní àgbáyé lónìí àwọn afáà jẹ́ kó yíwa wípé ọ̀pọ̀lọpọ̀ hadith tẹ́ẹ̀ bá rí tawqi'u al-albani lórí ẹ̀ kò tí yíba ní sin ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith tẹ́ẹ̀ mọ́ tí ó wà mashhur àwọn àhàdís yóò wà mashhura kò jí ìbánisí tẹ́ ìbáwárí tawqīʿ ʿalā Albani lórí ẹ̀ ẹ má yà sí kò jí ìbánisí níbi tó yẹ pé Sheikh Albani níbi tó gbìyànjú dé oríṣiríṣi àwọn ìmọ̀ oríṣiríṣi àwọn ìgbìyànjú ni wọ́n ṣe láti kó àwọn hadith wa nabi sallallahu alaihi wasallam jáde ilé tó wà sahih ilé tó wà amthalahu subhanahu innahu waliyu dhalika wal qadiru alayhi abẹ́lẹ́ wọn bá alikila subhanahu wa ta'ala an yukhrija minna man yakunu mithla sheikhina al-albani rahimahullahu ta'ala innahu ala dhalika qadir wa bil ijabati jadir so abẹ́lẹ́ wọn bá alikila gbogbo àwọn eléyìí báyìí kọ́ lọ́ba kó wa so abẹ́lẹ́ wọn bá irú àwọn tí wọ́n mọ̀ iye súnà nàbí báyìí lẹ́yìn ikú sheikh al-albani kọ́ lọ́ba alikila kí ó bá wa mú wọn pọ̀ láwùjọ wa pàápàá jùlọ ànídìrú wọn ní nàìjíríà yìí náà ọlọ́mọba àlekẹ́lá kí ó fún wa nírú wọn àtàwọn tí wọ́n tún jọrú wọn bẹ́ẹ̀ lálá ilẹ̀ ìlọ́lá bákan náà àtàwọn tí wọ́n jọ jẹ́ àgbàfà àtọ́jọ sẹ̀mí nígbà yẹn tó yẹ kí wọ́n ti lọ pàdé ọlọ́mọba bíi sheikh alalbani àbí sheikh ibn baz rahimahullahu ta'ala bíi sheikh sani uthaymin rahimahullahu ta'ala àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tó yẹ kí wọ́n ti lùgbà kọ́lọ́mọba kí wọ́n kẹ́ gbogbo wọ́n dẹ̀ jẹ́ ká yí ma nǹkan tọ́nà ọba àlekẹ́lá bún ẹnì kọ̀ọ̀kan wọn nímọ̀ kò yẹ bá ní sísọ abẹ́lẹ́ ọba àlekẹ́lá kí ọlọ́mọba kọ́ kẹ́ wọn so ilé kéwù yìí abẹ́lẹ́ ọba kọ́lọ́mọba àlekẹ́lá kí ó bá wa gbé ga la ilaha illallah ibi tí a lérò pé ilé kéwù lè dé ní ti gíga abẹ́lẹ́ ọba kọ́lọ́mọba ilaha illallah abẹ́lẹ́ ọba alibarika tó pọ̀ kọ́lọ́mọba àlekẹ́lá kọ́ bá fi sílé kéwù ilaha illallah so àwa bẹ̀rẹ̀ ba irú àwọn ilé kíwú tó rí báyìí kọ́nà ọba kó jẹ́ kó pọ̀ láwùjọ wa nítorí pé a abẹ́lẹ́ ọba kọ́nà kó jí kó pọ̀ láwùjọ wa gan kọ́nà jí kó jí kó pọ̀ láwùjọ wa òwà tí bá ti ń pọ̀ òwà tí bá ti ń wá so kí eléyìí báyìí kó máa jẹ́ namoraj kó máa jẹ́ àpèjúwe fún gbogbo ẹ̀ pátápátá ọ̀làlá ilaha illallah káwọn yòókù náà sì mọ rí fàsẹ́yìn sí ìbá ìṣẹ́ ọ̀làlá ilaha illallah torí pé irú àwọn nǹkan wọ̀nyí a kà máa gbúrò láwọn ilẹ̀ Yorùbá mi yóò mọ ayé àyẹn lẹ́nu pé à Ìlọrin wọn kọ́ nígbà tá a bá ń gbúrò àwọn gbìyànjú báyìí nínú ilẹ̀ Yorùbá mi so ẹni tọ́lọ́ Abu Fawzan Sheikh Abdullahi Ibrahim Ajikobi ọlọ́run bá àlekẹ́lá kọ́lọ́run bá kí ọmọ kan jù pa wọn abẹ́lọ́run bá àlekẹ́lá kọ́lọ́run kọ́ bá fún wọn ní ẹ̀mí tó gùn rẹ̀lá ìrẹ̀lá àláfíà ọ̀rọ̀ tó péye kọ́lọ́run bá àlekẹ́lá kọ́ bá fún wọn abẹ́lọ́wọ́n bá kọ́nà bá kó mọ̀ táà wọn pẹ̀lú ìmọ̀ tó sáǹfààní abẹ́lọ́wọ́n bá lè kó lé wọn kún ní ìmọ̀ kọ́nà kó lé wọn kún lágbóyé kọ́nà kó lé wọn kún ní sabat kọ́nà bá lè kíra kó lé wọn la ilaha illallah gbogbo àwọn tó jáde lára wọn ní ní ntí ń mí àti nǹkan tí ò mí tó jáde lọ́jáde látara wọn abẹ́lẹ́ wọn bá lè kí lákì ọlọ́mọba kọ́ bá wa kọ́ bá wa ṣe gbogbo ẹ̀ ní dáadáa làlá ìlàlá kọ́lọ́n kọ́ bá wa ṣe ní tí ó wúlò fálìkù mọ́ bọ́lọ́n yìí ń ṣe wọ́n lẹ́ni tó ń wúlò fálìkù mọ́ yìí kọ́lọ́n bá lè kí lákì ọlọ́run kí ó mọ́ mú fàṣẹyìn bá wọn láíláí làlá ìlàlá gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà ọlọ́run bá àlékè lákọ́mọ́jì ká fi pa ìtàn pé à èmi náà ti àkódà nínú àwọn tí zama lájọ pawá papọ̀ nígbà tá a fi wà ní ọ̀dọ̀ sheikh abdullahi ajikobi onẹ́ni lágbájá so táwọn àwọn sọ pé ẹni yẹn ti ní nùbúr àmọ́ wò wá ní nùbúr nígbà yẹn pé ọmọ wa fi yẹn pa ìtàn ọlọ́run mọ̀ sí wa bẹ́ẹ̀ láìláì láìláì lọ́lá so ẹja gbìyànjú ká máa wá sọ́là ká máa bá lọ bẹ́ẹ̀ ká máa bá lọ bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run subhanaka alhamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu Jazakumullahu khairan jazakumullahu khairan adúpẹ́ fún àwọn àtọ́ àti wọn fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ olówó iyebíye lọ́nà ọba subhanahu wa ta'ala kí ó bá wa san ní ẹ̀san olóore jazakumullahu khairan adúpẹ́ fún púpọ̀ òun náà ni a ti gbọ́ yẹn díẹ̀ nínú kan tó pọ̀ òun náà ṣe ní àlàyé fún wa nípa shaykhuna al-Albani al-allama rahimahullahu ta'ala فتشبهوا إن لم تكونوا مثلهم إن التشبه بالرجال فلاح tí èèyàn bá ń gbọ́ ń pa àwọn ẹni rẹ yóò máa léèyàn kún láti pé báwo náà nìyẹn ti fẹ́ dàbí wọn ìmọ̀ nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ tí yóò máa ní sìn orí gan ló jẹ́ fún yàn almaru ma'a ahabba kama qala sallallahu alayhi wa alihi wa sallam ìnífẹ̀ẹ́ àwọn ẹni rẹ gan wá ń ṣe pẹ̀lú ewé ahán lásán àbí máa kọ́ fi wọn òun ni gbogbo lẹ́yìn tí à ń ṣe yìí ilmu dín rẹ̀ mo ti sọ pé ìmọ̀tárì ẹ̀sìn ni o fanzuru amọ̀ta òdo nàdínà kùn káwo láti gbọ́ ẹ̀kọ́ ìmọ̀ wa tó jẹ́ mẹ́sìn káwo dáadáa ìmọ̀ pọ̀ láyé ọ̀dá ti tẹ́ pọ̀ láyé ṣùgbọ́n ká gbìyànjú bá ṣe lágbára wọn táwọn náà bá wà káwọn ṣe àwọn èèyàn láǹfààní pàápàá jùlọ tí yẹn bá ní mùsùlùmí pọ̀ mùsùlùmí tó lóore jù náà mùsùlùmí alùsùnà ni tọ́bálá alùsùnà pọ̀ ẹni tó lóore jù náà àwọn alùsùnà talabatul ilmi ni ṣé báyìí nìsín gbogbo ní ẹ̀ ṣe jura wọn bó ṣe ga bó ṣe ga jura wọn lọ nìyẹn kọ̀ wá sí tí a lè ṣe láyé nínú gbogbo tá à ń ṣe láyé tó dàbí tó dàbí gẹ́gẹ́ bí tó yẹ báyìí nísìnyí al-ilmu abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala kó má ṣe àṣe fún ẹnìkan kan wa ọjọ́ ti lọ gan tí al tí wọ́n bá ń sọ̀rọ̀ èmi fẹ́ kán dákẹ́ tó wọ́lọ́ yàrá zaka Allah subhanahu wa ta'ala bil fasaha yàrá bàdà yàrá wa huwa ma zala ala ad ìmọ̀ ń gbúrò wọn púpọ̀ tó yẹ báyìí nísìnyí ní àsìgbà náà ti wà ní yàrá حياتي يعني المعاملة مع آه، الأستاذ جابتا يعني كما أنتم تعرفتم حتى من مجرد كلامه عندما يعني نبوا شريط وعندما نبوا وانكتما سجلة سيبا إنسي يعني أما مكويني إيه ولما الله سبحانه وتعالى وفنينيما سيبا إنسي يعني بو بو وقت قطع إنتا أقول جاني الباحث عن الحق بو بنتين أماني تين أباتين وطوكا كيري الله قد أغايدين kó tó wá di wípé tẹ́ bá ń gbọ́ wọn ní orí kí náà ti pè é wọn pé ṣùgbọ́n àwọn ṣe aláya ni tẹ́sùmọ́ uh, uh, um, uh, kí náà ti pè é mu'aid khairu min an tara tẹ́ bá ti ń rí tẹ́ bá kọ́ ń gbọ́ àfẹ́jìgbò àfẹ́jìgbò àfẹ́jìgbò ẹlòmíì ọkọ̀ tẹ́ bá rí yẹn tí bá yẹn ní sì fígà tí yẹn bá ń gbọ́ rédíò ni àbí yẹn ń gbọ́ kankan tí yẹn ti rí yẹn ah, sáwọn náà rí fún wa yíwọ allahi bó ṣe ẹkún máa rí fún gbogbo yẹn ni gbogbo tó súnà bá wà láyé yẹn máa nífẹ̀ẹ́ súnà ni kátó wá lẹ́yìn tó bá tún pèpè lọ sí ibi ìmọ̀ nípa sunna nípa muhammad sallallahu alayhi wa sallam wọ́n lè tún púpọ̀ ní nípa wọn sheikh albani ibn baz rahimahullahu ta'ala wọ́n sọ dáadáa ń fa wọn sheikh ufemin sọ dáadáa ń fa wọn sheikh mukrin sọ dáadáa ń fa wọn àwọn tá a náà sọ dáadáa ń fa wọn yìí gan àwọn dáadáa ni tó kí wá lójú tẹ́nìkan wọn adé jọmọ wọn sọ ẹni dáadáa nípa sheikh albani ibn baz sọ pé la yajuzu sabbuhu wala dhammuhu wala ghibatuhu sọ ibà yìí nìsín sheikh albani bó ṣe wà wọn kò tọ́ fún mùsùlùmí kan kó máa bú sheikh albani kò tọ́ fún mùsùlùmí kan máa bẹ̀lẹ̀ àtẹnuwa kó máa ṣe gíba wọn nítorí ẹ̀kọ́ máa ṣe fún ẹbí kan máa ṣàdúrà fún wọn tó bí wọ́n kọ̀ dáhùn láńlá fún àlè umma yìí gbogbo àwọn nọ́sọ̀ tó wá ń sọ yẹn ẹ̀rì afẹ́ká padà síbẹ̀ bí tàwọn tàná nípa pé al-ilm fid-din òun náà ní kí ni ó bẹ̀ láti masajid mọ́ṣáláṣí ló ti bẹ̀rẹ̀ so ibà yẹn nísìn ìwà tó ti àwọn èèyàn bí sí ọkọ̀ mọ́ṣáláṣí ọlọ́bù lọ ẹ wá wo báwọn ṣe kọ́ lánàá ẹ wo ṣe lálùbáríkà Imam Bukhari rahimahullah imam muslim rahimahullah gbogbo àwọn yìí aina takharaju fi ayi jami'ati takharaju so yi bayan nisin àwọn fata ń sọ fún wa nípa pé jami'at àti báwọn ṣe barnamiji gbogbo nǹkan tá ń kọ yìí wọn ò fẹ́ bẹnu àtẹ́lú pé ká má tẹ̀síwájú o ṣùgbọ́n ká mọ kí ni jẹ́ asas hmm. nínú mímọ̀ Sheikh Albani lélẹ̀ Sheikh Albani ọlọ́jàmíà ẹ wá wò foundation tó bá ti da kò síbi tí yóò dé láyé wọ́n máa wọ pé alákùnrin lẹ́yìn ti ka níbo lẹ́yìn ti ka Sheikh kan bẹ ní eh, Azari كثير من الأزاريون يعني لا يحبون الشيخ الألباني أقول لكم هو كان الشيخ الألباني أما للإنصاف شيخ الصوابي أتي الشيخ الأستاذ الدكتور نواف بروفيسور نوا أتي الشيخ عبد القادر آه، آه، المهدي أميجي أما فلا دي سنوا الشيخ توجا مفتي وانسي يعني علي جمعة يعني لا يبالي بشيخ الألباني أما أما تنجي يعني محققون من العلماء شيخ ناصر وانسي شيخ عبد المجيد وانسي فانجوك في شيخ شيخ الألباني so yíba ní gbogbo tí wọ́n bá kọ́nu tíra àti ṣe sọ̀wábí ẹgbọ́n sí kí ni o ẹgbọ́n fi ojú tẹ́ńbẹ́lẹ́ wò àwọn tó ń sọ̀rọ̀ pòfẹ́sọ̀ ni wọ́n bọ̀ kíyàn jẹ́ pòfẹ́sọ̀ kíyàn jẹ́ dókítọ̀ kì í ṣe àìb bọ̀ kíyàn mọ́ wá wò láti máa fà dọ́là tí ń bẹ lọ́rọ̀ yẹn ju talabatul ilmi shar'i lọ àbí al-allama fi sharia ìyẹn ni ò dáa Sheikh Albani rahimahullahu ta'ala ya'al ujubatu zaman tó dọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ní tí Sheikh Albani tọ́nà ọba fún Sheikh Albani lákọ̀ọ́kọ́ bá dàtọ̀ fi kílá subhanahu wa ta'ala òun hubbul qira'a Sheikh Albani fẹ́ràn kámaka kámaka kámaka kámaka ní tí Sheikh Albani kọ́kọ́ ń kà nígbèsè ayé wọn novel ni kí ẹ máa ka novel pé ẹ tún mú ìkan wá kí ẹ wà wọn tán ka novel gan nú òyìnbó wọn máa ń gùn lóyìnbó gan ṣe báyìí ní sìn ka ilé wọ́n ka tọ́lẹ́ máa fún ẹ̀kọ́ lẹ́yìn tí máa ń rèébó yín ọ̀pọ̀lọpọ̀ náà máa ń kọ́ níbi àwọn náà máa ń kọ àkùbárì yẹn ṣe báyìí ní tíyàn bá ń ka tíyàn bá ń ka tíyàn padà ka màjálà àlùmọ̀nárì gbàdán wá ka màjálà àlùmọ̀nárì wọn á pè ah àdìsí kan eléyìí sọ pé bókòrí kan eléyìí ní orí bá kan kí ló fẹ́ fà wọ́n wá ń ṣe ìwádìí yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala wa ń lò wọn ọlọ́run ṣàbà wa ṣe àlékún pé àti ìgbẹ́ fún wa torí wa ti gbogbo àwọn nǹkan bíi tí a ní láti lọ ó máa ń ṣe mí Abu Abdullah nípa pé ayé bísí lẹ́ni á jẹ́ àmọ́ àná á lò wọ́n lọ́ọ̀ ìbòjọ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rá yìí kọ́dà mi ẹnu àwọn táǹsẹ̀ kí ni táǹsẹ̀ ti sáàbù lọ́sùn tún làgà bẹ́ẹ̀dẹ̀ ńlòtọ́ èyàn tọ́jú àwọn ọmọ àmọ́ tóun ti bẹ́ẹ̀ náà an-nasu taraku awqatahum hmm. látara pé afẹ́ makini afẹ́ makini ilẹ̀ anáhùn yani abghadu fi ahli al-bid'ah ìgbàta rí àwọn bídà tán ní gbogbo ààbẹ́ kí ó bẹ ẹ̀yìn tẹ́lẹ̀ jẹ́ súnà tàbá fẹ́ kọ́ wa so yíba yìí nìsín challenges tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ní nìyẹn àtàwọn tájọ́ mọ̀ lékewu gbogbo bí kálukú bá wà káwọn ṣe kí káwọn wúlò fún súnà ayé súnà tí wàá pọ̀ dáadáa ńlọrin alhamdulillah so yíba yìí nìsín السنة دليل لا يتعصب لمكان ما ولا لشخص ما نتعصب للحق ẹ̀yẹ́ pé ilékéwò kan mọ́ ń lọ ìlọ́lékéwò kò sí tó jẹ́ mẹ́rin súnà máa lọ gbogbo ilékéwò wá fẹ́ lọ káàkiri kó máa sàǹfàní àṣẹ́kù máa ń sọ fún wa ṣẹ́kù sáà máa sọ pé kò sí tẹ́lẹ̀ kọ̀dáwà mọ́tọ́láwọ́tò láìlì nínú gbogbo àwọn tẹ́rí nǹkan ayẹ́ tó tó nǹkan tí yẹn wá kan wá wá kan náà wọn fún tọ́láwọ́tò láìlì wọn mílíọ̀n wọn bílíọ̀n kò tó nǹkan tán ṣe ìwọ̀lọ́hì àmọ́pọ̀lọpọ̀ ẹ̀yọ̀ mọ́ owó iná sáà ni owó iná sáà ni owó iná sáà ni wọ́n máa sọ wípé òkè táwa ní àwọn yẹn jẹ́ mùsùlùmí àbáwọn yẹn jẹ́ súnà tá a bá wá rí pé àwọn tọ́lọ́wọ́ tó lémi tí bá múra sí mímọ̀ tí wọ́n kọ́ mójútó kọ́ mójútó Quran ṣé táwa fẹ́ kírun táwa fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀sìn sẹ́ni tí ò ní mà òun lè máa ti síwájú ni. ọlọ́dẹ tó sọ fún wa pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn onímọ̀ ń pẹ́ ẹ̀sìn wọ́n máa bi àwọn kan léèrè àwọn onímọ̀ bi àwọn tọ́lọ́wọ́ tó lẹ́yìn tó ń kọ́ àwọn tó so ibà ní sàwọn náà padà dé insha Allahu ta'ala wọ́n padà máa bí tí kálukú máa fọ̀rọ̀ mímọ́ ilẹ̀ tàbí wọ́n máa bí àwọn ọmọ táwọn bí wọ́n kéré wọ́n dàgbà táwọn náà bá dàgbà lọ ṣé báwọn náà ṣe ló káwọn máa padà síbẹ̀ kálà gbogbo àwọn challenges yẹn látara kò sówó kò sí nǹkan kan àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà kí èèyàn máa ṣe bí kí èèyàn bá ní agbára kí èèyàn máa ṣe ní agbára ma abẹ́lẹ́ àwọn ọba subhanahu wa pé èmi ni fáìz awal èmi ni aláwọ̀kọ́ èmi ni ẹlẹ́kejì hádà lè sọ̀rọ̀ ọ̀dọ́nà ìmọ̀ ń sọ léyìí dáadáa gbogbo gbà àmì lẹ́yìn àti ní ti pé mímbá bí nìrọ̀n so yìí báyìí ní sìn pé àkójọ à ń kọ́ ẹ̀kọ́ afẹ́ lọ fúnra mọ̀tọ́ kí ni nǹkan tá a ṣe tá a fi àṣẹ́sì nǹkan tá a ń kọ́ hmm. so yìí báyìí ní sìn so kí ni nǹkan wá kọ̀ dáná kí ni òun náà dẹ̀ ṣe pàtàkì èèyàn ó ṣe pàtàkì gan ká máa wò pé báyà bí ẹ̀dá kan ọmọ mi ò ní dẹ̀ náà ó ṣe pàtàkì torí pé tí yẹn bá kọ́ ohun gbogbo pàtàkì bá ń ṣe lọ́dún mi èmi máa fi hàn àṣẹ́sì pé kí la tún fẹ́ ṣe lọ́dún mi níbo làwọn èèyàn wíkì sí níbo làwọn èèyàn gùzù sí tátún mọ́ kí la fẹ́ ṣe torí pé gbogbo aláwọn jẹ́ yàní hisnu islam àwọn jẹ́ citadel fún islam níbi tàbá wà ẹlòmí wọn fi iṣẹ́ ẹlòmí wọn lè iṣẹ́ ẹlòmí wọn yẹ wà lọ́fíìsì ẹlòmí wọn yẹ skul àwọn yẹn fi máa rọ́bìṣì ẹ̀sìn èèyàn máa dìfáà rẹ̀ pẹ̀lú kan yẹn bá mọ̀ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́sàlù ẹnì kọ̀ọ̀kan wa láti ṣe kí ni o kó mọ́sàlù wa fún ẹ̀sìn yìí kó náà jẹ́ gbogbo wa ká ní àlùbáríkà àtàwọn tí a jẹ́ adọ́tò àtàwọn tó jẹ́ àwọn kéèké ni wa kó náà jẹ́ gbogbo wa ká ní àlùbáríkà bó ṣe lò káyè insha Allah ta'ala kò sí nǹkan tá a lè kọ̀ dámọ̀ fún ẹni tó bá jẹ́ muhabib tó tó nǹkan tí wọ́n ṣe torí pé ni àwọn tó fi ká kọ̀ dámọ̀ rẹ̀ ìgbà pé nǹkan tẹ́ bá sọ ẹ̀kọ̀ àwọn gan yìí bá ti fi jọ gan wọn ni pé yín bá wọn ṣe tàbí pé mo yín bá wọn present kí wọn ti pè wọn ní kí n gbọ́dọ̀ kọ in tó less than fifteen pages ah fifteen pages wọn wá wí tọ fifteen pages tọ mo yẹn bá tún wá wo òkó wà òkó wà jù bẹ́ẹ̀ lọ tí yẹn bá wùjọ́ mọ̀ ya ó jù bẹ́ẹ̀ lọ àǹtí ẹ̀ka láfà mi yìí pé wọn kò lọ ká less than fifteen pages lórí topic yìí tí wọn present ẹ̀ ah ṣé so yẹn bá yẹn mọ̀ bèrè lọ́wọ́ rẹ̀ kò sí nǹkan tí yẹn fi kọ̀ dà àmọ́ òkó wà yẹn wallahi kò sí so yóò báyìí nísìn pẹ̀lú pé àwọn tó bá jẹ́ alfaizun nínú àwọn tọ́lábà so yóò gbogbo ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n wà ní imtiyaz imtiyaz imtiyaz bóyá máa rí dáradà ẹ̀yà kọ̀ọ̀kan ẹ̀yà kọ̀ọ̀kan yóò máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí kálukú náà máa fi ju ara wọn lọ so akọ̀dámi lè àti fún almuhadiru àti fún àwọn alfaizun àti gbogbo àwọn ọ̀rọ̀pọ̀ àti fún àwọn afọwà ìkẹ́bìrì tó wà ní kalẹ̀ náà insha Allah bá ṣe lágbára ma bí a ṣe lágbára ma kó di pé a máa lọ láàrin ìṣẹ́jú díẹ̀ tí ó kù insha Allah àgbọ̀ kẹ́lìmọ̀ tẹ̀sídìí ẹ̀yà wàlà ó sì jẹ́ mẹ́ta لدى أخوة أبو عائشة الأخ محمد جامع حفظه الله ورعاه سؤالنا من بواسي كلمة كلمة كان كلمة ميجي لا كلمة تاتيو ما جفي من باب التشجيع لا تشي ولكن سوي باي نسي لا تشي ولكن لو المتابع يلا بمتابعة ما ẹjẹ́ síríọ́sì ju kàtí bá a ṣe ń wá yẹn ká síríọ́sì nígbà tá a bá wá ju gbà tá a wá lọ tá a bá tún wá wá ní nítorí pé nǹkan tá a níbi náà pé gbogbo tá a bá ń gbọ́ ká máa lò ó al-ilmu an-nafi' òun náà ni mo téèyàn ń gbọ́ téèyàn ń lò òyìn máa bẹ lọ́run kó jẹ́ kó rọrùn fún èèyàn tó ráwùjọ yìí kò fẹ́ kó rọrùn àbẹ lọ́run bá subhanahu wa ta'ala kó má sàjẹ́ kí rọrùn fún wa kí a gbọ́ kẹ́lìmọ̀ tẹ̀síyẹ́yà ní ẹnu ìṣẹ́jú mẹ́ta insha Allah torí àsìkò tó ti lọ gan ní investor pàfáyé wà Allah tó máa ń sọ̀rọ̀ lọ gbogbo tó máa ń sọ ẹ̀ máa rí fàwáyé lóbẹ̀ àmọ́ kárí fún ọmọ òkú àtúbákùn yà yín tó fẹ́ lọ rí mú tó fẹ́ lọ gba kíníkà fún ọmọ tó fẹ́ lọ gbogbo nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ wurin anko inu diya da wani nasu wani kwan masa fi albarka si kuma so ni sin ba insha Allah ta ce da du'a Aisha insha Allah za ku fi ba shari'a wa ku ni an ba de bil kawo shi tawzin amma bin sunan Allah insha Allah ya to ba kalmatu shari'a min al-akh الأخ الفاضل الأستاذ محمد شامل جزاه الله خيرا بسم الله جزاكم الله خيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما ọlọ́pọ̀ wá sí àlékún kẹrẹ fún wa ní Muhammad sallallahu alaihi wasallam ọbẹ̀ láti rí Sheikh Albani fẹ́ sọ̀rọ̀ rahimahullah tó rí dèrè gbogbo àwọn afáàsúná tó ti lọ ọlọ́run kó dákun kí ó kẹwọn kó bá yọ sí wọn gbogbo àwọn afáàsúná tó wà káàkiri ayé tí wọ́n ń tan ká ọlọ́run kó dáa kó kó bá wa ràn wọ́n lọ́wọ́ kó bá wa ṣe àlékún ìkúnlọ́wọ́ rẹ̀ fún wọn àlùbáríkà ní ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀tá súnà tí wọ́n ń fa ìnira fún àwọn afá yìí káàkiri ayé àbí tí wọ́n ń fa ìnira fún súnà ọlọ́run kó gbé súnà lékè wọn àlùbáríkà ní ọlọ́run láti rí ustaz wa níbí àbúfọ́ àgbà ọlọ́run ọba yóò wọ́n ti ó gbé yín kalẹ̀ tó sì ní torí pé gẹ́gẹ́ bí nǹkan tí àwọn afáwọn fi ń kọ́ wa Allah jẹ́ àìsùn ìsàlátà ọlọ́run ni ó mọ ẹni tó fẹ́ lò àti tó fẹ́ lò ń kálukú fún eléyìí tí ọlọ́run lóyún fún yìí kọ́lọ́n kó dákun ó ṣe nínú òṣùwọ̀n sẹ́ẹ̀rí ní alkiyama ó sì bá gbá ní ìbádà fún mi àlùbáríkà àna ọlọ́run kọ́ bá ṣe àlékún ìkúnlọ́wọ́ rẹ̀ fún yìí so àwọn ustaz wa ti gbé náà láàárọ̀ yìí àtàwọn àti àwọn afáàbá wa gbogbo gba ni àmọ́ ń gbádùn wọn púpọ̀ so kọ́dà ń bẹ nínú wa tó jẹ́ pé njọ́ tọ́lọ́n bá kádàrá pé yẹn ò ráyè lé kíjímọ̀ ní Fatima yóò dàbí pé nǹkan ṣèyàn níjọ́ náà ni wàláì sọ̀rọ̀ yàrá sí torí pé wọ́n ń ṣèwúlò púpọ̀ fáwùjọ gẹ́gẹ́ bí ṣàbáwá àti gbogbo bí táwọn ṣàbábọ̀ wà tí wọ́n ń pèpè tí wọ́n ń ṣe dáwà sí ìrísúná ọlọ́run kó dáhùn kó bá kún lọ́wọ́ ọlọ́run kó bá ràn yín lọ ọlọ́run kó má da yín lágara ìgbẹ́jú tẹ̀ ń ṣe yìí ọlọ́run kó dáhùn kó gbà ní ẹsẹ̀ fún yín gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá mi níbí bẹ́ẹ̀ láti rí àbọ̀ àbúlá kọ́dà mi kí àwọn ọlọ́run kádàá pé kọ́dà níbi tí ọlọ́run kádàá pé wọ́n fẹ́ràn ìgbìyànjú dé ìgbà kan tó ń bẹ tán sọ pé ah pé ẹ̀ẹ̀mejì ẹ̀ẹ̀mẹ́ta lọ́sẹ̀ yóò tún tó wọ́n tún wáyé lọ́tọ̀ wọ́n tún rí àbúfọ́ zan ọlọ́run kó dákun gbogbo àwa tí àwa ń kẹ́kọ̀ọ́ yìí ọlọ́run ẹ̀kọ́ náà ọlọ́run kó dákun kó ṣe ní ọ̀run fún wa ọlọ́run kó dákun kí ó jẹ́ kó yé wa ọlọ́run kó sì jẹ́ ká yé lórí ẹ̀ torí pé gẹ́gẹ́ bí awúfà ti sọ ẹnu gbólóhùn kan tí nǹkan sọ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí mo tuntun rí kọ́ láìpẹ́ alhamdulilayi pé ọlọ́run fi onísùnà kó fi ṣe fáàrí dáadáa láwùjọ pẹ̀lú irú nǹkan tá a gbé lọ́wọ́ yìí program tí mo lọ sí yunifásitì ló jẹ́ kí n mọ̀ pé wàhálà tá à ń ṣe lérí ìwé púpọ̀ púpọ̀ wàhálà táwọn èèyàn ń ṣe lérí ìwé púpọ̀ púpọ̀ kọ́dà mo mọ sọ fáwọn pé ẹ̀rù ń bà mí pé kọ́lọ́nkọ́ ọlálùbáríkà nù ẹ̀ kọ́mọ́jọ́ jẹ́ pààlọ́ pàdé ọlọ́run báyìí torí pé èmi máa ń wò pé tọ́lọ́n bá wo wàhálà tá à ń ṣe lórí ìwé nìkan èyí ò gan jẹ́ hújà léèyàn lérí hmm. tọ́lọ́n fi béèrè pé torí pé ìdá ọgọ́rùn-ún wàhálà tá à ń ṣe lórí ìwé wàláyà àṣẹ lórí nínú ẹ̀sìn torí pé mo máa ń lọ káàkiri mo máa ń wò káàkiri ní department mi ní faculty mi láwọn other faculties wàá wò pé àwọn kọ̀ọ̀kan tó lọ ní bóyá mo close mọ́ láwọn tọ́lọ́ ń bò láṣìírí mo wo owó táwọn èèyàn ń ná lórí ìwé láwọn mùsùlùmí ń bẹ inú àwọn tí mo mọ̀ tó jẹ́ pé kọ́dà táwọn ọmọ bá ti jáde lọ léwe látàárọ̀ títí tí òdìjọ Maghrib ọ̀tọ̀ ní táìmù tí wọ́n kúrò sí skul ọ̀tọ̀ ní lẹ́sìn tí wọ́n sì ń skul wọ́n tún àrẹ́jì fún lẹ́sìn fọmọ níbì kan tó yẹ kó bí abẹ́ aago méje lọ́mọ mọ̀ darí bọ̀ wá mo tún wọn àtọ́wọn universities náà ń bẹ nínú àwọn tí mo rí tàǹtàrí jẹ́ mùsùlùmí táwọn yunifásitì sọ pé tán bá jí láti bí aago kan òru fáwọn fẹ́ kàwé kọ́dà gidi wọ́n tún rọ́ọ̀ṣì wá kásùbà ni wọn ò ní náà ìṣẹ́jú mẹ́wàá péré tó wọ́n ti ẹ̀yẹ́ náà fìlà lóru wọ́n á wò pé téèyàn bá ń ṣe wàhálà lérí ìlú láì ti bá àwọn kan pàdé atọ́kùnrin atọ́bìnrin tó gbogbo bí simẹ́sítà ti ṣe bẹ̀rẹ̀ ní báṣọ̀ lọ́rin àwọn kan bẹ tó yẹ kí wọ́n ti ń sun kíláàsì kalẹ̀ kí n sì pé ẹ̀sán ti dé kíláàsì ni wọ́n máa sun pé ah exam ò tí dira ẹ̀ tí mo ṣe tẹ́sì ẹ̀ ti zoom class láti rí pé ń kàwé wọn àwọn òkè àtẹ̀yìn bá ń ṣe wàhálà báyìí lérí ìwé ah, tí wàhálà tíyìn ò sí wàhálà kankan lérí ẹ̀kọ́ ẹ̀sìn àbí tí wàhálà tíyìn ṣe lérí ẹ̀kọ́ ẹ̀sìn tó kéré púpọ̀ kọ́dà láì ṣe kọ́lọ́n tiẹ̀ tí ìwo sẹ́yìn wò lálùkì àmà èyí wò pé eléyìí gan tó kéèyàn fìlì lọ́dọ̀ lọ. Hmm. a ah, máa ń kí n wo kọ́dà òun ló máa ń n rántí gbogbo ìgbà tí bá ń ti kọ́dà mo sì ń sọ fáwọn kan láìpẹ́ pé tó bá jẹ́ pé torí irú eléyìí ni àwọn ọmọ mi wọn bá fi ní padà kàwé láyé kéèyàn kàwé ṣe pàtàkì ó sì wù mí kéèyàn bímọ kọ́mọ tó kọ́mọ kàwé pé tó bá jẹ́ pé torí kọ́ mi lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn látara pé mo rí ká àgbákò tí ọ̀pọ̀lọpọ̀ mi sì ń wúwú jọ ni pé ìwé ìwé ìwé yìí tọmọ ọba rí ìwé káàkó sábúrú bẹ́ẹ̀ torí pé èyí ó rí pé ẹ̀kọ́ lọ́lọ́run fi ń kọ́yàn téèyàn bá ń wò ẹ tọ́ gẹ́gẹ́ bí nǹkan tí àbúkọ́sán wa sọ pé wàláyà sọ́bìláyà làzim ìyẹn gbọ́dọ̀ gbìyànjú tòótọ́ bẹ̀tẹ́ ìbá wo á jẹ á mu á sì ń kankan tí ìbá ṣe tọ́nà bá sin rọrùn irú tẹ́ ń ṣe yìí yóò jẹ́ pé èyí ó kí ẹni tí máa ń ṣe irú nǹkan tẹ́ ń ṣe yìí wàláyà mo sì nígbà kọ́lọ̀ wọn kì í irú pé ẹjẹ ń fúnlẹ̀ sàǹpù nísì a ṣe degree program a ṣe degree program tán à ń ṣiṣẹ́ bẹ̀tí iṣẹ́ tá à ń ṣe kọ́dà kọ́ lọ́lọ́run fún ní àǹfààní irúṣẹ́ táwọn tó ń ṣe torí pé iṣẹ́ tíyẹn bẹ̀rẹ̀ tó gbígbà tíyẹn bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n fi hàn fifty thousand àmọ́ ìyẹn rí pé pẹ̀lú fifty thousand tíyẹn gbé yẹn tó ń jẹ gbèsè wàláì sọ́bì lára àzẹ́ torí pé òbó ṣe kó kéré mọ́ èyàn níyà yẹn fẹ́ ṣe fún ó ṣe kó kéré mọ́ èyàn ṣe fẹ́ bí yàn èyàn láǹkanú ẹbí tí ó wàá sunkún pé kọ́dà àti ẹ̀jẹ̀ kankan látàná ṣé ń gbà tí yẹn lọ́wọ́ jẹ kankan látàná tó ń bá ń wòkè iye tó ń gbà àwọn ibi náà tẹ̀tí pin tán kò sí kankan lọ́wọ́ mọ́ iye tó kù lọ́wọ́ mi gan ò lè gbé mi dé parí oṣù tí yẹn bá náà jẹun látàná sọ́mọ àwò kọ́ máa lọ bẹ́ẹ̀ ni àbẹ́ni tó ń sunkún pé kọ́dà láti ìgbà tilẹ̀ ti mọ́ di ìrọ̀lẹ́ àwọn orí nǹkan kan jẹ́ ọmọ òwò pé kọ́dà bá ṣe nú táwa náà tọ ìyẹn sì bá ẹnìkan pàdé tó ẹnìkan kó lábẹ́ ṣe ṣe agbọ́dọ̀ wọ́nà ẹnìkan wá pé ok ọ̀dà ẹ mú kíní yín wá láì ṣe pé ẹ lọ bá àlèbáyé wọ́nà sẹ́mi tó tún bẹ́tà jẹ́lé yìí lọ àmọ́ àfikẹ́ lọ ṣe mástà ṣé gbogbo ayé wa wà fi kàwé ni à ń sọ pé dìgírì tá a ti ṣe ká tẹ̀ tún kẹ́kọ̀ọ́ ẹ̀sìn díẹ̀ àmọ́tọ̀ gbèsè lónìí gbèsè lọ́la ẹ tẹ́ ẹ jẹ́ látòsí mẹ́fà gẹ̀ ẹ̀rí gbèsè rẹ̀ san ó dàbí ọ̀rọ̀ tọ́ka nù yẹ kó wà ń sọ fún mi ó nígbà tó ń ṣiṣẹ́ tó ń mọ twenty thousand ó sọ pé ah bá fi sàánù tó ń bá fi rí fifty thousand bùkátà ó tètè bí yá tán yá ńgbà tó ọlọ́run ó ṣe ọlọ́run sí àánú rẹ̀ ó kan owó ń wọ fifty thousand tó tó wọ́n pé ah òun rí pé gbèsè tó pọ̀ a bá yí ọlágbá púpọ̀ tọ́ àmọ́ kì í ṣe excuse láti mọ́ wàláì ńgbà téèyàn tó wáá dé máa rí nígbà tó wáá débi táwọn ṣe máa sáré pé àgbá kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí pé látàárọ̀ dálé àwọn ọ̀gágun onífẹ́ kẹ́ ṣe nǹkan kan tẹ́ ẹ̀ bá múra tẹ́ ẹ̀ bá múra agídí lẹ́fì wáyé láti lọ kírun àmọ́ tọ́ bóyá máa ní nǹkan tó lọ́n fẹ́ lóyún fún bẹ́ẹ̀ lẹ́sìn rọmọ ìyá kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ tún bá sọ̀rọ̀ ẹ̀ ra àwọn kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ tún pè pé ah, kí ló tẹ́ yìí ń ṣe báyìí ah, ẹ rí i pé àwọn tí mo ní wọ́n lọ sun kíláàsì wa kàwé fa pọ́n tó wá kí àṣùbà ń tóbi tó seven sí seven o'clock ẹlẹ́sẹ̀ máa pè ọ́n pé aṣẹ́rí yín burú ni ah, ẹ má jẹ́ káwọn èèbó kéré búba yín pé ah, ẹ̀sàmù ti dẹ̀ lẹ́ǹkàwé mọ́júmọ́ gbogbo owó tẹ́wọ́n ah, wọn ni òórùn gbà wọ́n lọ bóun bá gbé ilẹ̀ ẹ̀tàn àláàmù bẹ́ẹ̀ bá ti alẹ́ dìde lóru yẹn náfìlà ó yẹ kí ẹ tún kásùbà lásìkò tẹ́ ẹ kẹ́ ẹ kí kọ́lọ́n kó wọlé àlùbáríkà àánú rẹ̀ tọ́ àdúrà ti ń ṣe ni pé wàláì sọ́bìláì azim àwa náà gbẹ̀ngbẹ̀ yìí tẹ̀ ṣe tọ ngbà tá a tún ṣe gbà kan make arrangement pẹ̀lú sars náà pé tọ bó tẹ̀ ṣe méjì lọ́sẹ̀ ẹ jẹ́ ká bá àbárí ti jẹ́mọ́ ṣe ẹ jẹ́ ká máa ṣe tàdáni ṣe nígbà tá a tún ṣe tàdáni tọrọ ti máa ṣàtúndé yìí nìsí ngbà tẹ̀ wá di pé ó di dandan àfikà kó lọ léwe torí pé ngbà táwọn ọmọ òjẹ́ kẹ kàwé lé nǹkan tẹ̀ ń ṣe ń ṣe yìí ẹ fẹ́ fèlè tọ bọ́ bá sì jẹ́ pé ọlọ́run olóyè náà kéèyàn fi léyìn rẹ̀ sìn lọ́wọ́ mo fi parí dìgírì mi sí mọ́kànlá rí tọ́ tọ́ bọ́ọ̀lù abẹ́sẹ̀ tọ́ a sì ráwọn kan kọ́dà ẹnìkan bẹ́ẹ̀ sọ́dọ̀ pé pásítọ̀ ni tóun fẹ́ máa hàn ẹ̀ lé màá kí àwọn onírúgbọ́n mi mọ kankan ẹsẹ̀ sì bẹ́ẹ̀ rí báwọn kankan tọ́ ń ẹ̀ ní bínú àkó lọ léwe ní ìlà tó kó lọ léwe kọ́lọ̀ ń kọ́ dákun àdúrà ti ń ṣe ni pé yìí tẹ̀ ń ṣe yìí ọlọ́run gẹ́gẹ́ bí inú àdúrà tó ní ànábì máa ṣe pé la sáhàlà ilà máa jà àtọ̀ kò sí nǹkan tó lè rọrùn àfi tọ́lọ̀ ń bá jẹ́ kó rọrùn ìrọ̀rùn tẹ́ ma máa ṣe kíni ní gbogbo ọ̀nà ọlọ́run kó bá ṣe fẹ́nu kọ̀ọ̀kan yín ìrọ̀rùn tẹ́ máa rí ṣe ní gbogbo ọ̀nà ọlọ́run kó bá ṣe fún torí pé ti wá rò kòdòrò pé bẹ́ẹ̀ bá ń ṣe súnà tí ò bá rí mẹ́sìn ní tí ò bá nímọ̀ nípa súnà tí ń ṣe kò wúlò èèyàn gan ó rí ni ní nǹkan kan ní ọyẹ èèyàn ó máa bá ẹ ní ni ẹ máa wo ọ̀nkùnmi tí wọ́n ṣaláìsí ó mú un sọ mi ní pé gbogbo àtẹ́mi wà léwe ó wa lọ járe pé káwọn lọ kí wọn ìyàwó inú tí mo sì mọ̀ ní pé wọ́n kórìíra onísùnà kọjá àlà wọ́n kórìíra onísùnà kọjá àlà ìyàwó wa ń sọ fún ọmọ pé láàrin gbogbo àwọn èèyàn ẹ̀yẹ bí léèrè ojú tó ń bò níbo ni kùránì ti wí mo lọ́wọ́ nínú kùránì nígbà tí èèyàn bá nímọ̀ nǹkan ẹ̀sìn bó o lèyìn ó sì rí ìdáhùn kankan dáhùn níbẹ̀ àmọ́ alhamdulilayi náà àwọn tí wọ́n jókòó kọ́dà ẹni tó jẹ́ sísá ẹ̀ ló sọ pé ah sísá ẹ má sọ ohun tẹ̀ ń sọ rárá tẹ̀yìn ọ̀bá mọ̀ ẹ̀rọ adákẹ́ ara ẹ̀sìn ni tí wọ́n ṣe o láì tí ẹ ṣe pé mo ti fèsì ara ẹ̀sìn ni òun sì ráwọn sísá tóun bá gbé nígbà tóun wà léwe ẹ mọ̀ yìí pé òdodo nìkan tí wọ́n ṣe bọ́ọ̀lù tí wọ́n padà palẹ̀ lónìí so ọlọ́run kó dákun kó wọlé àlùbáríkà àníyàn wa gbogbo nǹkan tí ó jẹ́ kó rọrùn fún wa láti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yìí ọlọ́run kó dákun kó ṣe é gbogbo nǹkan tí ó jẹ́ ó rọrùn fún wa láti kọ́kọ́ ẹ̀sìn ọlọ́run kọ́ dáhùn kó ṣe é àmọ́ wallahi sọ́bìláì azim tá a bá láàmà dúpẹ́ fọlọ́run lórí eléyìí tá a bá láàmà dúpẹ́ fáfá tó ń kọ́ wa wallahi àlè dúpẹ́ tán ẹ jẹ́ kí n fi lẹ́kìsàmpù méjì kí n fi round up ọ̀rọ̀ mi mo lé ọmọ kan tó gbọ́dọ̀ mi àwọn alákọ̀wé yẹn yẹn ni bàbá rẹ wa ìyá ló fẹ́ kó gbọ́dọ̀ mi bàbá ò fẹ́ kó wá bàbá wa dé wọ́n sọ fún bàbá pé ah, àwọn ọmọ yìí à ń rìn wọn kí wọ́n lè bá jèrè ara wọn kẹ́ lè bá jèrè wọn ni and alhamdulilayi kò sí nǹkan tẹ́ ni wọ́n lè kọ́ léwe à ń kọ́ wọn níwe ń bí lẹ́yìn kí wúta tó ń kọ́ wọn bàbá wọn náà kó wọn tàn mí òun rí i pé oríire wà ń bí kéèyàn tírẹ̀nì ọmọ wọn pè ní Lamidi Nanda Lolo ẹni tó bá mọ òjijì mínísítà yìí ó ti jẹ commissioner of education Kwara state tápà ni ọmọ kan tó bí wọn pè ní Mariam obìnrin bàbá yìí wọn sọ mi pé ọ̀rẹ́ òun ni táwọn close ẹnìyàn architect ni ẹni tó jẹ́ pé ó fọkọ àkọ́kọ́ ó ní problem ọkọ àlọ́ fọkọ kejì ní problem dé ọmọ kan wá ń gbọ́dọ̀ ẹ̀ tẹ́kùn ló ń tírìn ọmọ yẹn ọlọ́run kẹ́ débi tọ́lọ́run kẹ́yìn dé ọmọ yìí wọ́n ti rìn àlọ́ léèbó káàkiri ọmọ wa mú ń mú mokú mu káàkiri ọkùnrin àníkọ́ ọmọ wa nàìjíríà ká má fọ̀rọ̀ gùn níbi ọ̀rọ̀ tí ò tọrọ ọmọ ń sọ pé àánú àfi kí àwọn ránwó lọ yàwọn lòun ránwó lọ torí pé kókè ló mu bó ti lọ yọ ọbẹ̀ nìyẹn ẹ̀mẹ́ wà lógún yá ẹ̀ ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ last Ramadan tó lọ ni ẹ̀mẹ̀wọ̀ ogun yẹn pa torí kóun pẹ̀lú ìyá yẹn nìkan ló ń gbé ní ilé in fact ẹni yẹn sọ pé ilé tó pa ìyá yẹn sí ìyá yẹn ṣẹ̀ṣẹ̀ kó sílé ẹ̀ ní l'Abuja very big house tó kọ́ ó pa ìyá ẹ̀ tán ó sọ sínú àpò ó lọ sọ́nù síbi kan wọ́n ní òórùn ló jẹ́ káwọn ará àdúgbò mọ̀ pé àwọn ọlọ́pàá padà arrest ẹ̀ kí ló fà wà láì gbogbo àtàǹbá ń rántí ibi tá a ti gbára wa yìí táǹbá ń wọ àwọn ẹbí wa a máa rí i pé a lè dúpẹ́ fọlọ́run tán just last week mo travel lọ sẹ́dẹ̀ mi tọmọ mi wà àbọ̀ hanun wa ń sọ fún mi pé àwọn arẹ́ nìkan táwọn mọ̀ dáadáa ó wá ní bàbá kan bàbá yẹn àwọn alákọ̀wé tó yẹ pé kárán ọmọ lọ rómèsì kárán ọmọ lọ kankan ọmọ yẹn ti wá pa ilé ọmọ yẹn ti wá dolówó n ti ń ṣiṣẹ́ tó ti lówó gan bàbá wa sìkì fún dídùn sùn mẹ́ta kọ́dà kọ̀ wá wo bàbá dípò pé ó sẹ́ndì owó tí wọ́n fi tọ́jú bàbá so láyé àwọn èèyàn ti ń sọ́ọ̀tì láyé ọ̀rẹ́dì kó tó ákàlẹ̀ kí a mọ̀ wà láyé a rí pé kò sí nǹkan kan àfẹ́sí a rí pé kò sí nǹkan kan àfẹ́mẹ́sí a wà rí pé kò sí nǹkan kan wà láàbí súnà yìí kọ́lọ̀ dákun kó france kò ń gé àánú rẹ̀ kó gbogbo ìyànjú kó gbà ní ìbáradà fún wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhanaka assalamu alaykum. في الدنيا والآخرة الله قبوا عصواني يسمع لوري لوري كلمة نعم، أبو في أبو سكين نعم لوري أسيو يتلو أسدي آخر المطاف إن شاء الله ونستخدم شيخنا وبعض الإخوة إن شاء الله للذهاب نعم kó tó di pé àmà lọ mo fẹ́ kí kí àkọ́dá máa jẹ́ ìjọ rọ̀sùmíyà fún ọ̀kan lára àwọn ikọ̀ àti àjọ àmìbí tí ó gbìyànjú àti tó kù lórí yẹn ọlọ́run lo ẹni bá wa sọ̀rọ̀ àbú Aisha ọlọ́run lo ọkọ̀ sábàbù kí a dé inú kọ́mpáàdì yìí ọlọ́run fi ní kí a máa àwọn bàtí à ń ṣe so táǹkì mi la tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so látara pé kí èèyàn jẹun tó ní àníyàn dáadáa ṣé báyìí nísìnyí ìgbà tó máa ń lò wọ́n sábàbù láti dé ibi bíi nígbà tí ọjọ́ tó máa ti wá níbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá nínú àwọn dáadáa tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kí ó ti ọwọ́ra ọgbọ́ síra àtàwọn nǹkan míì náà tó já sórí pé ọlọ́run padà kádàrá pé ogun kan báyìí máa lọ ibi táwa tẹ́lẹ̀ gan kọ́dà kò lè kọ́dà àti ilé àti gbogbo ẹ̀gẹ́ tó fi táwa ní mọ́ṣáláṣí ní subhanahu wa ta'ala so amma bi ni'mati rabbika fahadith nínú dáadáa tí wọ́n ṣe fún ẹ̀sìn subhanahu wa ta'ala kọ́lọ́mù wa هو آه عنك حديث آه بعد شيء آه، علوم حديث آه، ترى شيخ عثيمين وش شرح بيكونية بعد شيء ده أبوسي آه، ترى مصل الحديث طحان بعد شيء ده وش ترى شيخ ابن كثير تنكو هنا يعني الباعث الباعث الحفيف شيخ أحمد شاكر وش تحقيق له أوان شيء أوان كاريت نيلو أوان بادي بيورو الأذنان من الرأس شيء بعيني سين so wọ́n sọ fún wa pé ibn hibban rahimahullah ta'ala inú àwọn tó sọ ha hadith yẹn nìyẹn àmọ́ jumhur nǹkan ò wọ́n dọ̀áfà hadith yìí so ibà ní sọ wọ́n nu question wà wá láàárọ̀ tó yẹ pé ẹlòmíì gẹ́tẹ̀ ẹlòmíì ò gẹ́tẹ̀ àrùn yẹn ṣùgbọ́n ẹ̀fà níbẹ̀ ni pé àwa ní ká ṣe ìwádìí àbí tó máa ní pé ọ̀rọ̀ kan wà nù tíra kan al àkàn ní mọ́ra báyẹn so a kan sọ pé náà ẹ jẹ́ ká lọ ṣèwádìí ibi títẹ́ra yíwa ẹ jẹ́ ká ṣèwádìí hadith yìí so ọ̀pọ̀lọpọ̀ náà gbìyànjú láti ṣèwádìí ẹni tó rí àwọn tí ò rí nǹkan rí sọ̀kan náà àwọn ikhwa tó wá ṣe irú gbìyànjú báyìí tó lọ ṣe ìwádìí hadith yẹn àti kí làwọn afa sọ nípa rẹ̀ tó dẹ̀ tún bá wa tẹ̀ ṣẹ̀rí pé yastahiqu yani al-ja'iza ar-rasmiyya wa jazallahu khairan so báàfù náà yóò máa jẹ́ àǹfààní fún àwọn àwa tí a bá nífẹ̀ẹ́ sí láti ṣe tẹ̀sùn rẹ̀ akọ̀ dáwọn rẹ̀ kaja'iza lil-muhadir náà nínú ní nuskha kan bàá fún muhadir náà ní nuskha ẹ̀yọ̀ kan torí pé hadith yìí wọ́n máa ń lò nígbà tá a bá ń parí nípa pé a lè parí ni àbá mu omi ọ̀tọ̀ a sì kí n láti ń pè àfàtí lọ́tọ̀ àfàrí lọ́tọ̀ ni so yíwa ẹni sàdísì ẹni sọ fún wa pé al-udhunan min rasi yàní etí méjèèjì min ar-ra's orí lọ́wà wọ́n tó bá ti parí lọ parí padà orí yẹn náà ọwọ́ yẹn náà láti kí ni o láti pa ìtumọ̀ orí nǹkan táwọn afá sọ nípa hadithi yẹn àtàwọn hadithi yẹn náà tí ó wà nípa rẹ̀ ó torí àsìkò wa àyò nígbà púpọ̀ láti kí ni o láti sọ̀rọ̀ púpọ̀ ní ìpínlẹ̀ tàbádẹnubá kì í yá màrí فأقدم لكم المحاضرة وإن شاء الله تجايز المحاضرة بقدم جاي بينكم يعني تلقوا تباشي وادي هنا الأخ إسماعيل ابن عبد العزيز أبو عكاشة جزاه الله كل خير تفضل نعم إن شاء الله بارك الله فيكم كما بينو أما فيكني كنا فيكني أما بعض الكيو على غاب وسيد أنا كذا فاري كنا فارا راب تبعي راب شبيه كتوا مني أبقى دم فيني أدري راب نشيد كيما بينو so eh, muhadir náà insha allah ta'ala akọ̀dámọ̀ àwọn jawaizi kan kí kẹ́dá mọ̀lọ́lọ́ kí wọ́n bínú pé àwọn akọ̀ wọn náà tí wọ́n fún wa ní kẹ́lìmọ̀ lọ́wọ́ ibi kí muhadir tó wà akọ̀dámọ̀ rẹ̀ fún àwọn ní báyìí nísìn máa al-ikhwa al-kiram àwọn tí a jẹ́ Islam tí a jọ ń ṣe mọ̀rọ́jà ṣe báyìí àwọn pẹ̀lú náà ní ustaz náà ní ogun aná tọ́lábà náà jẹ́ níwá ṣe wá ní sí tọ́lá kó ṣe wá ní ustaz nígbà nǹkan tí a ṣe gbogbo alágbìyànjú púpọ̀ yìí wọ̀lá ó dé àjábà mi tí a bá wo àwọn táwa ní qism al-masa ní ọ̀sán a rí i pé àwa tí a attend exam fi hawali talatin bí àwa bí thirty ni so yí báyìí nísìn so ó pàtà bẹ̀rẹ̀ àwọn kan látara yàní commitment yẹn náà ni ẹlòmíràn wà á tó di pé nǹkan mi ò tún já wá tó yẹ pé dẹ̀ lágbára mọ̀ ṣáfà gbogbo ẹ̀ mọ́ra wọn tán so a rí pé ẹlòmínà gbéyàwó ipò níbẹ̀rẹ̀ náà ẹlòmínà wa yàní màgbóòrù tí òrìbì wa gbogbo àwọn tàwa wà yẹn náà ìgbà tí ya wá fi gbogbo àwọn pé tòkátì ìyàwó kí ní ká gbà ṣe mọ̀ nǹkan tí yẹn bá kọ yẹn kàn wá ni yẹn padà yẹn hasi ah ẹni yìí máa ṣe bákan ẹni yìí máa ṣe bákan so man wajada khayran falyahmadillah wa man wajada ghayra dhalika fala yalumanna illa nafsa ìgbìyànjú ni bọ̀ tí mi bá ti máàkì tí mi bá ti máàkì nǹkan wọ́n bẹ́ẹ̀ ni pé kí làwọn èèyàn ń gbọ́ yé kí làwọn yẹn ń gbìyànjú tàlẹ́ni tí ń gbọ̀n kan yé tàlẹ́ni tó ń gbìyànjú so yí báyìí nísìnyí tí má dẹ̀ ti pé ẹnìkan ń bẹ kò serious yálà ẹnu ọkùnrin àbúbìnrin mọ́ advice pé lágbájá gáàsà sheikh ni nígbà táwa ní Egypt sheikh Hasan habibullah tẹ́ ẹ bá ti múra sẹ́kọ̀ọ́ sheikh ó sọ fún mi pé jẹ́ kí n fún ọ ní opportunity pé má kọ́ ẹ̀kọ́ yìí má kó bá máa lọ kọ́sẹ́ so yí báyìí nísìnyí tó bá máa lọ kọ́ wọ́n ló di kápẹ́ńtà ni ọmọ kọ́ télọ̀ yìí kankan mọ́ra bẹ́ẹ̀ máa lọ kọ́ torí pé àlè ó máa yóò ní ìdáhùn tí ó rán sọ fún wa àní máa lọ gbé aṣọ fún Christian àní máa lọ gbípa abẹ́ kan tí ẹ lè kéwú fún kírísítẹ́nì wọ́n náà wúlò fún àlọ́mà yànnà jáàlú pọ̀ àmọ́ gbà tó wá mọ́dúrásà tó yẹ pé a rí pé ọ̀tátú ọdún kìíní ọ̀tátú ọdún kejì akànwá ni ẹ sáà fi mọ́lẹ̀ nù ilé kíwé tí wọ́n máa ń sá sí wọ́n máa ń sá sí pé wọ́yà àbí à wọ́n ń san oúnjẹ ni owó tán wọ́n ń san tọ́lọ̀ òní fún bomi ni àbí kí wọ́n wá pé à kán pọ̀ pípọ̀ lẹ́fẹ́ jẹ ni yu'ayyiruna anna al-qalila adiduna fakultu lahum inna al-kirama hmm. so ibà yìí nìsín tí yẹn bá ń wò pé àwọn ò tiẹ̀ pọ̀ wọn ò tiẹ̀ pọ̀ al fi al-Qur'an al ẹ máa gbọ́ wàlákínà aktarahum la ya'qilun wàlákínà àwọn atọ́pọ̀ iná ní onílàáká ìjọ àwọn atọ́pọ̀ iná kíná ti ń pè bọ́ èmi fẹ́ kí ìyàwó ìsìlámì rẹ̀ tó bá gbé kò fit àárọ̀ yìí nìkan máa bọ̀ wá sọ̀sán tó bá tún wá lọ́sàn yẹn náà tó gbé kò fit èmi náà máa advice pé ó bẹ́tà yíyan kí n ṣe fọ́sùlù rẹ̀ tó bá ń lọ ń ka koran tá máa ṣe tẹ̀sí ní koran ẹni tó bá ti ṣe fọ́sùlù ẹ̀mẹta tí ó wà madrasa sí tẹ̀sí tó bá dúdú kí àríjọ́ kìíní àríjọ́ kejì àríjọ́ kẹta kí ló ṣe ọ̀rẹ́ ni ó pè yẹn ni kọ̀ọ̀rọ̀ yẹn ni àkòsí ah, nǹkan kan ọkàn lọ bẹ́ẹ̀ náà ni ìwọ̀n báyìí ni ó ṣe fọ́sùlù rẹ̀ ni wàbí tání náà máa pí mọ́ sí ń sáádà yẹn náà pẹ̀lú tání káàkiri kó máa san wọ́n ní owó tí mo ní ẹ máa san yóò wọ́ tó bá yá pé ọ̀bá ní lọ́nà tí mo kò ní flabas àmọ́ wọn tó nítorí ẹgbẹ́ ọ̀bẹ san ni ìgbà nù iṣẹ́ ìrìnjọ́ gbèdà kìámà òkú kí ni máa ní ṣòro kí sí bọ́yá àbí yẹn kan máa sá sínú lójú yẹn wà sọ́ di máa wá pé àkínná ṣe ń bẹ̀rù torí pé a fẹ́ fún ẹ̀sìn yìí gbogbo àwọn kíní ẹ̀mọ́ wọn á rí tí máa ń máa kìkà ẹni ń gbìyànjú ẹni ń ṣe dáadáa ẹni tí bá rí pé àwọn mi lag ifun gan níbi khatu apadà rí pé àwọn introduce kan wọn ṣe khatu níbi imla apadà introduce rẹ torí kò ní dáa kíyàn débi kankan kíyàn wọlé dìfà ẹ̀sìn àwọn bídà àtàbí ń sakọ́nà nìyẹn mo wá rí gbogbo kálukú ló gbìyànjú tẹ bá wo imtiyaz imtiyaz imtiyaz imtiyaz imtiyaz lọ gbà kọ́lọ́n mọ̀kúbúlù gan nadir جدا. so yíba ẹni sìn kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kí ó sọ̀rọ̀ ẹni ẹ̀sán lọ tí màálùmá yìí bá wà tí yẹn bá yastahiqu kí sí kí ni o kí yẹn ṣe yídà fún pé ni yìí yastahiqu al-idari yastahiqu thanawi yani hada shahadatu haqqin hada shahadatu haqqin ilé jẹ́rìí pé lágbájá ó gba ṣàhádà báyìí ó yẹ sẹ́yẹ́kù ìdádì ó yẹ sẹ́yẹ́kù kí láti ń pè ẹni tó bá sì yẹ ni tó yẹ báyìí ní ìsìn tó òun náà kà kọjá ń bẹ̀ yóò lè ṣàhádà fún àmọ́ kí so ṣahadatu eh, zulta nabi wina nìyẹn pé ká mọ̀ ṣe torí gbogbo àwọn nǹkan tá à ń ṣe ọlọ́run kó dúpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ní ti tàwa ní àárọ̀ náà àwa tí a ṣe gbogbo nǹkan tá a ṣe ọlọ́run kó dúpẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa ní sókè torí àsìkò kó torí pé àmọ́ lọ àmọ́ fúnra wa níjà wáìsì yẹn òní ni twenty may àbí insha allah ta'ala látọ̀la lọ ni ọdẹwó ti bẹ̀rẹ̀ títí àgbà ramadan lọ bẹ́ẹ̀ tó fi di ní first of july ṣé báyìí nísìn first of july insha allah ní yóò mú sábtì lọ bọ́ sí àtàwọn láàárọ̀ náà àtàwọn lọ́sàn sábtì ní gbogbo ti a máa bẹ̀rẹ̀ ní èyí tí ń bọ̀ wá insha Allah kí ọlọ́run kí ó jẹ́ kí asọ̀pọ̀lọpọ̀ ọdún láyé insha Allah ta'ala eléyìí ni ìlànà nípa bàtà wòlé padà sípa tí à ń lọ ó ti wà nínú kashfu darajat wa náà bákan náà na gbogbo tí a ní lágbára láti lè kọ̀dámà so yé báyìí nísìn akọ̀dámà rẹ̀ so yé báyìí nísìn bí kálukú máa rí nínú màláfù àti àwọn kan tí wọ́n kọ̀dámà fún wa láti fi ṣókí àfiwojú rẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala kí á dẹ̀ máa fi ṣe sunnah nabi sallallahu alaihi wasallam sọ pé tahadu tahabu so yíba ẹni ṣùgbọ́n tí yàn bá ní kí yàn máa kọ̀dámọ̀ rẹ̀ fún ara yàn máa wò pé àkóso owó ń ta àgbélé owó àwẹ̀ ní bọ̀ọ̀dí ẹ máa kọ̀dámọ̀ tẹ bá ní tẹ bá ṣe ń ṣe ọlọ́run bá subhanahu wa ta'ala ọmọ sikini yóò máa kú àwọn tó kìyà bìnrin adam ń fi kàlẹ́ gbogbo àwọn kan báyìí dákun jẹ́ kí a máa lò àwọn pé àwọn tọ́já sí pé a rí pé tọ̀ wọ́n ta bíọ́bíọ́ wọ́n dẹ̀ gbìyànjú nínú àwọn ní kismu sọ̀bá halqa sọ̀bá àti ti ní àárọ̀ náà so àti ní ọ̀sán àwọn bíi mẹ́ta mẹ́ta náà ni aláwọ̀ pọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ bá kọ̀ dáma jáìsà ní àárọ̀ àwọn tí ọlọ́run bá subhanahu wa ta'ala kọ̀dámù tọ́lọ́run kádàrà pé nígbàtí àwọ àwọn àdàràjá ti yẹn tí wọ́n ta bíọ́bíọ́gẹ́ mo sì sọ yẹn lẹ́ẹ̀kan ọlọ́run bá subhanahu wa ta'ala an yubarika fina wa fihim jami'an al-akh al-awwal al-faiz al-awwal fi halqati as-sabah ala wa huwa yusuf ibn yahya abu usama yusuf ibn yahya abu usama ala as-sabah wa al بارك الله فيك بارك الله فيك والأخ في الفائز الثاني يوسف بن محمد الجامع يوسف بن محمد الجامع الجبلي بارك الله بارك الله فيك الفائز الثالث مصطفى بلو مصطفى بلو الأخ مصطفى بلو إن شاء الله بارك الله فيك الفائزون في حلقة المساء إنه أمتي عنش كسمة أصلا إن شاء الله تعالى إنه فائزون في مشكلة في تواني مسجلة هنا الفائز الأول هو الأخ عيسى عبد الله الفائز الأول هو الأخ عيسى عبد الله بارك الله الفائزة الثانية الفائزة الثانية ألا وهي إن شاء الله فرنسا إن شاء الله تفقه الفائزة الثانية هي أم حليم أم حليم يعني جزاء الله كل خير يعني أقدمها جائزة أم حليم إن شاء الله لكن هي كانت والفائزة الثالثة أنا يعني لك أنا هنا جاوبيني شو يبغى so òun ni uh, bintu abdulsalam umu aisha bintu abdulsalam umu aisha jazakumullahu kulla khair so gbogbo àwọn tí ọkùnrin àgbà náà ni agbìyànjú ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ so àwọn tí ibùdó àpèmẹ́ náà ìtìyàzì ìsìnká tó kéré so ibà ẹni sàmúyẹ̀ máa rí àwọn pọ́ǹtì ẹ̀kọ̀kan kí lómi gba eighty point eighty point ẹlẹ́mí ọgbà 8.4 something like that so gbogbo náà ni agbìyànjú kọ́lọ́mù bá subhanahu wa ta'ala kí ó dúpẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa so ibi ni àríbájẹ́ ní àárọ̀ yìí but lẹ́lẹ́ asaf àìbéèrè in fact mo fẹ́ gbàgbé so bóyá ká fi ṣe ìparí fún àwa tí a bá ní ìbéèrè láti bi muhadara bọ̀ ká má jẹ́ kó pẹ́ láàrin ìtọ́jú márùn torí pé a ti dé áhìrùn mọ̀tọ́ ìparí ìjókòó wa ní àárọ̀ yìí tí a lè máa yọ̀ǹda ara wa tábà ti ṣe tán gbogbo àwa tí ó kù insha Allah á gba àwọn àmàlàfàtù wa ní ẹ̀kọ́ kan kí ẹ tó máa làwọn tí a bá wá kí ọlọ́run kó jẹ́ kí á pàdé ní àlàáfíà ọmọdán dọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ á gbìyànjú ní iṣẹ́ olóore ní ibẹ̀ ẹ jẹ́ kí á pọ̀ lẹ́ni tó ṣiṣẹ́ lóore ní ibẹ̀ tó tarawih ní qiyamul layl ní àmín ìrọ́tò Qur'an ní aljuz gbogbo nǹkan tí wọ́n pè wá sí ẹ̀dá kan ẹ kí á múra bá a ṣe ń lọ fún lé dòrò ẹ̀dọ̀ madrasa à ń lọ fún iṣẹ́ Ramadan ọlọ́run kì í ṣe rọrùn fún wa láti lè ṣe jazakumullahu khairan naam أوتعني بركان وفيها ونمر نعم نعم واحد الأول الثاني الثالث الرابع الخامس عمر ناني ويا بسم الله الرقم الأول جزاك الله nípa ọ̀rọ̀ ìjúdì nìkan láàfin ẹ bá a sọ̀rọ̀ díẹ̀ lórí masalan lọ́lẹ̀ kẹta tàbí ìpín ṣéèkì tí ẹ sọ fún wa bóyá ìjà lè ẹni tọ́ka sáà ń kíra kan tí àwọn ìlàbìlà ẹ̀yìn ní ọ̀tá mi. alhamdulilah salatu salam ala rasulillah ibaji ní ìbámu sí ìbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ pé ṣé wọ́n lé Sheikh Al-Albani rahimahullah ta'ala kù ní al-Jami'atul Islamiyya bilmadina ṣe mìíràn wárọ̀ so mi rí àkọọ́lẹ̀ kankan tí ó wà yíyáda rẹ̀ mi ma so yíba nísìnyí so bóyá irú nǹkan báyẹn ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ so mi kà mọ̀ pé ẹnìkan tí mo rí àkọọ́lẹ̀ fún ni pé sheikh rahimahullahu ta'ala so lẹ́yìn ọdún kẹta wọ́n kò jamia wọ́n padà sí wọ́n padà sí sham so yíba nísìnyí wọ́n padà sí urdun so yíba nísìnyí torí pé ńgbà tó yá wọ́n padà sí ìrìn àjò ìgbà mo ní damascus náà wà tẹ́lẹ̀ pàtó yá wọn padà lọ wọn padà lọ wọn padà lọ tẹ̀dó sí orúdò so ìgbà tí wọn láti orúdò wọn lọ sí Madina wọn lọ tàwálà iṣẹ́ jamia ṣùgbọ́n àtàn kò mẹ́wọn padà sí orúdò ṣùgbọ́n nǹkan tẹ́mi mà ní pé sheikh wọn fàbọ́là iṣẹ́ da'wa àti iṣẹ́ ìtajùṣẹ́ jamia lọ nítorí pé wọ́n rí pé ó ń fún àwọn ní pápá mára kò jẹ́ kí àwọn rí bí ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn juhud tí àwọn fẹ́ ṣe so ìwà mọ̀ bóyá wọ́n lé wọn àbí wọ́n lé wọn lọ́wọ́ àlà so number two ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa nìkọ́b so ọ̀rọ̀ kan tó yẹ sí pé masalatun khilafiyya ni ọ̀rọ̀ tó pé àwọn àfáà ya pa lórí ẹni so min qadimi zaman láti ìgbà tó ṣe pẹ́ ni ó ṣe pé Sheikh Al-Albani ni ó bẹ̀rẹ̀ ṣùgbọ́n alhamdulillah nínú àwọn tó jẹ́ sí pé wọ́n rọ wọ́n gbé kìíní ẹ̀ jáde dáadáa tó jẹ́ káwọn èèyàn mọ̀ yí pé ah mọ́kìfù mi wà lórí ọ̀rọ̀ yìí o so yí bá ní sìn yìí òní Sheikh Al-Albani rahimahullahu ta'ala tó fún láwọn mu'allafat tó pọ̀ lórí ọ̀rọ̀ pé niqab kì í ṣe wájib so yí bá ní sìn yìí so kò ń ṣe wípé láti láti lè láti lè kó fàsẹ́yìn bẹ́sìn tí kì í bá ṣe pé láti lè kọ́ ṣàmùyàn kó ń bi tààsùbù pé à ìgbà tí a ti gbogbo wa ń ta gbọ́dọ̀ máa sọ lélẹ́yìí àbí láti lè kọ́ṣà àwọn ẹ̀kọ́ olùbìtà ṣáàdùd tí ò bá kí ń ṣe ẹ̀ṣẹ̀ kàmọ́ pè lẹ́ṣẹ̀ kó máa já sí wípé a lọ máa sàṣì jùlọ ẹ̀sìn kò tí yé bá ní sí so nǹkan tó bá wọn débẹ̀ nìyẹn so yé bá ní sí mi sọ wípé ọ̀rọ̀ yìí wọn lọ́wọ́ sọ̀wábò mi sọ nípa tarjih bẹ̀tí nǹkan tó wà da tó mú sheikh lọ síbi pé kan fọ́n masala yẹn káàkiri kan lè síjú àwọn yẹn sí ni pé kó mọ̀ sí tàṣẹ́dùd dára àwọn yẹn nínú ẹ̀sìn kò tí ìbá ní ṣe so àti insof so torí pé sheikh wọ́n wọ́n rí àwọn mu'anat tó pọ̀ gan lórí ọ̀rọ̀ kẹni yìí ó fa wàhálà tó pọ̀ díẹ̀ láàrin àtàwọn mashayikhi mamlaka kò tí ìbá ní ṣe yìí so nínú wàhálà ra'sihim ẹni tó ní ọ̀rọ̀ tó lágbára jù nù wọn ó ní sheikh Hamud at-Tuwaijiri alayhi so wọ́n ní àwọn Ah, máàrọ́kà ọ̀rọ̀ pẹ̀lú wọ́n níjà ọ̀rọ̀ pẹ̀lú Sheikh Al-Albani gan ṣùgbọ́n tó tó ti bẹ́ẹ̀ àwọn méjèèjì ṣe ìsọ́ọ̀fù láàrin ara wọn so wọ́n dẹ̀ bẹ̀tà àwọn mashayikh tó kù wọn mú báyẹn kò sí ìbáyẹn bó tiẹ̀ jẹ́ sí pé wọ́n ń ṣe rọ́dù lórí ara wọn lórí àwọn masáyì yẹn so bó ṣe rí nìyẹn so kọ́ lọ́ba kí ó sànà wa so mọ́sára tó ti pẹ́ ni so níparí wọ́n dà pé ẹ̀bẹ̀rẹ̀ naam ah, nípa ìtàn Sheikh Al-Albani rahimahullahu ta'ala so wọ́n ní tíra wo ni èèyàn lè kà nínú àwọn nǹkan tó jẹ́ sí pé mo padà ṣe ṣáàfù pé a ní bùkátà sí torí àwọn àyè pọ̀ nínú Islam tí wọ́n ti lè ṣe gbìyànjú gan o ní pé a ní bùkátà sí ẹni tó bá lè mú kọ́lẹ̀m tí ó dẹ̀ kọ ìtàn dáadáa nípa sheikh tí ó sí ní odidi tíra tí ó ti bá nísìnyí so tàbí àwọn àfáà wa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ láìpẹ́ ká ṣe odidi tíra kan kò tí ì bá ní ṣeré bí àwọn ẹni ìṣáájú bá sì ṣe tíra lórí àwọn tó ṣáájú tiwọn ṣe pé ẹ expect kí alimami zahabi ní ìsìnkú tó wà mọ̀kàn tó Sheikh Albani ṣe pé Sheikh Albani ó yàkọ̀ tán alimami zahabi so àwa tá a wá lẹ́yìn náà nù nǹkan tá a lè ṣe fáwọn tó wà ní tó ṣáájú tiwa náà ni pé káwa náà ká kó wọn jọ ká ìtàn so ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn yìí ṣèbí tẹ́tì sábà máa rí ní ṣókíṣókí ní ṣókíṣókí so òun náà ni nínú àwọn ìbẹ̀rẹ̀ àwọn tíra tí àwọn àfáwọn yìí ṣe àbí àwọn tíra táwọn ọmọ kí wọ́n tán tán ṣe tán kan ra sọ ṣókí nípa tíra nípa ìtàn wọn ṣùgbọ́n tíra kan tí mo tún rí tó tún ra ṣe díẹ̀ tó ra tó níwọ̀nba díẹ̀ tá a lè kà so yí báyìí nísìnyí so wọ́n pè ní um, ẹ̀dín wo tíra yẹn ń bí báyìí inṣàlá so o pdf file ni ó wà so kò sí ní sàmìlà bẹ̀tẹ́rì ní pdf so. Um, ẹ̀dá kàmá bínú. Assalamu alaikum jazakumullahu khairan tàlík lórí ìbéèrè tí ìbéèrè ìbéèrè nípa Sheikh Albani kí ni ó ṣẹlẹ̀ ní jẹ́rẹ́ ìsìlámíyà pẹ̀lú àwọn ìfọ̀wà and at the same time nípa àwọn kútù Sheikh Albani nǹkan tó ṣẹlẹ̀ tó yẹ kó lọ́mọ fi ń kan gbogbo àwọn tó bá jẹ́ àfa àkọ́jùlọ àfa sunna nígbà yẹn alhassad alhassad ó ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn tó wọ́n jẹ́ àwọn àfa tí wọ́n bẹ ní jẹ́rẹ́ ìsìlámíyà ọdún wọn yìí láti Sheikh Albani kan wá ṣàwọn yẹn láǹfààní ni kò Sheikh Albani jẹ́ tó yá sí pé àwọn tó lọ́tò láìlì wọ́n ní méèlì sọ́dọ̀ Sheikh Albani gan tí Sheikh Albani bá ń bọ̀ wá sí lecture room láti lé ṣé báyìí nìsín àwọn tó bá rí gbogbo wọn jọ kún mọ́tò Sheikh Albani wọ́n lọ bó yọyá sọ́nà wọlé tí wọ́n jọ wà ní mọ́tò bẹ́ẹ̀ tó bá wà ní mọ́tò báyìí question oríṣiríṣi ni títí wọ́n fi dé jamia tó wọ́n tún wá dé jamia tó bá torí fún sọ gbogbo yàrá àsìkò tí yíká ó tún lábẹ́ igi ogun tún wá jòkó wọn kí ó wà tó Sheikh Albani ó tún jòkó lábẹ́ igi àwọn yẹn sáà ń wò pé ah, so àti bẹ̀rẹ̀ lọ́mọ á bí oríṣiríṣi question àwọn tó máa ti wá ń gbọ́ pé àdìsí báyìí ẹgbẹ́ òkè lẹ́rí sí tó máa ti ń sọ tó máa dénú class ṣé báyìí nìṣẹ́ ṣe wọ́n ṣe lọ́dọ̀ àwọn tọ́lábà tó máa ti gbọ́ nǹkan tí máa ti kàǹkan wá dénú class báyìí pé na ẹ̀sà ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọn ní orí bẹ́ẹ̀ o ṣé báyìí nìṣẹ́ tó máa ń sọ pé ẹ̀ka ní orí bẹ́ẹ̀ yẹn tó máa tún wá ní bẹ́ẹ̀nu àwọn àsáàtìsà wà nù hálì wàhálà ńláńlá ni wọ́n ṣe gbọ́n báàgì rahima allah ta'ala yàní wọ́n fit somehow ìgbà tí ṣe kàlọ́ fẹ́ máa lọ kúrò ní jamiu àti mamiya ṣé báyìí nìṣẹ́ bọ̀ tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ láàrin tó bá jẹ́ mọ̀hádìrò kan nínú jámíà kan lemọ́lemọ́lemọ́lemọ́lemọ́ àyíkọ̀ fi mọ̀ á wò pé torí pé kí ló dáa ń fa ni pé ṣíkà albani kì í níta ó dẹ̀ wà ókè one hundred percent tí mo fẹ́ kọ́ wọn tíra báyìí kí n tó kọ́ yín pé báyìí nìsín yín ọ̀rọ̀ wo àdìsí tẹ́ nìyẹn mú wánu tíra yẹn dáadáa èyí tó pọ̀ jámíà ni pé bó ṣe o ń bẹ̀ wọn náà á mọ̀ kọ́ra abẹ́ pé báyìí nìsín pé wọ́n ń bẹ báwọn ọ̀kàrájà ọ̀kàrájà òkùnkùn ọ̀kàrájà ẹ̀ ní ìyẹn ló bí nǹkan tí Albani fi ṣe tíra àmì ìtàkùn ìpèsè lọ sí eh, nípa eh, fíkì òsúnà fíkì òsúnà Sheikh Albani ògèdè pé fíkì yẹn wọn àtàṣe mọ́ súnà Sheikh Albani máa yẹn kọ́ ìgbìn yẹn ka fíkì òsúnà tó fún àwọn ti kọ́ yẹn gbọ̀ngbà tó wọ́n fẹ́ kọ́ yẹn tó wọ́n fẹ́ ka ọ̀rọ̀ fíkì òsúnà yẹn wọ́n lọ wọ hadith tó mú wa tó wọ́n rí pé hadith yẹn àforí báyìí òun ló bí táwọn mi náà so yíba yìí òun ló bí táwọn gbàdá ìyẹn bá ń pè pé àti ah, mo fẹ́ kọ́ yẹn yìí nítorí yìí sọ ìjẹ́ kí n wó dáadáa orí bẹ́ẹ̀ àbí orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ tèèyàn yóò bí nǹkan míì Kini tèèyàn náà kí ni àwọn bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́bájú súnà pápá jùlọ àwọn tọ́bájú al-muhaqqiqun sheikh abu mu'adh eh, sọ́rí ní egypt bàbá yẹn náà the same thing tíra tá ń kà yìí tá ń pè ní musola eh, tẹ̀sí musola hadith ta kàtán ti sheikh abu eh, tohan yẹn abu tohan hafiz allah gbọ́tọ̀ bá yẹn kọ́ tíra yẹn ní kuwait tíra yẹn náà ṣàǹfààní gan gbogbo àwọn àfọ àwọn ìgbésẹ̀ gbogbo àti ṣíkẹ̀ yẹn bá fẹ́ kọ́yà torí kọ́ ṣíkẹ̀ tọ́ríkẹ̀ wọ́n tẹ̀lé ìlànà ṣíkẹ̀ albani abu ishaq ń tẹ̀lé ìlànà ṣíkẹ̀ albani abu abdullahi al'adam ń tẹ̀lé ìlànà ṣíkẹ̀ albani fapiki ni wọ́n ma ṣe tàkíkù ga wọ́n ṣíkẹ̀ yẹn wá kú tíra musalauta ń lò yẹn afá yẹn wá tó wá fẹ́ kọ́yà yóò mọ̀ lọ ṣe wá di tí tọ̀hánu sọ ó bí tíra mi tán pé ni mustalah mustalah islah mustalah tí ṣe tọ́rí kò ṣe pé ah òun wá fẹ́ tó musalah yẹn méjì so ibẹ̀ lẹ́tìn mọ́ muhakkik kìí ṣe pé báyìí kàgbé kára báyìí máa lọ fún yàrá máa lọ sọ̀nká fún yàn níta nìyẹn wí sórí bẹ̀ mo wá fàfà rẹ̀ mo fà láfà rẹ̀ kí ni àwọn àwọn òṣèkà bá nìyẹn ló fa sábàbù ikú ní Jamia Islamia hasad tí ó ṣẹlẹ̀ láàrin àwọn àfà síra wọn ìyẹn ló tó ṣẹlẹ̀ wọ́n wà láyé báyìí táràkà Jamia so yíba ẹni sìn ṣe fẹ́ fún báyìí lóòótọ́ náà wọ́n ní pé nǹkan tó ọ̀rọ̀ padà já sí mẹ́rin kò sí problem tó láwọn ẹlẹ́kẹ́ òye pọ̀ tí kálukú ń wòye pé à ẹ̀ṣẹ́ kálukú ń sọ báyìí wọ́n gbé àwọn alábẹ́ igi kíyàn yìí sùn wọn ẹlẹ́kẹ́ máa ẹ̀mí máa kára mọ́tì kí kàbẹ́ náà padà kúrò ń bẹ́ bọ̀ ikú ń bẹ́ yẹn kú ń bẹ́ hasad ń gẹ́sí wáyà bí ọwọ́ aṣe kíní kan tó wájá burú kan bẹ́ẹ̀ lé náà nìkan ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ láàrin Sheikh Albani àti eh, Sayyid Sabiq Sheikh Albani ti kọta àwọn mìíràn náà Sayyid Sabiq ní bẹ láyé àwọn àwọn òpè gbàtẹ́ yẹn kan ń tẹ́ra yé àfa àwọn àtẹ́rẹ́ ti kọ́rù nǹkan báyìí lórí fíkì òsúnà kò bá dáa kẹfẹ́ ránṣẹ́ sí ẹni tó kọ fíkì òsúnà bóyá àwọn kọ́ wá yóò sọ Sheikh Albani wọ́n ti tẹ̀síwìrì rẹ̀ wọ́n fi nípa kan pamọ́ wọ́n fi yẹn ránṣẹ́ ní dọ́là Sheikh sáàbì eh, sáàbì eh, kò sí kí ni o kò wọ́n síra yẹn kò tún kí ni yẹn ṣe so yí báyìí nìsín torí Sheikh sáàbì eh, sáàbì máa ń gbọ́lá fún Ibn Hajar bẹ́ẹ̀ náà ni Sheikh Albani máa ń gbọ́lá fún Ibn Hajar wà yarhamu yatarhamu alayhi báwọn fásitì náà lè máa ṣe nìyẹn bí so gbàtán wá ni ọlọ́run bá mi ṣe tó ní ṣe tẹ̀síwò rẹ̀ lọ́wọ́ tó wá pé àṣìlò bá gbé lọ ní gbogbo wàhálà bí mo ṣe lọ nìyẹn kíní ẹ̀ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwọn afáàsì ara wọn kí wá ṣe tí yẹn wàá mú gẹ́gẹ́ bí kí wáyà bí wọn náà kú léṣe òyìn kó jámíà ní táwọn fídíò máa sọ pé wọn padà lé jámíà tìlámíà náà ní kó súnà kan náà ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé ọlọ́run máa fi ń ṣe ìtìlá fìtìnà máa fi ibi tí wọ́n lé sheikh ní ìlú tó wáyà bí sheikh sabo nínú àwọn kutub tí sheikh wọ́n fún wa náà. ok so alhamdulillah so tarjamatun mujaza لفضيلة المحدث الشيخ أبا عبد الرحمن محمد ناصر الدين الألباني سوى أضواء على حياته العلمية ẹni tó ṣe asim dr asim abdullahi alqaryuti àwọn ni wọ́n ṣe ṣíra yẹn so sababu inshallah الشيخ أبو الناسك بانك ممكن منهج الشيخ الألباني منهج الشيخ الألباني أقنا تي يدا قد الحوار تي الشيخ خويني لا الشيخ خويني أتي أنا آه، أقول ننظر حياة الشيخ الألباني أنا نذكر حياة الشيخ الألباني أسس مؤلف وهناك كتاب آخر الثمر الداني على الثنائي على الألباني في بانيس الثمر الداني على الثنائي Sheikh Albani wọ́n kọ àwọn tẹ́lá tí ó jẹ́ pé wọ́n ti sọ nípa Sheikh Albani dáadáa so ibà nìzá kùn lọ́pàá yẹn ọ̀rọ̀ kọ́ mu sáà alhamdulillah wasalaatu wasalaam wasalaam aṣọ Sheikh Albani wọ́n ní àwọn ọmọ so ọlọ́wọ́n bá rọ̀zákọ̀ wọn ní àtọmọbìnrin àtọmọkùnrin méjèèjì ni wọ́n so wọn kì í ṣẹni tí ò bímọ so wọ́n dẹ̀ ní ìyàwó kódà abu abdulrahman tó máa ń pè wọn kò ń ṣe pé kó níyà lásán wọ́n ní abdulrahman gẹ́gẹ́ náà nígbà ní ṣe so ìyàwó wọn náà wọ́n máa ń pè ní umu abdulrahman so Sheikh Al-Albani so kìí ṣe ìyàwó kan ni wọ́n ní wọ́n ṣe ìyàwó kan ni Sheikh Al-Albani rahimahullahu ta'ala so wọ́n sì bímọ dáadáa so Allahu a'lam. Àwọn ìṣàkóso àwọn ìṣàkóso nípa ọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ń tọ́mọ lọ́wọ́ nípa pé wọ́n máa ṣe fídíà ibi tí wọ́n ní sọ̀rọ̀ balẹ̀. bọ̀dé wọn padà wá gbọ́ ọ̀nàdà òfin yẹn pé pé báwọn àpá àti wọn lè jẹ́ sí kọ̀ wọ́n sọ pé ó dín ìyẹn ní kò jápa ẹ̀ wọ́n lè dìbò nínú ilẹ̀ lórí fi ayà sọ pé wọ́n á ń ta sórí ẹ̀rọ dákùn. ṣùgbọ́n wọ́n rò pé nígbà tó wá ní kó tó wá dá padà so kálù tó wá ní ìbíbíà so àárín yẹn mo fẹ́ kí bá wa kílẹ̀ dáadáa ní bíbíà kó ṣe kó fún wa ṣe bíbíà kó lè má ní tọmọgbọ́n padàpadà tàbí kó fún ní tọmọgbọ́n padàpadà ẹ̀kejì nípa ọ̀rọ̀ àníyàn so dàbí ìbéèrè ń bá lórí kíní ẹ̀ gan so ní wàá fẹ́ ọ̀nà sáni kíní ẹ̀ dáadáa gbogbo àti mọ̀ pé kí ọmọ wù lẹ́nu níbi àwọn èèyàn fẹ́ kí èèyàn bí ẹni èèyàn tàbí kí bí súnmí ní zórí but kí àníyàn àtẹ́gbẹ́yẹn máa ní lọ́rẹ̀ mí ṣe àdìpọ́ ìdí wọn fẹ́ ṣe Allahu Akbar nìyẹn máa láníyàn ẹ̀ ni àbí báwo ni. alhamdulilayi sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ nípa àwẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa fídíà so obìnrin tó bá lóyún àbí obìnrin tó bá ń tọ́mọ lọ́wọ́ wípé tó bá ń bẹ̀rù láti tó bá ń bẹ̀rù pé tóun bá gbààwẹ̀ ó lè kópa lára bá òun àkókò àpárá bá ọmọ rẹ̀ pé ìdájọ́ pé sí yóò ṣe fídíà ni àbí yóò san àwẹ̀ padà so àárínú àwọn olùmọ̀ tó yẹ sí pé wọ́n gbà pé fídíà nìkan ni yóò ṣe so ibà nísìnyí so wàhádà madhhab al-muhaqqiqin وعليه عبد الله بن عباس رضي الله عنه وعبد الله بن مسعود رضي الله عنه رضي الله عنهما رضي الله عنه so àwọn nǹkan tó sọ nìyẹn al-murdi إذا hubla idha khafata at'amata aftarata wa at'amata kulla yawmin makana kulli yawmin so wọ́n máa bọ́yà wọ́n sì máa jẹ wọ́n sì máa wọn ní gbàwẹ̀ so wọ́n wọ́n adẹ̀ sọ pé wọ́n da wọ́n sì wọ́n san àwẹ̀ padà ṣùgbọ́n a rí nú àwọn olùmọ̀ míì táwọn náà sọ pé wọ́n ó ṣe fídíà yẹn tó tọ́ ṣùgbọ́n wọ́n tó padà gba àwẹ̀ lẹ́yìn tí lẹ́yìn tí wọ́n bá ní kápá àti gbà lábẹ́ àyà tẹ̀sán yẹn ṣùgbọ́n alqawlu rajih wallahu a'lam òun náà ni pé tán bá ti fi díà ṣe bá ní sin ṣòkò nídìí kí wọ́n gbà rẹ̀ mọ́ wallahu a'lam. so àníyàn so nínú àwọn ṣùrútù ìbáàdà ni àníyàn wà nínú àwọn ṣùrútù ni takó gbọdọ̀ síwájú ká tó so àlẹ́yìn tàbí wá gbọ́ wípé àníyàn ò kí ń ṣe ayé rẹ̀ ò kí ń ṣorí ahọ́n inú ọkàn ni ayé rẹ̀ mahalluha alqalb ọkàn ni ayé àníyàn so ìgbàwó láwà ṣe àníyàn yẹn kò tí ìbá nìsìn ìgbàwó ni a ṣe àníyàn ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé kò ní òdiwọ̀n gbèdéke kò tí ìbá nìsìn yìí so tá bá ti ní àníyàn àníyàn tá bá ní pé a lọ kírun ẹ̀ tí ọ̀nà sábà nìsìn yìí àníyàn náà nìyẹn kò ṣe pé mẹ́jẹ̀mú ni pé ó dìgbà tí bá tó bá fẹ́ tí bá fẹ́ tẹ̀kíọ́tì ìhàrọ̀m ni màá ṣe wá mú àníyàn wà láà so ibà nísìnyí so in tí mo fi dìde tó pé àdísù kan bẹ alhadisul awwal nínú al-arba'in an-nawawiyya innamal a'malu ló fi jẹ́ pé àwọn afá sọ wípé laukallafana allahu amalan bila niyyati lakana taklif bima la yutaq tó bá yẹ pọ́nà wà lẹ́gbẹ̀lá bá pa wá láṣẹ tó gbé wa kọ́ tó kọ́ ọlọ́run ká ṣiṣẹ́ kan láì ní kọ́kọ́ rú lọ́kàn rẹ ni ní tí a jẹ́ pé ìlà nǹkan bọ̀rẹ̀ lọ́rùn tí yàn ní kápá ẹ̀nìyàn èyàn kọ́ rú lọ́kàn náà tó ṣe bá nísìn so kí ìbéèrè mi lára èyí àwọn afáàtì béèrè lọ́wọ́ yìí tó tẹ́ńkọ̀ bẹ̀rẹ̀ béèrè ń bẹ̀rẹ̀ pé lórí ọ̀rọ̀ Sheikh Albani náà ni pé ǹjẹ́ àgbègbè ọ̀rọ̀ wọn ni èèyàn lè gbára látara pé kéèyàn máa mú lò pé kí kò sí ẹni bí bákan náà kí ni advice ẹ̀ lè fáwọn shabab. yara austrian baituki ne kama mandiga albaniyun fera da su nti ya fayi da shabal so ba yi authority and there's no mistake man da wannan alhamdulillah so uh, Sheikh albani rahimahullahu ta'ala ka ghairihi min al-ulama Sheikh albani na da yake bí àwọn yòókù náà náà afa ni ṣe bá ní sin yìí aqida ahli sunnah wal jamaa ni pé a ní i'tiqadu isma fáwọn afáwà kò tí ì ní sí khilafan li shia wa sufiya láfi àkọsáwọn shia àtàwọn sufi kò tí ì ní sí so àwọn ní àìtíkọ́dù isma páwọn afáwọn lè ṣe mistake bẹ̀tà wá gbà yí pé wọ́n ní isma wọ́n lè ṣe mistake dáadáa so Sheikh Albani náà àwọn náà ní àwọn àkọ́tọ́ wọn wọ́n láwọn zàlàkọ́tù wọn wọ́n láwọn zàlátù wọn <clears throat> àwọn ibi tí ẹsẹ̀ wọ́n ti yẹ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tó ṣe bá nísìnyí so ilé ibà sì ní kódà nínú kamadul bashariya ni inú pé èèyàn pé lẹ́dà ni kí èèyàn ṣe mistake kò sí ìwádìí sìn inú pé èèyàn ní ẹ̀dá ni so alimam malik rahimahullahu ta'ala ó ní kullun yu'khadhu min kalamihi kullun yu'khadhu min kalamihi wa yurad illa sahiba hadha al-qabr gbogbo èèyàn láàmà múnú ọ̀rọ̀ ẹ̀ láti máa dá padà àyàfi ànábì sallallahu alaihi wasallam nìkan so Sheikh al so wọ́n ní àwọn àṣìṣe wọn gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí abara ṣùgbọ́n àwọn àṣìṣe yìí kìí ṣàwa la dáàmà àwọn olùmọ̀ tó tó wọn nínú mọ̀ àbáwọn tí wọ́n pọ̀wọ́ lé wọn àbáwọn kan tún jù wọn lọ́nà jí ká mọ̀ pé Sheikh Albani ṣe mistake níbi masala yìí kìí irú àwa yìí la pé ìmọ̀ owó ló fi mọ̀ so kátàkátà lè yàn mọ̀ sọ so Sheikh Albani wọ́n ní àwọn ibi tán ṣe mistake so bó tiẹ̀ jẹ́ sí pé ibi táwọn tí a ń sọ pé wọ́n ti ṣe mistake yìí àwọn náà gbà pé mistake làwọn míì tó yẹ pé àwọn dìjọ ń fa pẹ̀lú àwọn àfà so abẹ́tí mara ní pé a ní gba ẹnìkan kan ní márùn-ún àwọn shabab kọ́ jẹ́ albani yù ẹni tí ń tẹ̀lé albani so yí báyìí nísìn àbí kó tẹ̀lé kọ́ jẹ́ nìkan tí ó ní torí pé sheikh albani gan náà harọ báyìí wọ́n jà lógun kí ẹni ta asub kó yí báyìí nísìn kí ẹni ta madhab kí ẹni kankan kan nìkan mo fẹ́ máa tẹ̀lé torí a rínú àwọn ṣàbábù tó tọ́tọ́ pẹ̀lú míì ní Taliban bá ti sọ nìkan ni so eléyìí ò rí báyìí so gbogbo àwọn afáàyè afáwa ni wọ́n so gbogbo wọn olùmọ̀ ni wọ́n gbogbo wọn olùpáyọ̀ Ọlọ́run bá ni wọ́n nahsabuhum ala khair so ṣe bá nísìnyí so a sì mọ mú lọ́dọ̀ wọn a mọ̀ rí tá mọ̀ jùlẹ̀ lọ́dọ̀ wọn so ṣe bá nísìnyí so eléyìí báyìí ni ìmọ̀ràn tí a gbà wá so kódà Sheikh Al-Albani gan wọ́n láwọn tarju'at wọ́n láwọn ibi tán ti táwọn gan tó padà ṣe tán padà padà pé hadith yìí o mo ti sọ háhà ẹ̀rí bẹ̀tìgbà tí mo padà tún wù dáadáa tí mo sì yà áìdẹ̀tù nazar mo padà ríkọ́ da'if hadith mo ti da'afa ẹ̀rí tó ṣe báyìí sí so mo padà tún ní mo padà tún wù dáadáa mo rí pé alihassanẹ mo wà rípa alì sọ̀háhà ṣùgbà tó yẹ pàwọn gẹ́gẹ́ fúnra wọn gẹ́mọ̀ pàwọn ṣe mistake tó ṣe stidrokat ẹ tí ọ̀nà sábà yìí sí so táwọn gẹ́gẹ́ sì fi rìnlẹ̀ bẹ́ẹ̀ báwo wá ni àwọn òṣèwà sọ pé wọn lè ṣe mistake so kọ́nà bá kí ó sànà wa so kọ́lọ̀wà kí ó má jẹ́ kí a sọnù lẹ́yìn tàbí tó ti fọwọ́ mọ̀nà Allahu a'lam نعم الرقم الخامس انتهى عليه السلام الأخير àwọn tó wọ́n mọ̀ fíjọ báyìí àwọn ọmọ ìmọ̀ sí bí ìgbòho tó pé ní òkú pàtàkì tí wá àwọn ọmọ sí ìyẹn tí lè máa ṣe náà àwọn nǹkan tí ìyẹn lè máa ṣe yẹ́ bí gbìyànjú tí ìyẹn bá jẹ́ olùwámọ̀ so alákọ̀ọ́kọ́ òun ni pé kíyàn ní ikhlas al-ikhlas òun náà ni arasul umur òun náà ni góngóri gbogbo alámàrí so kíyàn ní ikhlas kíyàn bá ti ní ikhlas tó yẹ pé torí tọ́lọ́wọ́n ba lè fi ń wá mọ̀ so ìrìnsí alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ọlọ́wọ́n ba lè kí lọ́mọ sànúyàn ẹlẹ́ẹ̀kejì kíyàn jẹ́ni tí ó ní taqwa ó jẹ́ni tí ó payọ̀ ọlọ́wọ́n bá wattaqullaha wa yu'allimukumullah so kí ẹjẹ́ ni tí ó payọ lọ́wọ́ bá gan so ibà ní sí ẹlẹ́ẹ̀kẹta so òun náà bọ́ sábẹ́ taqwa nítorí pé àtaqwa òun náà ní kí ká máa ṣe tọ́lọ̀ fẹ́ káàdẹ̀ jìnà sí nǹkan tọ́lọ̀ bá lè kí so in tọ́lọ̀ bó fẹ́ ẹ̀ṣẹ̀ so sábàbí ni tó máa ń jẹ́ kí èèyàn kí máa parẹ́ mọ́ èèyàn lára so ibà ní sí ọlọ́run bá lè kí lọ́sọ nínú suratu Al Imran gbàtọ́lọ́ bá lè kí nípa àwọn Banu Isra'il ọlọ́run sọ nínú suratu Al Ma'idah náà suratul Maida nígbà tó lọ́wọ́ àlìkíra ń sọ̀rọ̀ nípa àwọn bànú Isra'ila pé tó lọ́wọ́ àlìkíra fi mú wọn gbàgbé wa nasu hadha mimma dhukiru bi òní sábà bí àwọn ẹ̀ṣẹ̀ wọn kò tí yé báyìí sí àwọn ẹ̀ṣẹ̀ kàbáyìrì ńláńlá so àwọn gbàgbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó lọ́wọ́ bá àlìkíra ṣe kí ni tó lọ́wọ́ àlìkíra fi ràn wọn tó lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ tó lọ́wọ́ bá àlìkíra so eléyìí báyìí ọ̀rọ̀ kan wà tó gbajúmọ̀ lára àwọn so ọ̀rọ̀ nípa alimamu shafi'i rahimahullahu ta'ala torí pé imamu shafi'i wọ́n ní kúwàtò zákẹ́rọ̀ gan orí wọn mú gan làkáyì wọn mú gan tán bá ti ń wù nǹkan báyìí nínú kan wọn ní pé tán bá ti ń wù nǹkan báyìí àwọn onídìí kan mọ kálẹ̀ méjì tó fi ha so ẹ̀bùn ni wọ́n so wá di pé wọ́n wá kíní wàá fẹ́ mọ nira fún wọn láti mọ ha wá wò wọ́n ní shakautu ila al-waki'i suha hifzi fa arshadani ila tarki al-ma'asi wa qala a'lam bi anna al-ilma wa nuru Allahi la yu'tahu 'asi. Shafi'i naam okay Shafi'i na kuma da kawi naam ah Allahu akbar al-imam Shafi'i rahimahullahu ta'ala ni jazakumullahu khairan so al-imam Shafi'i ni àwọn lọ bá afa àwọn al-Waqi'i àwọn lọ complain fún nípa ihanka àwọn tó le wọ́n ní kan tí al-imam Shafi'i al-imam al rahimahullahu ta'ala ton sọ fáwọn ní pé káwọn jìnà sẹ́ṣẹ̀ wa fa arshadani ila tarki al-ma'asi so wàkọ́lá àìlàm bí annal ilma nurun wọ́n jí kó yíwa ń pè ìmọ̀ ìmọ̀lẹ̀ ni wà nuru Allahi la yutahu àṣìn so ìmọ̀ ọlọ́wọ́n bá dẹ̀ ní ìmọ̀lẹ̀ ọlọ́wọ́n bá ọlọ́wọ́n kí ń fún ẹni tó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ so ká jẹ́ tí ó nínú àwọn tán Sheikh al ni pé wọ́n Sheikh al tó bá fún yẹn ní àsìkò pé wá parí mi ní 10 to 11 wọ́n ti máa retí rẹ̀ tó bá pẹ́ dé sọ̀nkú wákàtí kan ní wọ́n fún ẹ̀ wọ́n wà tẹ́ndì sí ọ tó bá ti di eleven tó bá di pé five minutes to eleven ló bá dé five minutes yẹn ní tó bá fi rí ṣe tẹ́lẹ̀fún bá fi lè wọ́n lè ọ ni nínú àwọn àtúnṣe lásìkò mẹ́kànlá pẹ̀lú àwọn ẹlòmíì èèyàn máa ń sọ àsìkò ni so nǹkan tó lágbára jù nínú ìsẹ̀mí ọmọdé nìyẹn lásìkò wà kí èèyàn máa sọ àsìkò dáadáa so ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ jẹni tí ó ní àsìkò tó gbọ́dọ̀ wọn fàsìkò lẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì inú àwọn tó tún gbọ́dọ̀ tó máa ṣe ni pé mọ̀tọ́lá kó jẹ́ ni tí ó máa yẹ tíra wò tó yẹ báyìí nísìnyí bákan náà al-muraja'a níta bá ti kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká jẹ́ ni tí ó máa yẹ wò àwọn wá sọ pé lil ilmi afatun wa afatuhu an-nisyan ìmọ̀ ní àrùn kú ni tí ń dààmú rẹ̀ ìgbàgbé ni wa dawa'uhu al-muzakara wa dawa'uhu al-muraja'a so ogun rẹ̀ tá lè lò sí ní pé ká máa ṣe muraja'a ká máa ṣe muraja'a dáadáa tó ṣe báyìí nísìnyí so àkọlọ̀wà lè kí ráhùn kí ó sànà ìkọ̀kọ̀wà so àwọn ilé ìbáyìí ní ṣókí tó ṣe báyìí nísìnyí ṣùgbọ́n kan náà ká ṣe ikhtiyarul awqatil munasiba àwọn àsìkò tó tọ́ tó dáa láti fi kẹ́kọ̀ọ́ láti fi kankan so wọ́n láwọn àsìkò tí yẹn bá fẹ́ hàn kan tí yẹn máa ha so láàárọ̀ báyìí so ibà nísìnyí so àti nírọ̀lẹ́ a máa fi àárọ̀ hàn kan a máa fi ìrọ̀lẹ́ sí mọ̀rọ̀ já àárọ̀ a máa fi hàn kan nítorí pé àsìkò yẹn àṣẹṣẹ jí ni bẹ́ẹ̀ ni wá sẹ́tù ẹ bá ṣe jí ní yìí kò ní tí mo sọ pé ah ìyẹn nìkan pè mí ní kìnìkan mo kan mẹ́bí kìnìkan dáàkì kò ní tí mo ṣẹlẹ̀ síyàn ẹ ṣẹ̀ṣẹ̀ mo fẹ́ gbérù yẹn sínú làákàyè yìí ni so àsìkò yẹn zihnu wá wà ó pàṣófò so ibà ní tó bá dúró láti mọ̀rọ̀ já bákan náà ìntagbára bá ká nínú ìmọ̀ òun ni ká máa mú tàbá fẹ́ hàn kan mo rí pé làákàyè mi ò hájú márùn lọ mọ́kànjá márùn yẹn márùn yẹn wá mọ́ wá máa pààrà rẹ̀ àwọn míì nígbà 100 àwọn míì nígbà 20 ó ṣe bá ní so gbogbo àwọn eléyìí báyìí tá ti sọ insha so ọlọ́run wà ní kí ló yóò sàlọ́ ọlọ́run ibi ni a dò ní àárọ̀ insha Allah ta'ala abẹ́rẹ́ wa pé kí a sàmójúkò aago méje ó pẹ́ jù sí aago méje àbọ̀ la máa ń ṣe tán àbọ̀ aago mẹ́sàn-án àbọ̀ tó dùbà ìlú lé wákàtí ẹ̀yọ̀ kan ìyẹn ló kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí so kọ́mọ́ wa lọ́kàn wa ń pa pé wáyà abala parí laago méje àbọ̀ lé wa laago mẹ́wàá kàlà so ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látara tẹ̀gírù làwùkọ́ ti ó ṣẹlẹ̀ ni kí àwọn obìnrin gbogbo àwọn kọ́tà gbọ́ yìí ẹ jẹ́ kí a mọ̀ ní kí ọlọ́run subhanahu wa ta'ala tó ṣe Sheikh Albani ó ti ṣe Sheikh lórí bẹ́ẹ̀ kò tán lọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala àwa náà àwọn ọmọ wa arọmọdọ́mọ wa ọlọ́run mọ́ta ṣe wọ́n ní ìkan nínú ẹ̀sìn tọ́já sí pé wọ́n wúlò fún ẹ̀sìn yìí kọ́lọ́n kọ́ wá ṣàánú àwa náà àti gbogbo àwọn tó kún náà àwọn àfáà náà kọ́lọ́n bá wa kẹ́rù wọn lápapọ̀ gbogbo tá à ń ṣe yìí tá à ń rankan pé kọ́lọ́n ọba kó san ẹlẹ́sàn rẹ̀ kọ́lọ́n jẹ́ ká bá ẹ̀sàn rẹ̀ níbi tí a ti ń rankan tí ó mọ wa kú lórí súnà Nabi sallallahu alaihi wasallam kọ́lọ́n mọ́jọ ṣẹlẹ̀ sí ẹnì kọ̀ọ̀kan wa àjọ kan sọ́lọ́ جزاكم الله خيرا جزاكم الله خيرا بعد سبحانك اللهم وبحمدك بعد سبحانك يا قرادو أقن أقول كاشا ما كيركو ملفوا أما بع ملفوا على سيلي أشوف بوا أكو كالسنا إدارة تجمع دباتي أبوا في سباتي أفادي لا كسي كل جولاي آه، فوسكي أتوريزم فانسي مدرسة قلم حسين وقماجي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جزاكم الله خيرا